má bàlùjẹ́. náà ni mo wà náà oníkí ni ṣé kí túbọ̀ àbọ̀ lọ́hùn lọ́hùn ibi tó ojú omi náà ni mo wà mo tún pa àràpàrà mo tún bẹ̀ sí mẹ́rìnkò láti ká kiri náà kí túbọ̀ àbọ̀ lọ́hùn kí ni ṣì wọ̀ gbẹ́ni bàbá bẹ́ẹ̀ lọ́dún sùúrù mo ń gbọ́ jẹrẹ. kí ló ń ṣe mánu ètò páàkì báyìí. tó bá yẹ wàá bá gbòòrí ẹ ẹ mo ń bọ̀ kí n gorí ẹ̀. àní mo ti yà lọ́dún tó fi yà sí náà. ẹ excuse me sir. kí ni kí ni ṣé o gbé nítorí ọlọ́run ó ṣàlùkò mo ń fọ́ọ̀nù lọ́wọ́ ni mo ń bèèrè ọ̀nà kí ni ṣe. ọ̀nkú ẹ jọ mo fi ọlọ́run ọba bẹ̀yìn mò ń kánjú gan-an ẹ páàkì mọ́tò yín dáadáa kẹjẹ kí n ráyè kọjá. ṣé báyìí pé mo ń béèrè ọ̀nà lọ́wọ́ èyí lọ́nà mo yẹ páàkì bí. Ah! ẹ bọ̀ tẹ́ ẹ bá ń béèrè ọ̀nà ìyẹn ò ní kẹ́ ẹ dí àwọn yòókù tẹ́ fẹ́ kọjá lọ́wọ́ this is a public road. sẹ́yìn lọ́la ọ̀nà síbí ni. abẹ́ bá mi dún ni. sọ ibi jẹ́ itri tẹ́tí máa ń kí o. sọ́ọ̀nà tí ń débi. ẹ bọ̀ mi ò bú yín. sọ́ọ̀nà tí ń débi. ó dáa fọlọ́run ọba bẹ̀yìn ẹgbẹ́ mọ́tò yín kó lójú ọ̀nà tàbí kẹ́ ẹ rí fast kẹ́ jáde kémi lọ kẹdẹ páàkì dáadáa. láti gbé mò ń fò nítorí Ọlọ́run ó ń bèrè ọ̀nà níjẹ́ kí bẹ́ẹ̀ni ẹ sọ ọ̀kan ju ọ̀nà fún mi bá kúrò. ẹ̀dùn ọ̀nà kí ló sọkùnrin náà. máa gbé ju ẹ o wà láì máa nọ ẹ dẹ. sọ́dọ̀ bó ti jágọ̀ mi sọ́dọ̀ bó ti jágọ̀ mi wà láì máa nọ báṣáàdì sí ẹ náà. ẹ jọ torí ọdọ. ẹ lọ wo nísòrò fún mi fẹ́ fà èṣù èṣù bẹ̀rẹ̀ kẹ́ bíi fún mi nísòrò díẹ̀ ọgbọ́n ẹ mú gbọ́. but ẹ jọ ṣé mo bá yín jà ni mo ní kẹ́ ẹ jọ kẹ́ ẹ torí ọlọ ẹ páàkì mọ́tò ẹ. sẹ́yìn lè la ọ̀nà bíi ni. ok ẹ má tún ṣẹlẹ̀ máa tún àgọ́ yín ṣe iye bá fẹ́ ta àgọ́ yín ṣe ẹ sọ fún mi bọ́ mo bẹ̀yìn ẹ kó lójú ọ̀nà jẹ́ kí n kọjá. kò sí ní tó jọ mi ò lè gbé mọ́tò kúrò máa fóònù tí mo fẹ́ fóònù bí wọ́n bá ṣe kó ṣe. ẹ dẹ̀ mọ̀ mi o. kí ló jẹ́ kí ló jẹ́ kí ló jẹ́ kí ló jẹ́ wáyú. àbójọ bá sọ jọ. ọ̀nkú tí n bá bá yín jà ẹni láìkẹ́. Hmm. kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe. Hmm. hello rárá ah, mi ò tí ì débẹ̀ mo wà níbi junction tá a máa gbà yà sí bí odò ẹja yẹn. sàkárà olójì. ẹnìkan ló búlọ̀kì ojú ọ̀nà fún mi tó gbé mọ́tò ẹ̀ tó fi búlọ̀kì ojú ọ̀nà mo dẹ̀ bẹ́ pé kó gbé kúrò lójú ọ̀nà ló máa nà mí bàjẹ́ nínú kò lè tó yẹn nínú nà kàn fún mi láwọn bọ́ọ̀sì méjì bọ̀ jẹ́ kí wọ́n gbé báìkì kó lè yá ẹ kó lè nà mí lójú wọn. ó dáa o fẹ́ lo ẹ ló kẹsàn-án ni ẹ afẹ́nijọ́ ta ká agbára ń bí ni kò ní ẹ fún mi léèyàn mẹ́fà má bèrè tó ṣẹlẹ̀ mo sọ fún ẹ fún mi léèyàn mẹ́fà ẹ bá náà bọ̀ bá bọ̀ bá bọ̀ wà á jẹ tó ń bìsí lè yà. Ojú dàgbò mi, ìlú ìlú eléyìí báyìí.

ok àwọn boys ẹ mẹ́fẹ́ ìfàmọ́rí tí wọ́n báyìí ẹ jọ kí lórí téèyàn máa ń wà bí ẹranko náà ṣó dìgbà téèyàn bá tó fi agbára tó lọ́n fún hàn yín kẹ́ ẹ tó bìhéèfù mo fọlọ́run ọba bẹ̀ ẹ́ mo sọ fún ẹ pé mò ń kọjú lọ bí tí mò ń lọ síbẹ̀síbẹ̀ ẹ̀ ń sọ̀sọ̀ àbí. mi ò mọ̀ pé sójà ní ìbílẹ̀ kíkà èdè ni. ẹ jọ sá ẹ mọ̀ pé sójà ní mí eh. so tó wá ordinary person ní mí ṣó yẹ kẹ́ ẹ díyàn lọ́wọ́. officers ṣọ́ra. Hey, Bodu! No! Yes, sir. Bodu, now! Bodu, now! No! Now! Shut up! Shut up! Bodu! Move it! Are you move? All right. Move it! Move! Move! move. Bodu, now! Move it! Move! Move! Move! Move! Move! Move! Move! Move! Move! Move! àtàná ló ti wà ń bí. àtàná lásán àná. bẹ́ẹ̀ni. ẹlòmíín wà bí ọdún kan ẹlòmíín wà bí ọdún méjì ọkọ rẹ kan wà ní àná mọ́júmọ́ òní kò tí ì lójọ́ mẹ́ta kò ì lójọ́ mẹ́rin kò ì lójọ́ márùn ọlọ́dún mẹ́wàá wà ní. kò sọdún kanú rẹ àná. ẹjọ ọgá ẹ ṣàánú mi. sórí àánú rẹ ní sẹmi báànú rẹ sì sẹmi mi ò gba bribe mi ò gbowó rárá rárá lọ́mọ hundred thousand wa. Ah! mi ò gbọ́dọ̀ ṣáàjì rẹ mi eh, gba bíráì. ọ̀gá kò sí kó bọ̀ lọ́wọ́ mi. kò sí kọ́bọ̀. kò sí kó kan lọ́wọ́ mi ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. sọ faradi. mílùú ah, ah, lára mi mílùú lára mi tí mo fẹ́ fi di. ẹ wo bí station la. òkú kan bọ́ọ̀lù òkú kan bọ́ọ̀lù ọ̀sẹ̀ dànù ọmọ ìyá rẹ àwòjúwe fọ yí báyìí náà yéé mo gbé. Eh! ẹrù pọ̀ bẹ̀ ẹrù pọ̀ bẹ̀ wọlé ẹrù rẹ ti ṣẹ́ dànù ah, ah, ẹrù wà ń bẹ̀ mo fẹ́ yẹ̀ wò ah! ó ti jẹ́ tí ní kíkọ́ tí mo bó ti rí ọ̀tán. ṣé ṣé máa fọkọ mi lẹ́ṣà ṣé tó máa tẹ̀lé mi lọlé. yọbọ fẹ́ lónìí yọ lọ bọ fẹ́ lọ́la yọ lọ. ẹ ṣé ọ̀gá. bí mo ṣe wà yìí àṣẹ mi ju tìjọba lọ wàá mọ̀ sùn bó ṣe wà ń àbúrò mi nìyẹn sọ̀tọ̀. kò sọ̀rọ̀ tí mo bá sọ̀tọ̀ tí ò gbọ́ tí n bá sọ fún lónìí pé kí wọ́n sọ́lẹ̀ wọ́n sọ́lẹ̀ ni. sọ̀rọ̀ di òtí ṣetán o ṣetán ṣẹ́ni àbí. gbogbo ibi tẹ́ bá fẹ́ ni ọ̀gá ẹ́ ó yà. alo alo alo ẹ àìrọ kọ̀bọ́sì. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wọ́n bínú wọ́n bínú mo ti rún mo ṣe wà mo ti rún. àlọ́ ọ̀rẹ́ mi ah, ọ̀rẹ́ mi ah, yabiriki gbẹ́rẹ́ bọ̀rọ̀ ọ̀rẹ́ mi sẹ́ mo ti lóra mi lòkulò mi kò sí wàhálà kò sí kò sí kò eh, wa ẹẹ ha ha wolo. amusa. amusa. ṣé kò sí. kò sí kankan kò sí láburú pọ́nrín kò só sí. mo rí kankan kan. ara wọn ló sí wa. tọ́lá bí káàdì atm báyìí. irọ́ bí bm lórí. ọfisa <laughs> ọfisa tó ọfisa. o wo dáadáa ni. a gbọ́dọ̀ mọ fìjìláńtì ara wa dáadáa o. kí ni kan náà ah, tọ́ba kan kí ló fẹ́ ṣe. kiri. ìtì ṣe dúró wẹ́bù. ìṣe kí ni ṣe. ìṣe duro wẹ́bù irọ́ o. ọ̀rẹ́ á jẹ ká ká ká ó ní ṣe díẹ̀ ọwọ́ akọkọ ní jáàmù rárá yóò lọ gẹ́rẹ́gẹ́ gẹ́rẹ́gẹ́. wọ́n ah, sá wù iná ẹgbẹ́ láti tọ́ wa bọ́ gbogbo bọ́tì ilẹ̀. Ah, mo gbọ́dọ̀ tulẹ̀ torí kí ni ooru ni kátẹ́gùn kìdílé fẹ́ sí mi ni kẹlẹ̀ gbátẹ́gùn dáadáa sára ni ah. ọsàn àmọ ọkùnrin tí mẹnu léwu. ọba àtọ̀nà tó jà. tí ọ̀nà sójà. tó ń dín dín kúrò. tọ́ba sójà jà ìyàwó rẹ̀. Eh! bẹ́ẹ̀ ni lápàtà bẹ́ẹ̀ náà Mọ̀kànlù, Mọ̀kànlù odò rẹ̀ mọ̀ wẹ̀ láwẹ̀ jà. tọkọlù tí kúrú yọ tó bá kú gan wa. ẹyẹ ẹ tiẹ̀ sàmú okó kankan. okó lọ́dà jù àwọn okó dà dà dà dà. ọ̀gá ọ̀dà ṣé ọbẹ̀ sí ìlú ẹ̀ ni. Eh, ṣé mo lè dé kwari. tọ́ba kan lẹ́kọ̀ọ́ wọlé. iná lè débẹ̀. ọwọ́ lè lọ kí wọn náà lọ́wọ́ àyẹ̀pẹ́ tiẹ̀ ń bẹ̀ ọwọ́ àǹkà tó fẹ́ ni kò sí wàhálà kò sí rádaràda. Eh, wọ́n tó tiẹ̀ tún rí tẹ́rẹ́tẹ́rẹ́ ọ̀pá rẹ̀ wọ́n fẹ́ pátápátá ni. Eh. ọ̀dà gbogbo dáhùn sọdún kíní àná ńkọ́. kínú bẹ́yìn lè jáde lánàá ẹ fún mi ní nǹkan kan gbé. nígbà tá a jáde àpá kọ́wọ́ wọ̀. ọ̀fíìsà wàhálà ọ̀fíìsà. àwa gọlẹ kọ́ mọ̀ pẹ̀lú apàtẹ mọ́ta àtàkọ́wọ̀. ọ̀fíìsà irọ́ tó ní pin lẹ́nu fàájì ni fún ọ ẹ̀kẹ́ rẹ méjèèjì shopping complex irọ́ ni. ẹ shopping complex ọ̀dà bẹ́ẹ̀ ọjà ó fi ta ni. níbi táwọn ọmọ dúró sí àwọn tó máa gba owó lórí ẹ̀ ti rí nǹkan kan gbà. ọ̀gá ti gba owó ẹ lọ́wọ́ wa. ẹ ọ̀gá gba kí ni. ọ̀gá tó bá jẹ́ ọ̀gá ti gbà. ọ̀gá gbà lọ́wọ́ yín. ọ̀ ti gbà yẹ́sì. ẹ kò sí wàhálà. <laughs> ojú ọ̀nà fẹ́mi náà ni nígbà tó mi náà bá lọ ọ̀nà ń sọ wá pé tó ọ̀gá ti gbà ni. ẹ kò lọ fọgà. yes. kò lọ fọgà kò di dandan ká bè lọ́wọ́ rẹ. ok. kò lọ fọgà rẹ tọgà. perfect. ló wà lá. irọ́ bá mú tìbí yìí. wọn náà fẹ́ ṣiṣẹ́ kára náà ọ̀fẹ́ gbàgbára ọ̀fẹ́ gbàgbára ààrẹ ó yìí. báwo báwo báwo kìíní. ojú mẹ́rin lójú sànú. Ah! gbà. dòwú ẹ̀bùn ìwọ distributor wọn ni. èyí nu èyí ni nǹkan tó bá dáa èèyàn gbọ́dọ̀ fi pamọ́ ọ̀dà ọ̀dà gidi tó bá gbọ́ ara tó kan sára gírí ìwọ náà wọn já ọjà ọmọ já ọjà ọmọ já ọjà ni. ìwé wo ni bá distributor wọn. àbí ẹ kò sí wàhálà. ọ̀dà bọ̀ ọ̀dà bọ̀. gba ọ̀kadà yìí lọ. ọ̀gá ẹ ṣàánú mi ẹ jọ ẹ ṣàánú mi nítorí ọlọ́run. kí lẹ fẹ́ ká kí lẹ fẹ́ kí n ṣe fún yín. ẹ ṣe bọ́kọ mi ṣe máa jáde tó máa tẹ̀lé mi lọlé òun ni kẹ́ bá mi ṣe ẹ ṣàánú mi ẹ wo gbogbo nǹkan tó ga yín ni kì í ṣe ni mo ti ṣe wọn ò fọkọ mi lẹ̀ ẹ kí lẹ sí ta lẹ sí nǹkan fún. ọ̀gá yín tẹjọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn. keep short kí ni màá ṣe yín báyìí ná junior officer lẹ lọ sí nǹkan fún tẹ́ ń pè ẹ mọ ni. mo gbé. ẹyin ewu kan ewu ránkì lẹ. mo ti ṣòfò ara. Ah, ah. ẹ wo ẹ má fara dà sí ẹyẹ o ẹ jẹ́ mi oṣù dúdú ọ̀fọ̀ ọ̀rọ̀ fún yín o kẹ́ẹ̀ kẹ́ẹ̀ láti kẹ́ẹ̀ gbọ́ o ṣe rí tẹ bá fẹ́ kọ́kọ́ yóò jáde mm. tẹ òní tọ́sídẹ̀ o mm. tọ́ bá máa fi di ọ̀túnla síjọ́ márùn yóò lọ sí kọ́ọ̀tù. ọ oh, ọ̀gá ẹ má tún ṣe bẹ́ẹ̀. hundred thousand kẹ́ lọ mú wa. Oh bẹ́ẹ̀ pa mí pẹ̀lẹ́ bẹ́ẹ̀ lè rí wọn kọ̀bọ̀ lọ́wọ́ mi ẹ̀wẹ̀ ṣàánú mi. ọ̀rọ̀ ẹgbẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ dẹ́sí họ̀ọ̀họ̀ yó ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ ẹ jẹ́ kí n sọ òdodo fún yín yóò bá bọ̀ wọ́n ní bí òsì bá ràn bàbá yóò ràn ọmọ tí ọkọ yín bá lo ẹ̀wọ̀n tí wọ́n máa fi lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún pé wọ́n gbé fáìlì ẹ̀ jáde kí wọ́n tún ní lọ gbé ìyàwó ẹ wá ìyàwó ah! ẹ lọ kán ọmọ wa ọmọ wá. ọ̀gá ẹja tó báyìí oh. ẹ wo bí ẹ fún mi ní àdírẹ́sì ilé tí ẹ bá ti délé màá wá bá yín lé gbogbo nǹkan tẹ bá fẹ́ ni máa ṣe fún yín ẹ ṣáà ti fi ọkọ mi lọ́rùn sílẹ̀ tọkọ mi bá ti tẹ̀lé mi délé ọ̀ọ̀ gbogbo tẹ bá fẹ́ ni máa ṣe fún yín nínú ilé yín ẹ wo bí ẹ tó ṣe ju ọmọọṣẹ́ yín lọ. àdírẹ́sì lé mi àbí tọ̀run. ẹ fún mi ládírẹ́sì lé yín gbogbo. Ah, ẹ gbádùn ẹ bá ní Europe lálàáfíà ni bá àlàáfíà bí àṣà Haúsá kí mi ò fún yín ládírẹ́sì lé ọkọ yín ti ó ti bọ́ ẹ lọ one hundred thousand wá. sí sọ́ndẹ̀ kò ẹni jù bẹ́ẹ̀ lọ. ẹ kò ní kí ni ọmọ hundred kọ́bọ̀ wa kò sí owó kankan lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ má jẹ́ iṣẹ́ wọn tọmọtọmọ tẹ́ parọ́ òsì gbogbo tẹ́ ẹ lẹ́sẹ̀ kò sí ní tèmi ọmọ tẹ́ ẹ ṣe fún junior officer mi tèmi ẹ máa wò gbogbo ẹni mọ́mọ́ wò mọ́mọ́ wò ẹ he told me everything what is underground gbogbo ẹ mọ́mọ́ ẹ má kọ́ di wèrè bẹ́ẹ̀ mi o ẹ lọ one hundred thousand naira wá. Ah, ọ̀gá hmm? bó mo ti fẹ́ rí ẹ wo bí hundred kọ́bọ̀ gan kò sí lọ́wọ́ mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ bẹ́ẹ̀ ni. èlé nǹkan. ìwọ èyí ilé yóò ṣòwò. Ah! ǹjẹ́ ẹni jowó lọ ẹ ṣàtàyà ah! tẹ́ ẹ gbé kọ́ ẹ̀yìn tẹ́ ẹ mọ̀ gbé gangan kan mẹ́mẹ́. Hmm? ilé ìjòwò ó dún one million naira lọ. ṣé ẹ máa fọkọ mi lọ́rùn lẹ̀ ó máa tẹ̀lé mi lọ́lé. ìyẹn ó débi yẹn lẹ́nà kò ní fọkọ lẹ̀ olúwẹ̀rí rè ẹ jẹ́ ń wẹ́ do. ẹ ó ti yá ó yá. Hmm? ẹ bá kí ẹ kú ẹ gbé kú báyìí. mo ló yá káyìn náà wá ṣe tì í. ẹ gbé gbé gbé ẹ palẹ̀mọ́ jáde kì í ṣe bí ni mi ti máa ṣe a ah, mo níbi tí màá pèsè fún yínú létà èmi máa bọ́ra alẹ́ dán pátá ni èmi ṣe tán mọ́ sukúlẹ̀ à ń yọ ti gini níbo ẹ jẹ́ ń rí gbogbo ẹ̀ báyìí ní kí n mọ̀ lọ bí yẹ́s ayé ni àbọ̀rùn à ah, èmi ewu nǹkan àbọ̀ à nínú à ẹ máa bọ́ra alẹ́ pátápátá ah, ẹ so à ẹ so ẹ mẹ́nu dọ́bà. ọ̀gá bóyá ẹ wá lọ fọkọ mi sílẹ̀ ẹ ṣáà ti ṣe ń tẹ́ fẹ́ ṣe bóyá. ẹ sì sùúrù járe tẹ́ ń pariwo òṣìṣẹ́ jẹ́ ẹsẹ̀ mi náà ṣe sọ fún pé ibi tí mò ń lọ jìnnà tó báyìí ni láì ládìrẹ́sì tí mo sì lọ lọ́lọ́ tí ń débi tí mo lọ kí ló dé gan. ẹ̀mí lè máa sinmi tí ń bá lọ tán àbí tó ń lè ṣe ìjọ torí ọlọ́run lẹ́lẹ́ sọ pé kí n faralẹ̀ fún ẹlẹ́ ti ṣe pàtẹ́lẹ́ ṣe ẹ wà lọ fọkàn mi sílẹ̀ mi fẹ́ wà láwọ ẹ wò ẹ ní kí n tún pàdánù ara ẹlẹ́ẹ̀kejì o. ẹ mo bá jẹ́ sẹ́mi jẹ́. ayé mo ti bàjẹ́ kẹ́. bí ìtẹ́lẹ̀ o. mi ì yúnífọ̀mù aṣọ ọba mọ́ kí ló kọ. ẹjọ ọgá o ẹjọ torí tọlọ́hún kí ni tèmi pẹ̀lú ti yúnífọ̀mù àbí ìsàlẹ̀ mo wà ẹ̀yin lẹ wà lókè ẹjọ ẹ ṣàánú mi ẹ má yẹ kí n ṣòfò ara ẹlẹ́ẹ̀kejì o. ṣebí tí wọn bọ sílẹ̀. kí ló wà dé. ẹ dáa mo dára ẹ dúná ṣé ọwọ́ sọ. ẹ wọ ìfúnlẹ̀ jáde. sọ fún mi mo méjì máa pọ̀ ní. ṣé sọ yín máa dára mi ni. Ah, ah ṣọ́ra ẹgbẹ́ ọ́fíìsì máa pariwo. pariwo náà ayé mi dàdé gbẹ́gbẹ́ obìnrin. ẹgbẹ́ fún mi. tí mo wá wẹ̀lú mo wẹ̀lú dáná báyìí tèmi wá bá mo ti wẹ̀lú báyìí. Ah. sọ wẹ̀lú ní jẹun. mo máa dárò. ọ wọ yunifọmù kẹ. mi kọ. Oh. talóko ẹ. bàbá abájẹ ni ọ ni. Ah. àní question tí mo béèrè lọ́wọ́ ẹ̀kú dàmí ló báwo ni aṣọ ṣe kúrò ní ara ẹ̀ nínú station kò yé ẹ àní báwo la ṣe kúrò lára ẹ bó ṣe wá láti lé ní ilé sergeant bá mi bèrè lọ́yẹ̀ báwo la ṣe ṣe kúrò lára ẹ. ẹ kí ni òye ọ àlùbọ̀ lásán ṣe lọ lára rẹ sásán kò gànà ni. ẹ wò ẹ orí ti ń wò ẹ orí ti ń wò èmi ní wò báwọn òsì òsì. ọ́fíìsà èmi tí mo kó aṣọ ìlélẹ̀ ìgbà tí irú ilé ló ń suspect lájọṣepọ̀ now in the station you are a disgrace to this noble profession and you know this is not your first time. sorry sir. tọrọ ẹni bá já ni o ṣe láwí ẹni tó yẹ kẹ máa polongo ìwà bàjẹ́ la tún káwà bàjẹ́ mọ́ lọ́wọ́ kí ni o lè bá àgbẹ̀ fún yín adé criminal for that matter tẹ̀sílẹ̀ láhàámọ́ torí kí torí owó èlò wọn ló fẹ́ fún yín náà. i'm sorry sir. sorry o ní láti bẹ̀ mí ohun tó o ṣe wẹ́rẹ́ yìí o máa múṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ah! Ah, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ iṣẹ́ máa bọ́ lọ́wọ́ èlé lórí and ah, for your information o máa face the disciplinary committee. ah yes. ẹ má jẹ fèsì ẹgbẹ dàpọ̀ ọlọ́sẹ̀ dàpọ̀. and ah, má rò pé lílé nìkan ṣo òun ló pé ìjìyà tó tọ́ sí ẹ o yàtọ̀ sí pé wọ́n máa lé ẹ kúrò lẹ́nu iṣẹ́ ohun tí wọ́n máa ṣe fún ẹ ohun tí ọlọ́pàá máa ṣe fún ẹ àtìrọ́dẹ̀rọ̀ àjẹnú yàtọ̀ sí pé wọ́n máa tún ẹ lọ gbogbo property gbogbo ohun tí ẹ ẹ fi ọ̀nà èrú kó jọ pátá gbogbo ẹ̀ ló máa gbà lọ́wọ́ ẹ sà ẹ sà ẹ má jẹ́ mímú are you mad? can't you see my life? sorry ojú mi fún ẹ ọmọ ọdún ìfúra nìkan sá sergeant ẹ sọ ẹ sá ẹ dàpọ̀ à ẹ bá dàbà tó wà pété lẹ́wọ̀n dé èrò tí ó pọ̀ sá àpò ń di ọ̀rọ̀ yìí sá. ó pẹ̀lú what's your problem kí ló ṣẹlẹ̀ kí ló tó fi wọ̀ mí. will you church o fẹ́ kó láàjà ni ṣọ fẹ́ kó láàjà kó má lè sọ̀rọ̀ àbí ṣọ́wà involve. kò sínú kasa picture yẹn fẹ́ jọra wọn lójú mi sá. Ah! mọ̀ ń wà dis focus ní kí ẹ ṣe pé bóyá mo mọ̀ pé kò wọn ò sí mẹ́ ṣùgbọ́n àpò wọn ò lórúkọ ni o ò lè sọ o ò fẹ́ sọ àbí o ò lẹ́dí àti sọ ok ok ọfíìsà sá gbàfin lórí ẹ. ah ẹ bẹ́ẹ̀ ni mo gbàfin lórí mi sá. Eh, bàbá ti di ẹ. Ah, ok no problem. láti mọ. ẹ mú bọ́lá kí ló ń bá ẹ sọ̀rọ̀ ẹ láti mú bọ́lá ẹ ta. kílódé. yé lórí burúkú ni ọ o ṣèyàn nínú tẹsán wa tẹsán tiwa tí èsì tẹsán ẹlòmíì. ẹ̀yin wo. àwa. ẹ̀yin dà. àwa rèé. ẹ ẹ sà ẹ sà mo lọ́wọ́ tí mo lè sọ. tọ́tọ́ mi mọ́ ká má sàn kankan bẹ́ẹ̀. ọ̀rọ̀ olúwa rẹ̀ ló ti fẹ́ sọ. ẹ ah, ah, sà. ẹ jẹ́ àlọ́ tiwọn ní. ẹ sà máa sọ̀rọ̀. bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ olóbẹ̀ sẹ́kù sọ̀rọ̀ sọ̀rọ̀ tó wà lẹ́nu ẹ. tó o bá sọ̀rọ̀ mi ò dáràn mọ sọ. ọ̀gá ní kí n sọ̀rọ̀. gbogbo ohun ẹlẹ́nu. Ah, sọ̀rọ̀ tó wà lẹ́nu eh, eh, ẹ. ẹ sà ẹ ṣe èmi èsì agogo tí wọ́n lè po mọ́ lẹ́nu o ṣe gbọ́ sà ṣe rí òun eh, ló fún mi ní dòrò wẹ́bù. dòrò what. dòrò wẹ́bù ọlágbára sà mo ṣe mo lò tán báyìí ara mi ò kọ̀ wá òkè mọ́ sà ẹ wá wo ìyàwó akíyèsí tẹ̀ ń sọ yìí òun ló kọ́kọ́ lọ bẹ̀ òun ló sóbìnrin léṣe ó ṣe léṣe jìnnà sà. mo bá jẹ́ ló tán. ah ẹ sà ọ wà digostion nígbà tí mo rí bẹ̀rẹ̀ very high blood pressure ó ó ah. mo bá jẹ́ mi ò mọ̀ mọ́. wúwà yẹn bẹ́ẹ̀ mi tó wà ẹ jẹ́ ká pè wá kó wá sọ tí bá parọ́ sà. same woman. yes sà. so nǹkan tẹ́yìn méjì ń dánwò láàrin station ìlélẹ̀. ẹ̀yin náà lè máa gbowó lọ́wọ́ sọ́pẹ̀ láti máa gba bẹ́ẹ̀ o. ẹ̀hún ni kaba kó exhibit sẹ́yìn station bẹ́ẹ̀ ẹ̀yin náà lè tún máa lọ máa jẹ́ exhibit ta. òun náà ni òun ni. bẹ́ẹ̀ sà òun ló kọ́ ló sì mí lọ́bẹ̀ òun ló sọ pé kí n lọ́sibẹ̀ sà. nǹkan tẹ́ wọ́n fi ṣe first and the last thing lélẹ̀. sergeant wà lọ lọ́ọ̀kì àwọn méjèèjì yọ wà lọ́ọ̀kì náà yẹ move. mi ò ráyè. ó yá ẹ tẹ̀lé wọn. mi ò ráyè sà. àwọn náà jọ náà. mi ò ráyè. follow them. mọ lọ tiẹ mi ò ráyè. àdìgún ọ̀gá ọ̀gá. kò sú ọ tó mi. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ tó mi. mo bá gbọ́n mi báyìí wọ́n dànù àti ẹ̀rù mi dàgàrí rárá gbẹ́kànrin wa ń tara sá. dona olúwo la fẹ́ dọ̀rùn lásì báyìí náà. mi ò mọ ibi tó bá ń wàrà lè dá sí. tiẹ̀ wá sí nǹkan kan fúlọ̀rọ̀ alákọjá yìí pẹ́. ẹ wọn dá wa dúró bí sẹ kò sí nǹkan kan kò sí jẹ kò sí mu gbogbo ẹ kàn rí pàfẹ́ sá. àmọ́ ọlọ́mọdé orí mi ru o òun ò pé bóyá lálálẹ́ àbí lóru òru a lè mọ̀ ṣe second point yes second point lọ́wọ́ ara wa. Ah, ah gbogbo ohun tó bá jẹ mọ́ bí ẹ̀wọ̀n bí ẹ̀wọ̀n ṣe máa ìmọ̀ràn rẹ̀ ṣe máa wáṣọ kan tiẹ̀ báyìí. ẹ̀wọ̀n bò ó a ti lọ ẹ̀wọ̀n a ti dé àtúnlọ ẹ̀wọ̀n mọ́. ìjọba bẹ̀rẹ̀ ló búlọ̀kù lálẹ́ láàárọ̀ lọ́sàn tá a ṣe tí ìjà ọkọ̀ sọ́jà kan bá jáde dédé tó bá wà mẹ́ àbí tí ẹ̀rá kan kan bá dé ṣé kí wọ́n tó ká padà sẹ́wọ̀n. salute yan jẹ salute. mi ò ní lè ṣe rárá rárá. kí ló wá dé. bí yìnbá sì ní kó wọn lò olúwa náà ah èpè wọn fi sìnkú mẹ. àkórin òhò ni. yes mo dé abúlé kan jọ kan wọn ládùn bẹ́ẹ̀ Lala bá gbá agójọ kan kó kó kó kó kí ló dé oníyàwó bá lè fẹ́ kọjá. ẹ kọ kọjá kọ kọjá kí ló wọn ò dì í mú kọ kọjá. gbogbo àwọn àdúgbò àti wọn bá dojú bọ̀dọ̀ gbogbo wọn bá bú. kí ló I wonder wọn ni wọn gbọ́dọ̀ wo ìyàwó balẹ̀. ojú ló ń dùn wọn. tíyàwó balẹ̀ fi lọ báyìí gbogbo wọn ò sí jókè wọn dojú bọ̀dọ̀ báyìí náà ni. Ah, áfíríkà làwọn eléyìí o. àwọn wa ń sa áfíríkà. Hmm, àwọn gẹ́gẹ́ láfíríkà. áfíríkà tó áfíríkà. Eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹni tí jẹ́ kí a lọ sírù lóhùn. a kiri police station wa lọ. pé ṣe police station fẹ́ wà mí báyìí. ọ parí. a máa jẹ lọ́mẹ̀hún. a máa gbéyàn sẹ́wọ̀n ní rẹpẹtẹ kò sí wàhálà yóò dá ọ̀dà. èmi náà wò máa wò bẹ́ẹ̀. ọ̀dà ọ̀dà. jáse yẹn mhm. jáse yẹn. yóò dá mhm. ọ̀dà adé látàbújá mhm. a sì sọ́ọ̀bù wa síbẹ̀ ọ parí. ọ́fíìsì ni kì í sọ́ọ̀bù ọ́fíìsì <laughs> ọ́fíìsì. yálọ bẹ ẹ amọwọ ló rìnrìn ibẹ o. máa ọya parí. ẹ eh, ṣé mo lè rí owó ọkọ̀ ọ̀rọ̀ rẹ eh, mẹ́rin. lọ́wọ́ ta ni. ṣé yìí kì í fi wọ ọkọ̀. ṣé wọn ń tajà ni. àṣegbọn ah, wa dáadọ́ olówó kankan lọ́mọ náà ni. èmi. ó rò pé gbàrà wa sáfíìsì ọ̀ǹda jọ ni. tọ́ba gbọ́ gbàrà yín mi lọ́dà ni. sáwò. mo rí wa ń tara bí owó ìjẹ̀bù mọ́ wa. ọwọ́ ah, mẹ́wàá ló fi ń jẹ lébédè ni ah, àjọ rẹ wo bí ń dáhùn ní tina tán. ọkọ mi báwo dé lọ́rọ̀ àwọn boys tí wọn lọ ń bá àwọn ìyàwó accuse yẹn láṣepọ̀ lọ́jọ́ yẹn. ṣáwọn boys yẹn. ẹ nà àwọn police service commission martin can explain to wọn. that's the best nǹkan tó dáa nìyẹn because ah, wọn kàn ń ṣe rádaràda ni ah, iṣẹ́ ọlọ́pàá dẹ̀ da. but àwọn tí ò dáa tó wà láàrin yín ló jẹ́ káwọn aráàlú bílẹ̀ pé gbogbo ọlọ́pàá ni ò dáa àǹtí ọlọ́pàá ò bá dẹ̀ dáa kí ló fẹ́ mú rú èmi báyìí wá fẹ́ rú ẹ lọ́kọ. ìyàwó mi ní ìwà ìjìtá nísìn in the discipline man gbogbo welfare package wa ló ń fún wa lásìkò lásìkò so ká bá rí ọlọ́pàá tó bá gba bribe á sọ nǹkan tó rí tó fi gbà á fi mú dọ̀rin. I wonder o because mo mọ̀ pé owó ẹ̀yìn ọlọ́pàá ti dà wọ́n dẹ̀ fún yín lówó tó wà òkè ó lè imagine ọjọ́ tí mo wá service ẹ̀ tó ní kí n dúró tí mo ní pé mi lè dúró yẹn tó bá rí báwọn máa yìí ṣe ń ṣe yàmá yàmá lọ́jọ́ yẹn wọ́n jà bóyá wọ́n fẹ́ bèèlè yàn out ni I don't know tó bá rí bóyá jà sówó wọ́n tún pín three thousand naira mọ́ra wọn lọ́wọ́ wọ́n ṣe bla bla bla bla àgbàlagbà for that matter àgàgà ilé tó tẹ̀ tírín tó ga láàrin wọn yẹn ah máa yẹn ó le mọ. o ìyàwó mi ṣòro ṣe wálé ṣé ẹni tá à ń dúró de òtítọ́ dé ni. wo ọkọ mi ẹni tá à dúró de máa tó dé mo jẹ́ kí n ti sọ nǹkan kan fún ẹ jọ nítorí ọlọ́run ọkọ mi olówó orí mi hmm. you still have a long way to go in this work jọ nítorí ọlọ́run má jẹ́ kí èpè tí àwọn aráàlú ń ṣe fọlọ́pàá má jẹ́ kó kàn ẹ́ o má bá wọn gba bribe má bá wọn gbàbẹ̀ tẹ́lẹ̀ jọ jọ nítorí ọlọ́run jọ ọkọ mi. ṣe wálé. dá ká tiẹ̀ máa wọ wíńdà tá à ń dúró de. ẹ baálẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé fún yín lọ kẹ́ tó sọ pé ooru dé ká máa bọ̀ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ nìyí. ṣé rí ìjọba gangan ló gbé mi dìde ibi ká lọ káàkiri àwọn ìgbèríko àwọn olùtó jìnnà sílùú tẹfẹtẹfẹ bí ìlú yín ìlú yín jìnnà o no no no ó jìnnà o àfi bí ọ̀run kí ló dé ẹ ti wá tẹ́lẹ̀ tó sí bíbáyìí anyway nígbà tá a wá ti sọ fún yẹn káàkiri káàkiri mo wá rí pé ìlú yín ní tí wọ́n fẹ́ ká ṣe ni pé kí iléeṣẹ́ ọlọ́pàá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kó máa wà ní àwọn ìgbèríko tó jìnnà sí gbòòrò yìí torí àwọn ọ̀daràn tí ààbò bá sì ti wà fún yín tó péye àwọn olówó àwọn iléeṣẹ́ ńlá wọn máa wá sí ibi láti wá dá iléeṣẹ́ lẹ̀ ṣé ẹ bẹ̀rẹ̀ àǹfààní nìyẹn ìdínú tíjọba fi pè mí dìde pé tó ká ṣe sọ́fẹ̀ kiri ẹ mo wá rí i pé ara yín yọ̀ mọ́yàn títí tá a débí mo sì rí i pé ojú yín ojú tó gbàlejò ni tẹ́ ẹ bá fẹ́ gómìnà ìgbẹ́ tẹ́ ẹ bá ti fẹ́ ẹ sọ fún wa ká gbé lọ gbèríko mi kò sí wàrà. ẹ ah, ah, ah, eh, eh, wò ẹ má ṣe bá wọn ṣe rí ẹ rí i pé mo farabalẹ̀ mo gbọ́ gbogbo àlàyé tẹ̀ ṣe pátápátá torí tí n bá ní tanra mi jẹ mo ṣe wà lóko yìí mo lajú mo mọ bí ṣe ń lọ bó ṣe ń lọ lèmi gan tẹ̀lé bẹ́ẹ̀ ṣe wọṣọ dúdú yìí mo mọ̀ pé aṣojú ìjọba ni. tọ́pọ̀ tó túmọ̀ sí pé tí n bá pè yín ìjọba ìjà yóò pa. yes tí n bẹ fa sọ bá ìjọba mọ fa. ẹ tàjọba nìyẹn. ṣé ìjọba wàá ro dáadáa fún mi èyí wàá fọwọ́ mi ti dànù ọlọ́run ní jẹ́ ṣe inú mi dùn gidi gan àmọ́ sẹ́rí yìí dàgbà ntí ọba mọ̀ ẹ dákun ọmọ ìyá mi mo fẹ́ béèrè kinní kan lọ yín bí èlò la san fún ìjọba àwọn tó gbé kinní wa. Ah! <laughs> ẹ mọ gọba alẹ ìjọba ò ní gbowó lọ́wọ́ yín the whole federation wọn ò ní gbowó kankan lọ́wọ́ yín àbóyín ẹ̀mí yín ló jẹ ìjọba lógún owó kìíní gbogbo táwọn lò pátá amúlẹ́sàn ni o mọ̀síngọ́m ni o jẹ́gàsì ni o ìbọn ni o gbogbo tẹlifóònù ilé ọ́fíìsì àmọ́ lò ìjọba ló máa ti lọ ọ̀fẹ́ ni. ìjọba ni ó kó fún wa. ọ̀fẹ́ ni o kò sí nǹkan kan tẹ fẹ́ tẹ fẹ́ san fún ìjọba. ayé ìjọba ọmọ ní bàjẹ́ o. àṣẹ àṣẹ. tìjọba ọmọ da ojú òní tì í abẹ́gbọ́ sẹ́rí ẹ wo ọdọọdún làwọn èèyàn ń lọ mọ́ka o wọ́n sì ti kà bàbá ẹ̀ kàbó torí ẹ̀wọ́ ẹ̀ níwó láéláé. ẹ ṣé mo dúpẹ́ ẹ wá gbọ́ ẹ jẹ́ ṣe báyìí sẹ́rí ẹnì kejì àwàdé àwọn ẹni pé bá lè ọkọ òlu hmm. nǹkan kan tí ẹ dá àjọ kọlé lórí àwọn òlu ni. sẹ́ni <laughs> mo wá fẹ́ fi kíní kan dá yín lójú ah! bẹ́ẹ̀ ti sọ fún mi bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ jáde àṣẹ ti gùn o àmọ́ ẹnì kejì àwàdé nǹkan fi tó àwọn òlu létí pé èdè ti bẹ́ẹ̀ ti lára wáyọ̀ mọ́ yẹn ẹ̀rí nǹkan kan tẹ́ eh. ń jọ tẹ́ ẹ bá bọ̀ báyìí eh. tẹ́ ẹ bá gbé gbogbo ìjọba gan dé tẹ́ ẹ kó gbogbo ẹ̀ wọlé gbogbo tẹ́ ẹ dákan ah! ẹ mọ̀ pé yẹn ni a nígbà tẹ láṣẹ ti gun kò sí wa lọ. kí ni. mo ṣe jẹsẹ mi ní àṣẹ ti gun nù. ẹdìyẹ lẹ́nà ẹdìyẹ lẹ́nà. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ìjọba ẹ fọkàn balẹ̀. Ah, ẹ ti rí gẹ̀lẹ̀dẹ́ rí. gẹ̀lẹ̀dẹ́ eh, gẹ̀lẹ̀dẹ́ ṣé ní stadium. ẹ wo ẹyìn náà gẹ̀lẹ̀dẹ́ ń jẹ́ mọ̀ wí eh. ẹ pin ìran lẹ́rí ìjọba ẹ ṣe mo dúpẹ́. ṣe bọ́ọ̀lù ẹ mu. Eh, no no no ah, no yín fún ọmọ wa Ah, ah ẹ mu no no no drinking no smoking. ẹ ẹ gbọ́dọ̀ jẹun gan báyìí. àfẹ́dùn ọ̀fẹ́.

yes so níyà òní bàbá o ò léèyàn nù lé ni. wọ́n wà ń lé. wọ́n kójú àpò ni. kí ló dé. wọn rí ọpọ orin òwò ni. ta ló yìn òwò. má wọjà o. èmi. yes ìdodo rẹ rè kọ́ yìí kínkínní. <laughs> bàbá yẹn lu ko ṣá. ọlọ́pàá. ta lọ́lọ́pàá. police officer mi ni. crop top ló ń pele kó ń ṣe ìwò. èmi. and officer náà dààmú wáyé mi ò rí yín. ó ṣe ẹ̀wọ̀n ọ pẹ̀lẹ́ wọn jọ̀bọ lọ bẹ́ẹ̀ mo sọ fún ọ. kí ni ẹ̀rọ yìí ni. pé kí ni. ẹ̀yin ja ìjọba lólè tí wọ́n dismiss in station. èmi ìyá rẹ̀ jẹ́ ìjọba lólè bàbá rẹ̀ jẹ́ ìjọba lólè. wọ́n sinwin ni. òsì òsì akínìkanna òsì ọ̀dà o. ó ní ìdí pẹlẹbẹ yìí ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa rárá wọ́n sọ̀rọ̀ ságbàlagbà gbà tí ó bá ẹgbẹ́ ìyá rẹ̀ àbẹ́gbẹ́ bàbá rẹ̀ sọ̀rọ̀ ni ee àwé àwé ọ̀dẹ̀ bóló tún gbà lọ eh, ó ti kó sí orí burúkú rẹ lẹ́nu. kára lọ sọ́hún òjèrè ah, ẹ kóra lọ ìbàjẹ́ yàn dáṣẹ́ olúwadó ẹ kóra lọ ẹ ti bà wá jẹ́ ẹ wá fẹ́ tún wá ṣe ìwọ ìwọ ọmọ pẹlẹbẹ tí gbélé yín ọmọ bíi egúngún bẹ́ẹ̀ lórí mo bá pàdé rẹ̀ ó bá rìn òwò mo ní a ò ní ìyá ò ní bàbá ni ó ṣe wá rìn òwò jáde báyìí. kí ló wáá sọ fún ọ. ló bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi mo ní sita ni mo ní ìjọba mi mo lé mi ọmọ sà ó ní ọmọ sà bo. ọlọ́wà tí wọ́n ti rìsáàfù lẹ́nu iṣẹ́. bọ́ọ̀ ló ṣe mọ̀. ibi tẹ́ gbé wá sí ni. ẹ̀yin nu ẹ̀yin náà ní kábí. èmi. yes abájọ ah, gbogbo respect máa fún mi ládùúgbò ìpátá. wọn ti fún mi kankan máa. wọn ò lè fún ọ wọn ò lè fún ọ ibi tí a sọ̀rọ̀ wa dénú. Ah, kọmọsí táwọn èèyàn gbọ́ o. Ah. bóòlù ò ṣe ní gbọ́ pàtàkì ẹnu rẹ ọmọ jù fìrìfìrì káàkiri ni. sẹ́mi ní màá fẹ́ràn ara mi sọ pé wọ́n dá mi dúró. ìwọ ni o lè sọ bẹ́ẹ̀ o lè sọ. ẹnu rẹ gbọ́rọ̀ gan. ọ̀dà kò burú mọ́ bínú tó bá dé ń bá sọ̀rọ̀. kẹ́ẹ̀ tí mọ́ ni o kẹ́ẹ̀ tí mọ́ ni o. nítorí sọ oúnjẹ nu ẹ̀rọ lọ èwo ah, ah. ni dáadáa ó sì. ibi tí ń kọ. Ah. <laughs> kí mo yìí ti sọ fún ọ <laughs> mọ́mọ́ tí lọ. bóòlù. bàbá ilé di abúlé òun àìjẹ́dẹ́ fún wa gbà bẹ́ẹ̀ wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ báyìí ni wọ́n kó kankanlẹ̀ wọ́n dẹ́ wọ́n ti mi lálejò rẹpẹtẹ inú wọn dùn. kí ló ń bọ̀ fún báyìí. tiẹ̀ bó wọ́n kàn ṣe mi lálejò lọ́ọ̀ni. àlejò lásán. kọ́ ọ lọ́mọ ṣètò kọ́ ọmọ kó fáìlì ọtí ọ́fíìsì o ọkàn gbàlejò ọgbà gbogbo rẹ̀. iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí. ẹ wálé ń kọ́ àlẹ́. Eh, wálé òótọ́ mọ̀ tí ẹni òfìsà wálé àmọ́ bí ó wà látijọ́ iná. pé pé pé pé pé pé. ọ̀yà wádìí ẹ̀ wò máa ń rìn kí bí bẹ́ńdọ̀ báyìí ni àmọ́ bí ó lọ látijọ́. ẹ ẹ eh, ló bó o ni níbo lọ wà ah, ọ̀rẹ́. kí ni ṣe lọ́rẹ̀. kí ni ṣe lọ́rẹ̀. Ah, ọ̀rẹ́ bó kó o lọ rẹ̀ jáde kọ́ ọmọ bọ̀. kọ́ ọmọ bọ̀. ọ rí ọ̀ka ọgbọ̀n báwọn fàyàwọ́ clear mọ́tò. owó ti dé. mọ̀ bọ́ tó kún bọ̀ ṣiṣẹ́ má má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ ìjẹ́ kan ti yọ báyìí. kọ́mọ bọ̀. ẹgbẹ́dá ni lẹ́gbẹ́dá. tẹ̀sán wa wà ń bẹ̀. ọba jẹgbẹ́dá làbúlẹ̀gbẹ́ sọ̀kalẹ̀ kọ́ wa gbé mọ́ni wa kò sí mọ́tò mọ́tò ọ̀nà bẹ̀ mọ́ni wa ni ó mọ̀ fi ń kérukú bọ̀ ni ó kọ́ lọ́lọ́sọ́ lọ́ọ̀dá gan-an ọba tó lọ́ọ̀dá pè mí kọ́ máa bọ̀ straight. tẹ̀sán wa straight. kò sí wàhálà ọ̀ dẹ̀kun bẹ́ẹ̀ ni ọ̀dà. Oh, É, é. Então Como boa. ó dà wo yọ wà yọ yọ ní wọn wà bá a lọ ọ lọ máa jẹ ìrẹ ló ṣẹṣẹ ti wà lọhùnún eré ọlá àdúgbò mọ wọn kàn rò pé wọn transfer ẹ lọ sí Maiduguri ọlọrin pàdé Boko Haram ni. mo gbé ọlọbẹ lágbára lọ. kí ló dé. mo gbé ọlọba Boko Haram. kò sí tó burú nù kọ lọ. èmi Boko Haram èmi èmi irú mi kọ́ wọn wá. ọlọ́run jẹ láí láí láí láí èmi kọ́ èmi kọ́ ọ̀sán ṣe ni ó dé bẹ́ẹ̀ mọ́. Jùmọ̀kẹ́ Jùmọ̀kẹ́. Ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n balẹ̀. Wà ní yẹ̀ kẹ̀kẹ́. Ẹ̀yin náà ni, me tó mi, kí ni ṣe ń blush? Ṣé sáà ń tọ́jú ẹ̀gbọ́n mi? Wọ́n try. Ẹ má try. Ẹ bá try kò pé àfi kẹ́ complete ẹ ṣiṣẹ́ yín pé. Ẹ ti gbọ́, bẹ̀rẹ̀ délé, mo jẹ́rìí yín. Ilé tó lè fi mi ṣeré. Ẹ o bẹ́ ta o. Ó tọ́jú mi bàjẹ́ ẹgbẹ́ kẹwì gègé kẹyìn kan ti kí ló dé kí ló dé. dáàdi ẹ̀rọ sá. pẹ̀lẹ́ àwọn <coughs> yìí jókòó jókòó sit down sit down pẹ̀lẹ́ tómi àkọ́kọ́ bá bí kọ́kọ́. ẹ̀jẹ̀ ìpọ́n dán ni. ṣàràfíà ni ṣe wà ókè. Okay ẹ mo ti bá dádì sọ̀rọ̀ ok. àdètì ni mo déètì mo dẹ̀ déètì yẹn ti wà confirmed ok ṣe bí o tàn wá jẹ ṣá o sure uh-huh. <laughs> that's right ọlọ́run àjẹkọjọ́ kò rè ẹ kó tó di ọjọ́ yẹn mo ní pẹ́sẹ́ǹtì kan fún wa àti ọkọ ẹ léni léni yìí àbíkí wà fún yín. ẹ fún wa sir. ìwọ ni kí n fún àbọ̀kọ ẹ. èmi. <laughs> wo lọ sí ibi dressing mirror mi tó wà nílé yẹn lórí ẹ̀ wà á rí package kan tí mo gbé síbẹ̀ kò mú wa. nǹkan tó bá ti jẹ́ ti èmi náà mú ni èmi náà fún un lọ́ọ̀ yìí. kò sí problem ọlọ́àjẹ kọjọ kó nígbà bá àti rìtáyà ní wàá rìkìlì níta rẹ̀ fẹ́ ṣe wọ́n. sórí bí mo ṣe fẹ́ gbé fún yìí ó ju kí n gbé òdìjẹ aeroplane fún yín lọ bẹ́ẹ̀ lè lọ bá gbé kí ni wọ́n kọ sí bó ṣe wà. mi gbọ́. dèrò wẹ́bù. dèrò wẹ́bù that's right dèrò wẹ́bù sórí bó ṣe rí o lè mọ báyọ̀ gbé fọ́kọ̀ ẹ̀. dá padà fún ìyàwó ẹ ẹ handle with care ẹ má fún yàn ẹ rọra máa lò fúnra yín ni ọjà jà jà ẹ ẹ sotiri sórí tó wà lọ́wọ́ mi. dòrò wẹ́bù tí ọkọ ẹ bá lò ó máa strong ó máa wà active á lọ sí tọ́ílẹ̀tì wọ́ọ́rọ́wọ́ ẹ̀yìn ń ro mí ẹ̀yìn ń pò mí jẹ̀dí ń ṣe mí mi ò lè pàfọ́ọ̀mù dáadáa no no no no no tó bá ti gbé ilé ìlú wa dòrò wẹ́bù tẹ́gbọ́n ẹ máa kàn ní kàkàràkàkàkàkà ọkọ ẹ ní kò jẹ́ kó olùbáfẹ́ lómi ìlò ok forty eight ló wà mbẹ ẹ má fún yàn lò god bless you. àwọn ọmọ wa lẹ́yìn. má jẹ́ mú nà ó. bá a mú eléyìí mi lè. eléyìí máa ń support this is dòwe wẹ́bù tó bá rẹ tó bá ti dàgbà tó tún dàgbà lọ díẹ̀díẹ̀ tó fẹ́ strong tó fẹ́ wà active tó gbọ́dọ̀ mọ ni ẹ máa gbé lọ lọ́tọ̀ ọkọ mi lè. àwọn ìjọba lẹ rí yìí o hmm. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ rí ìjọba rí ẹ fojú kan ìjọba lónìí o hmm. mo bá yín yọ̀ <laughs> lórúkọ yọ èmi gbogbo òlú àti baálẹ̀ wa mo ń kẹ́yìn ìjọba wa ẹ káàbọ̀ mo fi ń dá yín lójú pé ìlú ńlú yín àbàlàbà yín hmm. oúnjẹ yín ìrọ̀rùn ni wíwọ̀ yín ìrọ̀rùn ni ilé gbígbé yín ìrọ̀rùn ni àbí kí n mọ wí. ok ok mo kí gbogbo yín pátápátá. ẹ àwọn àjọba gẹ́gẹ́ ló dúró tẹ̀ ń wò yìí o this is government the judiciary legislators and others àwa gangan ní pè níjọba wọ́n ní jíjẹ mímu on board ni. bẹ́ẹ̀ni. síbẹ̀ ni. bẹ́ẹ̀ni. ẹ ní problem. ẹ fọkàn yín balẹ̀ nílùú yìí àwa láti wá dáàbò bò yín tí jàmbá kankan ò ní ṣe yín kò sí nǹkan kan tí ó ṣe yín tẹ́ bá ti ń ráwọ̀ àjọba yìí ẹ yorùbá wà bọ̀ wọ́n ní ìlú tí ò sófin òfin wà o ẹ̀ṣẹ̀ dẹ̀ wà ní báyìí ọ̀gá pátápátá ni wọ́n jókòó yìí láti òkè lọ́ọ̀ ni wọ́n ti wá yẹ́sà wẹ́ gbàgbé gbàgbé yíyà. láti Àbújá. gbàgbé kwesì gbàgbé yíyà. Yes, sir. Yes, sir. Ué! Vai comandar com a Sei! Ué! Ìwé òfin ni láti ọwọ́ ọ̀gá pátápátá tí wọ́n fi mọ̀ darí bíbá ìta wáyé. Ọ̀pọ̀ ọdún yóò rí Nàìjíríà rí Nàìjíríà rẹ o. This is Nigeria. Ẹ gbà. Oní agbẹ́lẹ̀ lọ́ọ̀ yìí o. Hmm. Ọlọ́pàá rẹ o. The police. Kí ló pè é? Police pólísì ọlọ́pàá. ó ní. àwọn ọlọ́pàá rè. ẹ ǹlẹ́ kù dúró ṣe rí àwa tẹ̀ ń wò yìí àwa àjọba ni àwa tí a kó ìjọba lé lọ́wọ́ ni kò wá ní jábọ́ lọ́wọ́ wa ṣe rí àsìkò tá a dé yìí ó di ìyàwó mẹ́ta ó di ẹyọ kan. bẹ́ẹ̀ni yes àṣejù ò sí kò sí àṣejù rárá tó o bá fẹ́ yàwó mẹ́ta wọn láti dínkù ẹyọ kan sẹ́ẹ̀rí lásìkò tí àwọn àjọba dé yìí oúnjẹ mẹ́ta ojúmọ́ ọ̀dẹ̀yọ kan ẹ gbọ́dọ̀ sára jù ẹ gbọ́dọ̀ tóbi jù ẹ gbọ́dọ̀ wà bí tí a bá ṣe wà yìí ẹ gbọ́dọ̀ sẹ́ńdà hmm. yes ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ hmm. bó sì jẹ́ nù. ọ̀rọ̀ lẹ́tí wọ́n ti wọ́n sọ wọn o níbo lẹ́ fi nǹkan àlejò tí wọ́n á sí báyìí a ti ṣètò ẹ lẹ gbogbo àwọn oúnjẹ oúnjẹ wà rẹpẹtẹ fún yín. ẹ ọya ẹ bá ẹ máa bá fàájì lọ ọya ẹ bẹ̀rẹ̀. ẹ̀yin eléré wa ọya ọya ọya ọya. ọya ọya ẹ bẹ̀rẹ̀ fàájì. bá ti bàbá oní ti mí bá mi lálejò hmm. n ó ti ṣèyí sí kì í jẹrẹ kì í jẹrẹ sí àforí òòjọ́ omi ládùn omi sódóró òjò wẹ́líwẹ́lí ah. èyí yàrá ah. tambele ah. mini jọjọ olùtàdí tẹ́lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná pétí iná pẹlẹbẹ. Tọ́lá ò ní àyàtọ̀, tájú ṣe é kó kájọ máa láta yàyó. Ó ní ṣe orí burúkú. ìwọ ti ya nǹkan sí alọ́run. ẹ̀yin ò ya kankan dáadáa lẹ́yìn yà. ó ti ya kan àwa náà ti wá yàyà kúyà. wò wò Wo yá ṣe kíá yá ṣe kíá dpu àti máa wá wa eh, yá ṣe kíá. a mọ̀ pé o ṣáájú wa kò ní bàjẹ́ fún ẹ ìjọba hmm? ẹ kú ìjókòó. ẹ dákun ẹ má bínú ẹran dídín yẹn mo ẹsẹ ṣètò lọ́wọ́ ni o ẹ dákun ẹ fún mi ìṣẹ́jú. ẹran wo ẹran wo ló ń pariwo ah. wo bí wo bí àá padà wá lọ́sàn-án wa wá jẹ́. Mm, no no no no no no no no no no no no no a ah, padà wá o ah jọ sáré lọ dín nǹkan kó gbé wa ah ah ní ti ráì mi. ìṣẹ́jú kan mo dé tán nìyí. Eh! <laughs> ẹkú ayé. sáájú eh! sáájú olóye eh? sáájú the battle is going to finish the battle is. ìjọba ìjọba fọwọ́ rẹ lára. kò sí ogurọ ni. ogurọ ogurọ ń bẹ kí ni wọn fi ń ṣe. ọ̀dà bíi má mi lè tán wọn mọ̀ ògùn sí o. ìjọba hmm? ẹ lẹ bí dpo náà bá dé ọ́fíìsì jẹ́ bàbá wa òun ò dùn o. òun ò dùn wo wo wo wo mi ò fẹ́ kí bàbá yìí. ọ̀rọ̀ orí ẹ burú ni. kí ló gbé kalẹ̀ tó ń ta tó ń ṣe ọmọ ọmọ fẹ́mi orí ẹ burú ni. àwọn tó ṣe àìkò ní bẹ́ẹ̀ sọ fún wọn. Ah! ẹ̀ẹ́dẹ̀ ni kùsùn tásán bá wà ta ni ìjọba ni wọ́n jọ wọn wo sọ fún mi ṣé ìjọba ló fẹ́ ní abẹ́ mi. ẹ ẹ dúró náà dúró náà ṣé ọmọ ìlú ni ọ ní àbọ̀ wá sí ọwá sílé ọdún. ẹ bèrè lọ́wọ́ fa àbíkẹ́ sars fún lórí gọ́gù burúkú ẹ̀ ń ṣe èrè. ìjọba olórí burúkú ẹ̀ sí mo wọlé látàrọ̀ máa máa wọlé lápò rí mi bí mo yẹ wọlé yẹn kílẹ̀ kó o ṣe kó o gbóúnjẹ wa kó o dẹ̀ tún fẹ́ mú ti o wá wí káwé òṣòṣì mi mú àti gọ́símẹ̀ ti pẹ́ tolórí burúkú wa ń kọ́ tó káwọ́ lé bàrà adìẹ. Ah, ẹ sọ fún tọ̀hún. Ah. kí ni a ah, ta ni ìjọba níwájú àwa choreograph jọ. wo wo ah! bi ah, wo bi wo bi wo bi wo bi wo wo wo bi. kí n ah, ṣe bẹ́ẹ̀ kí n ṣe bẹ́ẹ̀. wo wo wo ẹ kọ́ bá wọlé fún wọn ìjọba ni. wo wo bi má sá lọ má sá lọ tó bá bí yàrá dúdú tí tí máa súnmọ́ kílẹ̀ máa ṣe fún mi. ìwọ gbàwò. you are smelling cell. gbàwò. you are smelling cell. àmọ́ pé mo ti ní dìgbòlugi àmọ́ kò sọ yọnu kọ́ ọ̀nà kúrò lọ́wọ́ jáde. ẹ kò ní mi o. èmi ní ìbẹ̀rù bí. gbà àdó máa bí ẹ̀rọ gbà. sẹ́mi ṣe kí ni. mi tẹ mi tẹ. ẹyin ìjọba. àṣẹwẹ̀ ìwọ filẹ̀. a mọ̀ pé wọ́n kọ́ ẹ̀ ní kúrò lọ́wọ́ ní ìtòrí ọlọ́run. tọ́ba bí ẹ dáa. gbà ní ẹ̀ṣẹ́ lójú kókó ẹ̀ṣẹ̀ jẹ. sàṣà sàṣà sàṣà yọpa o ilé yọpa o yọpa lọmọ o yọpa o kí ló dé. ojú ẹ̀ṣẹ̀ jẹ. tí mo bá bẹ́ẹ̀ kí ló máa ṣẹlẹ̀. Eh, dúró dúró ẹ ṣe ọmọ ìlú ni àbí ọ̀ṣẹ̀ dín ni. ọmọ ìlú yìí ni. kí ni kò wálé ọdún. kò wálé ọdún. lọ́wọ́lé ọdún. Ah! pẹ̀lẹ́pẹ̀ ń ṣèrè tán lọ́wọ́lé ọdún. ẹ dúró fún ìjọba ìjọba kan gbọ́dọ̀ fún mi jàre. díẹ̀ ni mi àlágbára ti kẹ́. yóò láyé mi ò kó ń jẹ ara ah! àní ìjọba yìí tẹ̀ wáṣọ dúdú. nisọ́lẹ̀ jàre bẹ̀rẹ̀ kó ń jẹ fún mi. kíni kíni kíni ṣe ẹni mọ̀ bá mi. ṣebí yà mọ̀ bá mi. a mú di ma. a dàmú ẹ lórí rẹ. ẹ mú ẹ mú ẹ mú ẹ mú. ṣé ẹyin ni mo lù ú yẹ ẹ̀yin ìjọba. o de bàjẹ́ ni. olórí burúkú

jàre kàn tọpẹ́ jàre ẹ̀kọ́ wa bẹ ìyàwó ẹ̀ báyìí tí kì í bá ṣe òun ni inú sẹ́ẹ̀lì ọba máa ń títí láéláé ọlọ́dà ah! ọrọ̀ ajé ẹ̀nu sọ ọmọ iye owó jọba ti pa níbi sọ ẹmu ẹ̀ òtún ẹ bẹ́rẹ̀ sẹ̀ láàrin láàrin láàrin gbòòrò máa ń kó obìnrin lábùkù ó ń rarun òsì. kí ṣe kí ni. bẹ̀yàwó ẹ̀ kókó má bínú. àbí mo ti bẹ̀ kó má bínú ni. Ah! kí n má bẹ̀yàwó tèmi torí kí ni ẹ ṣé mo wá níbi ti sú mi ni ẹ sọ fún mi ṣé ilé bàbá ọmọ máa bọ ọmọ lẹ́rù ni àbí mo fi gbójú kọ́ mi pé mo lọ lé wa. sí ilé bàbá ẹ lọ wáyé màá fún ẹ bá tì lẹ́nu ṣé dábàá yẹn lọ́ba yẹn. ẹ nílùú mi mọ̀ wọ́n rẹ̀ pẹ́ yọnu. bẹ́ẹ̀ sọ nonsense ṣé o rí sẹ́ sọ́yìn tó wá gbà lẹ̀ dìgbòlugi tó fi sọkọ rè tábà ń sọ fún yín kíkẹ́ mọ́ lọ́kọ̀ gidi ẹ̀ nígbọ́ ọkọlọfẹ́ sọkọlọfẹ́ yìí ó dá mọ́ bínú rárun bẹ́ẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ bẹ́ ìyàwó ẹ̀ fún mi ọlọ́dà ọlọ́dọ̀rọ̀ ajé rẹ̀ rú sọmọ yìí tó bá ti pa níbi iṣọ́ ìmúṣọ́ ẹ̀mú rẹ̀. mi ò lè dọ̀bálẹ̀ o mo gbà kíkúnlẹ̀ mi ò lè dọ̀bálẹ̀. Eh, sábẹ́ sábẹ́ ọ̀ndà nìlọ ọ̀ndà nìlọ ọkọ ọ̀rọ̀ àwọn ọ̀bẹ ni ṣọ́ọ́rẹ́ mi àti ẹ ìpàdé ìdílé máa jọ ẹ lójú. tó bá délé kí ló fẹ́ sí fún kí ló fẹ́ sí fún tó bá délé. mo náà rí ìrànwọ́ nílé. máa fi máa fi bá ti bẹ etí ẹ̀ dànù. mo ti gbọ́ owó náà mọ owó náà máa bínú. ọlọ́dẹ ọrọ̀ ajé ẹ̀rù ẹ̀ máa lọ́ọ́ ìṣe wọ́n tún kí n máa wẹ̀yìn ẹ lọ. ọtún bẹ́ẹ̀ máa wẹ̀yìn láti fi. ẹ̀fín tí eré ìmọ̀wọ́ mi bẹ́ẹ̀. yàgé get out. ó rà rose. ẹ rí mo rí o. èdè pé tó wà dé ní ìsìn tọ́wọ́ tọ́wọ́ tẹ́yìn bẹ́ẹ̀ yẹn alligator báyìí ó tó ní tọ́ kalẹ̀ bọ́. Ah, ah, àwa ò bolo dà. ẹ káwọ mò ń gbọ́njẹ náà ni. ẹ àṣẹ kí a ṣe á ah, wò ó lọ́jà fún ọ. débi náà ti wá ń parí tó bá wọn náà ni. àwa ọlọ́run lọ́ba ń wà ìṣe oúnjẹ ẹlẹ́dẹ̀ẹ́ àwáwù ah. bá bí ti ń ṣe ọ káàkiri jàre gbà tí èsè pé ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ṣú. ìròyìn ìròyìn wáyé obìnrin ló fẹ́ lóbìnrin báyìí. ó káre. Ah àwáwù bolódà. mo lọ sọ́dọ̀ ìjọba ni mo fẹ́ lọ gbóúnjẹ fúnjọba. oúnjẹ tẹ́mi fẹ́ jẹ àbí àbó mi. ṣó wàá síwájú ìjọba jẹun ni. ó wà á dá mi lóhùn lẹ́yìn tó bá lọ. àwáwù. kí ni. àwáwù. àwáwù. àbálẹ̀ ó gbọ́. wàhálà wa o fúnra mi ní ń pa àwáwù. a ní ojú òkú mi ni wọn pa àwáwù bí n bá yín ni n bá na igi mọ níbi ẹ̀yìn ọrùn. awọ ẹ̀dá. ẹ sì ń pè ń jókòó kí n jókòó mi mo fowó mi fẹ́ yàwó mi. ọ̀dà jókòó a ojú òkú awọ ah, eh, o. balẹ̀ ń bà nǹkan o n lé àwáwù ní mọ́gùn n lé ní tẹ̀sán mo lè ná pa. ó sì ṣe bí ọmọ eke ṣé nǹkan tó dáa ni. àwáwù gbé oúnjẹ kalẹ̀ fún mi mo ti ń dàfún tó lò mo tún mú mi lé pé wọn ò jẹun ó wàá palẹ̀ oúnjẹ mi mọ́ ó lóun ń gbé lọ fúnjọba. tó burú ni tí ẹ sọ kí nìkan fún ọ o lè mọ̀ mọ́ o ah, ọ mà pọ́nlé ìjọba ah, ẹ má lórí òní fìlà o táwọn èèyàn gan jẹ́ ń gbé wa báyìí pé àwa níjọba lọ́dọ̀ tẹ́ pé ìjọba igi wọn fi ń bẹ̀rù wa ṣé ìyá ṣé àwa wù nìkan ní gbé oúnjẹ fúnjọba ni baálẹ̀ sáwà máa fìyàwó wa sìn wọ́n ni. Ah, ilẹ̀ ń gbọ́n tí mò ń sọ fún yìí o obìnrin mi ń gbóúnjẹ fún ìjọba ọ̀gá wọn tiẹ̀ dé pé ó lọ́ọ́ máa jẹ oúnjẹ òru a máa gbóúnjẹ òru lọ́dọ̀ ọmọ mi. ṣé ẹ wá fẹ́ sọ wá dẹrú ìjọba ní báyìí balẹ̀. ẹrú kọ ọ̀hún pé orí ọ̀fẹ́ la mọ̀ nígbà ọlọ́mọ kan ṣàánú wa lọ́kàn dídí ṣàánú wa ni. tára wa nu gbogbo abà tó wà ní ìletò wa yìí tọ́lọ́ fi gbé ìjọba tà wa tá a fi níjọba. nígbà tí èsì pé tìjọba ló gbé fún ìjọba òun ẹnjẹ náà ó dé ẹ tíjọba bá yó àwa gan ti yó nù ní tíyàwó ẹ̀ sì wọ gan mo rò pọ̀ yọ ọmọ ṣe wọ́n lọ́ yọ mẹ̀tọ́ baálẹ̀. ẹ baálẹ̀. tẹ́bí gbọ́dọ̀ bàjọba kú. a níjọba ò dáa a ní píyànsì wà lábà wa yóò dáa ẹ jẹ́ wọn mọ̀ ṣe díẹ̀díẹ̀ kì í ṣe pé ká sọra wa dẹrú torí pé wọn fún wa níjọba lábúlé wa ìyàwó wa ò mójú wa mọ́ ojú ìjọba nìkan wọ́n mọ̀ wọn bí wọn bá ń ruṣu lọ wọn kọ́kọ́ fún jọba gbàgbàlẹ ẹgbẹ díẹ̀ díẹ̀ ọmọ ṣe o omi la kọ́kọ́ tí a tó tẹ yẹn rin. ee ṣe sùúrù ee ṣe sùúrù ee ah, ah. ṣe sùúrù awẹ̀dá ah, awẹ̀dá èmi ọ̀jẹ̀ lè ó sùn bàbá tiẹ̀ ṣe báyìí bàbá ẹ mẹ̀tọ́. kò síjọba láyé etí wọn kò sí ládàá àdá ìgbà tí wọn. bàbá wa bàbá rẹ bàbá rẹ ah mo já akọlọ ọmọ fẹrun kálá kan sí o ah kò ní í ṣe bó ti ń ṣe yìí mò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń wílé ẹ̀ ń tiẹ̀ jọ́ lójú wọn kún ọ lójú kankan àwẹ̀dá àwẹ̀dá ah, ẹni ọ̀pá mi ẹni rẹ kọ̀ pa mí ọtọ́ ọmọ wípé ọlọ́mọ màjá yìí láburú káwọn mà ṣe kòǹgẹ́ aburú ọmọ pa àti kọ́ pé wọ́n ó bí Jésù a sì kọ́ pé wọ́n ó fi ẹni tó fi hàn ṣe sábà bí aburú ọmọ ni tí kanú àjọba tọ́bẹ̀ kú hàhín ẹlẹ́dàá mi o tí wọ́n ṣe fún wa wọ́n ní wọ́n máa bọ̀ ni wọ́n jẹ gbogbo wa nílùú yìí ṣe àwa aláwọ̀ yẹ ká kú síjọba lọ́rùn. ẹ ò pé kú tí a ti sàn ikú tí a sàn ẹ ò pé kú jọba ló lè kí ló ń sọ yìí Ah, ọmọ nǹkan ọlọ́mọ mọ̀jà yíra torí bó ṣe ń wo ní ìsìn ìjọba bí wọ́n ṣe wà lọ́dọ̀ wa àpọ́nlé tá a ní òkèrè àpọ́nlé tá a ní òkèrè mo tún fẹ́ sọ nǹkan kan fún ọ àwẹ̀dá sì bá sọ fún ọ pé àwọn ará àgbòdo wọn fẹ́ wá ráàyìn. mi ìráyè bá ń sọ̀rọ̀ ni ṣé ìmọ̀ ọkọ̀ tí máa ṣe pínpín sọkọ ṣe pinpinpin bá mi tẹ́lẹ̀ tí n bẹ ráyè lọ gbòòrò báyìí ní abẹ́mọ̀ péjọba tí mo bá mú fọ́tò wọn dání lọ báyìí. kò wá bí. wọ́n wà á kò sẹ́ni tí yóò fẹ́ kí ìjọba wà bí ọba. àwọn ẹ̀dá oríire ra sí. wọ́n ti pẹ́ dákẹ́ náà. Ah, ṣé mo wá gọ̀ ni. mo lákọ̀ọ́ ń bẹ tẹ́ délé. èmi ọgọ́ mo lajú ọ̀pá dùn àmì gbà ní tíjọba iwájú kò tíya àdúrà mi gbà ni ah. àti kéke ẹsẹ̀ ntáyé mi ni ẹ ti sọ fún mi pé èmi àtijọ́ bọ́ọ̀lù àjọṣe àsọ̀nà tí ó gbà rè hmm. ngbà ń wọ ẹsẹ̀ ntáyé mi fa sọ bẹ́ẹ̀. ó ti tọ́ ah, ah. ẹ̀yin lọkọ olùbí ẹ bá darí wa sínú ẹ̀ lọ́sọ̀ ojú òde tí o ọba ti ní ọmọ pọ́n lé kò tí yẹ ẹ bá tún bóúnjẹ pé ẹ̀mẹ́ ìbí lè pa yín o hmm. ẹ̀ tún gbé ẹgbẹ́ kan fún wa. bolúwadà bó ló ń lọ. bá mi ló ní kí n lọ kọ́ ìkẹ̀dẹ̀ wá lóko wọn. Ah, nínú oko lọ́hùn ó dà bẹ́ẹ̀ èmi náà fẹ́ dé abà lọ́hùn. ó dà kó sí wàhálà ó dàbọ̀. ìyá wa ẹ má bínú mo náà ràn kan tí mo fẹ́ bá yín sọ ẹ má bínú pé mò ń da yín láàmú. àjọkẹ́ ṣé kò sí. èsì wàhálà àmọ́ ọ̀rọ̀ yẹn ti ń gbé mi lọ́kàn láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àmọ́ mi ì rẹni tí mo lè bà sọ ìyìn dẹ̀ lè bọ́ ikọ̀ náà wọn ọ̀rẹ́ mi sọ gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ jẹ́ mo wá ní pé kí n fọ̀rọ̀ yẹn lọ̀ yẹn náà àmọ́ yìnyín mọ́mọ́ ìfẹ́ gbè kalẹ̀ fún yín. ọ̀rọ̀ kì wá ń tóbi títí káfọ̀ bẹ́bù jẹ́ àwò. ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn ìjọba tó wà ń lò wá yìí. ìjọba ṣé kò sí kí ló pàwọ́ àti wọn pọ̀ ìkànnù wọn ó nawọ́ ìfẹ́ sí mi ah. àmọ́ yìí tí ìdá wọn lóhùn o mo ń dúró de ẹni tí mo lè bà sọ tó máa gbà mí nírọ̀rùn ṣùgbọ́n ó wù mí kí n dá wọn lóhùn ìwà mo mú ìfẹ́ ṣàlàyé fún yín pé ṣé kí n dá wọn lóhùn ni àbí kí n má dá wọn lóhùn. ṣé orí ibi tó sọ̀rọ̀ dé àti ibi tó sọ̀rọ̀ dé gbogbo ẹ̀ pátápátá báyìí ló yé mi ah, ṣé orí ọ̀rọ̀ wọn ọjọ́ báyìí má dá wọn lóhùn o hmm. má gbà fún wọn o torí mi ò fẹ́ kọ́ ba yí ẹ jẹ́ ìwọ náà wo wọ́n fẹ́ máa mẹ́ràn jẹ lórí ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan méjèèjì lọ́hùn ni bó dẹ̀ ṣe wà yìí torí pé ojú ọmọlúwàbí mi fẹ́ kàn sọ ayé ẹ di kòròfo ẹ ẹ tí ẹ dùn ẹ jẹ́ kí n bi ẹ léèrè ìbéèrè kan ṣé nígbà tí ìwà àtọkọ ẹ tẹ́ bá fẹ́ ṣèyàwó lálẹ́ ọjọ́ ìgbéyàwó ẹ nígbà gbogbo wa bá pẹ́ sẹ́gìsẹ́gì báyìí tọkọ rẹ sọ pé tó òun bá ń lé pàṣẹ pàṣẹ inú rẹ ṣe máa dùn. mi á dùn gan ni. Eh, eh, eh. torí ẹ o gbọ́dọ̀ gbà fáwọn ìjọba yẹn tó bá ti lu ẹ tó bá wọn máa kọ ẹ lẹ́nu. Ah, ìyẹn ò dá o. kò dá bẹ́ẹ̀. má gbà fún wọn o ṣe mo lọ́nà ló ní kí n wá sọ fún yín bá ti lọ kó sí páńpẹ́ wọn ah. ẹ ṣe o màá wò lé rànlẹ́ ó dàbọ̀ ó dà má gbà fún wọn <laughs> ṣé o ti gbọ́. mo ti gbọ́ ìyá wa mi ní iṣẹ́ àmì ìjẹ́tójú yín mọ́lẹ̀. ló burúkú ẹbí inú ọmọ orúwo lélẹ́ ìtorí ọlọ́run ẹ pẹpẹ sí o àwọn ìjọba ọkọ ẹnu ìfẹ́ sí mi o abẹ́ ìmọ̀ wẹlé ṣé ilé ìlú fẹ́ máa bá mi dùn nǹkan jẹ lémi ẹ̀dùn náà ó dàbí pé àwọn ìjọba ìná fẹ́ máa kọjá ayé wọn ṣé èmi èmi èmi kan ṣo yóò tó fún wọn ni bó ṣe ń gbé wá lèmi náà gbà bó ṣe ń gbé wá lèmi náà gbà aṣọ kò tó ni ọ̀dà mo mọ nǹkan tí màá ṣe abẹ́rẹ́ gbọ́dọ̀ ilé yìí ẹ má gbà fún wọn lébùkú ọmọ a máa ṣe wéréké wéréké wéréké wéréké ń gbọ́ bá ti rí ìjọba yìí ọmọ oh gọ̀dì káàkiri káàkiri báyìí. ti fẹ́ máa fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ́ nù aṣojú mi. ẹ sà sáà so ó máa make sense tá a bá lè lò fún odò ẹja. etí odò oṣuọ ó máa dá fún fish pond. yes sir. sir eh? other side yẹn máa da fún ẹlẹ́dẹ̀ láti sìn. ṣe lókè lọ́hùn yẹn. bẹ́ẹ̀ sá òkè yẹn. ó máa dá fún ẹlẹ́dẹ̀. ó wà òkè gan. oṣuọ dada. ọgá ẹ ọgá ọmọṣẹ. ọgá. iyẹ̀pẹ̀ yìí ó da láti lè sìn bíbẹ̀ gan ẹ wò sá. ok ohun tá a máa ṣe pẹ̀lú lè ni pé tá a bá ti lọ ń sìn wàá lọ bù sínú nylon a máa gbé lọ sí lab wọn á bá wa test ẹ tá bá ti wá rí tí wọn jẹ tí wọn confam fún wa pé ó dáa láti sin ìgbín. a fi bẹ̀yẹn ṣe ìgbín tó ń sọ yẹn but as at now mi ò fi lè gbà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tẹ but a tún máa kọ̀tà máa ṣe sí. ẹ̀gbọ́n kíni. láti ìsàlẹ̀ kíni. láti ìsàlẹ̀ látòkè láti ìsàlẹ̀ látòkè. tí ò bá jẹ́ pé tí ò bá jẹ́ pé bí wọ́n ṣe bí mi òun ni wọ́n ṣe bí yín mi bí gbogbo yín ṣe wà yìí ó yẹ kó dùn yín sútúbù ni kẹ̀dẹ̀ kú síbẹ̀. ọ́fíìsà ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀. Ah! kí ló ṣẹlẹ̀ kí ló kí ló kí ló ṣe báyìí. Eh, àwa ṣiṣẹ́ lórí ilẹ̀ yìí ni àwa ṣiṣẹ́ lórí ilẹ̀ yìí. Ah! ẹ wá ṣiṣẹ́ lórí ilẹ̀ yìí ẹ ti gbaṣẹ́ ni ṣe é rí ìjọba. Ah, bẹ́ẹ̀ ni a ti ṣe survey a ti lọ sí lands a dẹ̀ ti gba approval. ọ̀dà ṣe ẹ gba approval lọ́wọ́ DPO. approval. ẹ eh, DPO ṣé wọ́n wà ní lands náà ṣáwọn ìbàdàn ò nìyẹn ní lands. sky ni sky náà wá. you are very stupid for asking that question o bàjẹ́ tí o bá sí DPO ní lands ta ló fẹ́ wà ń bẹ̀. kò yé mi o tanijọba ní lands. i wonder. wọ́n dẹ̀ ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti ní ẹ̀yin èèyàn kúkúrú bìlísì níyín ibi tó orílẹ̀-èdè yìí dé yìí ẹ̀yin lẹ bá yìí tó bàjẹ́ nú ẹ̀yin lẹ bàjẹ́ wo bó ṣe rí rándú láàrin ìṣẹ́jú àáyá wàá dádọ́mọ̀ tí ọwọ́ bá tẹ̀ tán wàá gùn àwọn tó ń rán ẹ wá bí wàá jẹ́wọ́. ẹnu baálẹ̀ ti mọ̀ ń pa ẹ ah, ah. èmi àtọ̀gá látọ̀dọ̀ baálẹ̀ baálẹ̀ ti wà wí àwọn ti wà wí. Ah, baálẹ̀ báwo ṣe ìjọba pé méjì ńlẹ̀ ní kí ni ṣe ẹ̀yin náà dandan báyìí náà màá náà ní bàtà lẹ́nu tẹ́nu rẹ máa wọnú nù sí. wo wo Saji. yes sir. Saji. of course. fi wọn lẹ file up. let's go. ẹ tó wọ́n bá ti wá jù. mú ẹ ẹ ẹdun ẹdun ẹ padà. padà bí ẹ ṣe ga tó eh. o lẹ ṣe máa tó. junior bilisi máa bọ̀ ń bí mi gbọ́. bọ́sì ibi. fún ẹ bá ti lẹnu. sẹ́sẹ́ tó bá ti. ó yá wọ bọ́sì ibi. mo ti fẹ́ ọ̀fẹ́ má very good let's go let's go ọwọ́ yẹn wà lẹ́gbẹ́ left right go left right wá ò ṣàkọrin o left right move left right go left right alamualayo bẹ́ẹ̀ gègé ó wà ah. èmi làgbà bá yín gọ̀ gbọ̀n mo di ọ́ létí lórí wọn mo di ọ́ létí. dẹ́gbẹ́gbẹ́gbẹ́ kò ń bẹ jà ìdílé níta. ẹ wọ ẹ̀gbọ́n wa ẹ má kàn láyò ah. ẹ má kàn láyò ah. kí ni ó dà ẹ mọ̀ dà sí. o mọ ohun tó ń ta àní ó gọ̀ kí ni ti yín. Eh, ṣé máa kọ́ ọgọ̀ sí mi ni agọ̀ lílé ìgbọ̀dì. sẹ́mi lọ́gọ̀ lẹ́nu rẹ̀ wọ́gán lọ́wọ́ máa yóò ta. wo bí táwa Táyọ̀ Táyọ̀ Táyọ̀ Táyọ̀. ẹ ta ta ká wò. wọ́n wọ ọ́rìnà wò ní. lẹ́yìn òkúta mẹ́rin. ẹ máa wò mí mo mọ tí mò ń ṣe. ẹ dúró lọ́wọ́ ẹ má da yòówù. yóò sá lọ ni. mò ah, ń bọ̀ mò ń bọ̀. ẹ̀yin débi pé ẹ má dàrú o. ó ṣoríire. kí a ní. ẹ̀yin débi pé hmm. ẹ̀yin wo bí sórí bàbá ní bínú sí mi eh. sóyí ọ. Eh. sórí wọ́n hmm. ti ń wọ́ ọ tipẹ́. ṣé o lè. Eh, kì í ṣe ohun tó lè <laughs> sórí kọ́rọ̀ ẹ̀mí rẹ ó lè bá a lòjú náà ni hmm. sóyè ọ wà sórí rẹ o ó wí débi pé o mọ̀ jẹ́ ń fọ̀rọ̀ gùn sórí bẹ́mi àti ẹ bá lè fẹ́ra hmm. tó di ìyàwó mi ó gbádùn mi tó. <laughs> kámọ́ fẹ́ra òye <laughs> dàbọ̀ ká fẹ́ra kọ́ wa sábíàmọ́ lé mi sórí gbogbo tí ń bẹ lọ́nà ẹ̀gàn gbogbo kọ ọ̀nà ẹ̀gàn hmm. bàbá mi ló ní òun èmi hmm. wọ́n sì jogún rẹ̀ fún. ṣé bàbá yín yàgàn tó yẹn ṣé bàbá yín bẹ lọ́wọ́ ọmọ ni. irọ́ o wọ́n bí n tó pọ̀ ṣùgbọ́n gbogbo n tó kàn mí mọ̀ ń dárúkọ. ẹ ẹ dúró ẹ dúró ṣé ọ̀rẹ́ wa ṣé ó fẹ́ fẹ́ yàwó ni yóò dé àgọ́ dé ìjà gbọ́ máa sọ nígbà bá dá bá wa. èmọ̀ kò ń gọ o ṣe é rí èmọ̀ wọ̀ ló èmọ̀ ń ṣe ara olóbìnrin lọ ó ṣe wọn jẹjẹ fẹ́ máa ṣe wọn jẹjẹ eye. kòkò kòkò lọ́nà odò bọ́ọ̀ bá ti wọnú abúlé wa gbàrà ọ̀rọ̀ gẹ̀dẹ̀ lọ rẹpẹtẹ. wọn ò jogún aṣọ́lẹ̀ fún yín bí àwọn aṣọ olówó lábẹ́ agbádá bí. sẹ́yìn ìbẹ̀ ńlẹ̀. àlàárí hmm. ó kúnlẹ̀ bíbà èmi mú ní gbogbo rẹ̀ mo wá wò pé irú débi ń pè yìí ní kí n fi ṣàyà ọmọ tó pọ́n tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ́lẹ̀ àwọn ọ̀dà fún ó sóríire sóyọ ìyún ni mo fẹ́ kọ́ ọ bá mi rò láàrin ìṣẹ́jú kan ká bọ́ eré àníyàn. ọ̀dà náà ẹ ṣeun ìmọ̀rù ṣíṣe bẹ́ẹ̀ tí wàá sọ pé ẹ lógún nísàlẹ̀ odò lókè pọ̀n lókè pa ìyún náà tó ìyún náà tó kí wàá fi ṣaya lọ́ọ̀dẹ yìí ìmọ̀rù. àìhùn débi pé má rò ó sóró rírò òun yóò máa fa ọ̀rọ̀ ògùn àwọn èèyàn pọ̀ tí ń lé ọ. ẹ mọ̀ wọ́n. mo mọ gbogbo wọn pátápátá. lábàá wa yìí. èèpà ọmọ fẹ́mi ọmọ odùnúgà. ìmọ̀. ń lé ọ sọlá ọmọ oyè ìdílé. lábàwá yìí náà ńlẹ ọ. kò sí wàhálà. ọmọ ìjọ ń pè ń bọ́lá jí ẹ máa mú sùn. èmi ọmọ o bẹ́ẹ̀ tí ń wo orúkọ rẹ̀ yìí náà mò ń gbọ́. ọmọ wọn ń sọ̀rọ̀ rẹ mo wá ní èmi kínní èmi àlàmù èmi ní gborí mo fẹ́ gborí tó yọ èmi ní dọkọ rẹ ó sì soríire yóò dáa fún ọ. ẹ kò sí wàhálà ìmọ̀ràn hmm? ìyá mi rán mi iṣẹ́. wà wà wà wà ẹ̀yìn débi ń gbé débi ń gbé ọwá ń lọnu o ọwá hmm. àdọ̀wọ́ ẹ o ọwá àdọ̀wọ́ ẹ o. mo ní mo rò ó. ọ̀rọ̀ mi ni kó wà lọ́kàn rẹ o. mo ti gbọ́. èmi ni mo fẹ́ gbọ́ wí èmi ní dọ́kàn rẹ. ẹ kò sí wàhálà láti sìn in lọ́gán bóyá kí n kúkú palẹ̀ mọ́ gbogbo ohun tí ń bẹ láyà mi kí n kó dà sí gbó. kọ́ wá gbé ọ̀rọ̀ mi láyà. kí n gbé láyà báyìí. ọ ṣoríire yóò dáa fún ọ. ó bí gbogbo ara mi kìkì ọmọ. ìmọ̀ rò. ọmọ rò ló wà dáa fún. Hmm. mọ̀ jẹ́ ó pẹ́ o mọ̀ jẹ́ ó pẹ́ o gbogbo àwọn tí mo dárúkọ wọn má rí tí wọ́n ro o mọ́ọ̀rì tí wọ́n ro ọmọ tí mò ń sọ o ó yé mi ju ẹ lọ o tó yé ọ ọ sòrí rèé ọwọ́ dèlé láyọ̀ mọ́ọ̀rì tí ẹ ro ọmọ olùnúgà mọ́ọ̀rì tí ẹ ro ó dọwọ́ rẹ ọ sòrí rèé ìmọ̀ rí ọ. obi ẹja dàrú. sáà dá yòówù. àgbẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ fẹ́ kó lè ṣe jẹ. wá wá wá mọ̀ ta. kí hmm? ló lọ bá dìbò ìpèsè. Ah, ọmọ àṣẹ wọn sọ̀rọ̀ mọ́ mi. Hmm. Hmm? mo ti ń bèèrè mo fẹ́ fẹ́ kí n fi ṣe aya ni. òkú àjọyọ̀ olóyè. ọ̀dẹ̀ rẹ o àwọn kan ti gọ̀ náà o àwọn kan ti gọ̀ o. báyìí mọ ọjọ́ ọmọ o mọ tá à ń mú yìí wá gọ lẹ́ẹ̀kan. nígbà tí èsì ìbílẹ̀ bá wí. ìwọ ni. alago alamu tó eh? máa gbọ́ ìwọ wa ara mu wọ́n ra ń bá wí. ọgọ́ èmi lọ́gọ́. agọdúró ni ẹ ẹ̀gbọ́n rẹ hmm. ìyọ̀bí ẹ lé. ẹ̀gbọ́n mi hmm. má là mọ́lẹ̀. jẹun wíwú. yóò sọ fún. ẹ kiri ẹ ara mu. ẹ̀gbọ́n rẹ tó mọ̀ pé ìyàwó lé rẹ̀ nígbà kìí náà ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé wọ́n ń nẹ́yàwó ẹ̀gbọ́n. wọ́n ń nẹ́yàwó ẹ̀gbọ́n rẹ̀. wọ́n rún. ìjọba òun ẹ̀ náà. tó wá rí ìwọ ẹlẹ́sẹ̀ yìí fẹ́ gbéyàwó. Hmm. <laughs> ìyàwó ẹ̀ wọ́n lè báyìí àgọ́ ó dẹ̀rọ ìjọba ó dẹ̀rọ ìjọba ó dẹ̀rọ ìjọba ipò ọwọ́ náà ni. ṣó o mọ̀ pé ìjọba ní ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ kódà wọ́n rún. ẹ wo mi ẹ wo ẹ wo lọ ṣé ní mi ọ̀rọ̀ dé yìí ẹ má fi àwàdà ṣe yẹ̀yẹ́. Ah, ṣó o mọ̀ àbó mi. ó yẹ yín bí n bá mọ̀ bí n bá mọ̀ sẹ́yìn wá wá fagbé kẹ́ ẹ náà wá fẹ̀gbọ́n mi ta yín n ò gbé ẹ̀gbọ́n mi wá di ayò èkejì ń bẹ́ẹ̀ ni pé ọmọ tí mo rí débi ń pé débi ń pé ọlọ́yàyà tó jẹ́ pé òun ni mo bá fi ṣe o. àwọn tèmi ilé ayé tí mo wá o. pé wọ́n nẹ wọ́n rún. ẹ̀wọ̀n ìwọ́n rẹ̀ gbọ́ bọ́. orí náà dáa. ẹ ẹ ká mi ọ yẹ. ẹ ti dákun mi lé. ẹ jẹ́ wèrè. sábà lé. àwọ̀ àlejò sẹ́mọ́láyé yìí. wọ́n bọ̀ ọ́n lọ. wọ́n dà bí olórí ìdánwò lẹ́yìn. má bí ìlú lọ. má bí ìlú lọ. ẹ wá orí burú ọ̀rọ̀ burúkú lẹ sọ. ẹ ò mọ ohun tó ṣẹlẹ̀ ṣàlàyé fún baálẹ̀ pé mo ní pé tó bá di òpin ọ̀sẹ̀ pé a ríra lọ́dọ̀ kábíyèsí a yanjú gbogbo ọ̀rọ̀ papọ̀. ọkọ lù hmm? ojú tí mo fi ń rí ọ̀rọ̀ yẹn òun kọ́lẹ̀ fi ń wò ó èmi ni mo wà lọ́hùn wọn lójú tèmi ọ̀rọ̀ yìí ó le ju bẹ́ẹ̀ ṣe ń wò lọ o. Ah, kí ni màá ṣèyàn ọmọ yìí ná sọ fẹ́ mọ̀ yóò sọ́jọ́ sọ lọ ni ah, ọmọ wípé aṣọ tó kàngùn ségun wọn ń pè ń jẹ̀pẹ́ àwọn la sí kábíyèsí àwọn la ń ṣèlú ah, bí kábíyèsí ọba rí wa kò lè dá nǹkan kan ṣe aláṣọ tó o bá ti sọ fún baálẹ̀ yóò yé. Ah. bẹ́ẹ̀ bá ti sọ pé ẹ yanjú ẹ kò sí wàhálà. Hmm. wọ́n sọ bẹ́ẹ̀ yóò ti yé. kábíyèsí ọkọ mi o ah, ah. ọkọ lu. ìjọba sẹ́yàpá. ìjọba. Eh! wọ́n ní bẹ́ẹ̀. bọ́dà dìdìrín ni ó ní. bí ọkọ pàdé ìjọba lójú ọ̀nà O sì ń lọ fún jẹ́gẹ́ ọmọ pé ìjọba lórí ni ọwọ́ àṣẹ fìlà bí kótó egbò ó foolish. dìdìrín wo bó ti dúdú kalẹ̀ ṣé ọmọ pé ọmọ jẹ́ ọmọ sí o kò sí ìjọba lọ́dọ̀ yín ọmọ pé èmi níjọba ọlọ́run kẹ́mi ọlọ́run ṣàánú mi ọlọ́run pé ìjọba tì mí sí fìlà lórí nonsense. bẹ́ẹ̀ yẹ kó fún ọmọ bínú. ẹ náà kí fọlá fọlá. bọ́ bàtà tó máa ọmọ fi bàtà yẹn lórí ìjọba ni. ee bọ́ bọ́ kan lẹ́lẹ̀ bọ́ kankan wọ̀ kan. wọ́n ní ọwọ́ kan. Ah, ah. bọ́ kankan wọ̀ kan. a lójú fẹ́ wọ̀. ẹ eh, ọkàn náà wọ̀ lọ ní. bàbá bàbá bàbá yẹ kọ́lọ́jọ́. ejò kan ní olóhùn tó kíní. nonsense tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ àbọ̀ nkún ẹ̀. ẹ ẹ má bínú ìjọba ẹ dákun ẹ ṣe rí ọmọ yìí òròmọdé wọn ọmọ òdì yá wọn lọ mà ẹ jẹ́ káwọn ilé ọmọ igu. ó ti dandan sẹ́ bí wọ́n ṣe ń lọ ẹ̀ nísìnyí wọ́n mà sá. kì fíà igu kan mọ igu gangan. bẹ́ẹ̀ ti pàṣà fún wọn gán gbọ́dọ̀ mà sá báyìí yóò jíṣẹ́ lábàá wọn ẹ dákun ẹ má bínú ẹ forí yẹn mi mọ́ sẹ́. ẹ balẹ̀ ìyàwó yín kọjá rèé kò sí nílé ó ti jáde. Eh, wọ́n wà under arrest. Ah, ah, kí ló dé. Eh, eh, ah, ìjọba. báyìí báyìí. bàtí jẹsẹ̀ mọ́lẹ̀. àbí tí wàá jẹsẹ̀ mọ́lẹ̀. àyàwó mi ni tí bá wo ni a. ẹdú ẹdú ṣé bí ìyàwó yìí ló ní ewé aláàánú kù. òun ló ní àwa ni. àwọn gbàbẹ́rẹ́ fún un. ó gbà ó gbàbẹ́rẹ́. abẹ́rẹ́ olè ewúrẹ́ lọ sí fufu industry ó sì lọ rè jẹ fufu fufu fufu fufu jẹ gbẹdọ fún àwọn mẹkáníkì jẹ breakfast ọjẹ tán. gbogbo ẹ mo ti bọ sí ìjọba àyànjú ẹ sẹni mo ti ní retí pé tẹlifíwọn fufu náà bá ti dé àyànjú ẹ gbogbo ẹ mo ti bọ sí ẹdá. apayọ ọ̀ka náà ló fi dọ̀rọ̀ ọjọ́ pa apayọ ọ̀ka bá lẹ̀. n sọ ẹ sọ fọgà ẹ má mi rí ìjọba ẹ bá ṣe bẹ ẹ bá ṣe bẹ ẹ má jẹ ẹ má jẹ ẹ dúró ẹ dúró ẹ dúró ìjọba ẹ dá pẹ ẹ má pèsè ẹ má pèsè ẹ má ẹ dákun ẹrù tọlọmọ ńlá. wọn lápapọ̀ náà ni. àpapọ̀ ni ẹ má jẹ́ tó ti lé mọ́ mi lọ ẹ má jẹ́. release release it's alright a sọ fún ọgá bẹ́ẹ̀ ti sọ yẹ. ẹ dákun eh. ẹ bá ń fẹ́ nọ́ọ̀sì. it's alright. ẹ hàn pa ẹ awọ ọgbọdọ tó jọ gbẹ̀yìn dáfánù. of course. ẹ dákun. ẹ ṣeun ìjọba o ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ o. ẹ hmm, bá lọ dẹsẹ̀ mọ́lẹ̀ tèmi bá mi nù ó bá yé mi jẹ́nu tọ́bẹ̀ jẹ́ mọ́lẹ̀ ajẹ́ kó ajá ah, gbọ́ pé ìyàwó baálé wa máa ṣẹ̀wọ̀n wọn àfonú kíkà òun náà ni ìsìnkú ti sọ mú. ìwọ̀n bá nìkan dùn mọ́ ṣé ajéloge àti táńtọ́lọ́ àti ojútọ̀tà ṣé ẹ̀ràn ìyún òdì tó tó tún jẹ́ pé aláàánú kùtì ẹ̀ ọ̀jẹ́ pé kò lẹ́kọ̀ọ́ kankan kí ni lọ́ọ́ jẹ fùfú sílẹ̀ ẹ̀rìn gbìyànjọ́ tọ́bẹ̀ sí agbọn tọ́bẹ̀ sí ni àtúnkò bá lúwẹ̀ àbí àti wàá gbọ́ wọn tí ìyàwó baálẹ̀ sínú àtìmọ́lé kí ni wọn àmọ́ wí tí màá lọ filẹ̀ kẹ̀dọ̀ baálẹ̀ fúnjọba ni ọ̀gá ọ̀kọ́lọ́mọ ṣàánú mi o àbí irú kí n lélẹ̀ ní ìbá ti pé ọ̀pọ̀lọpọ̀ ìjọba ilé ìtọ́ wá nìjẹ́ pé àti mo wá ara wa ọlọ́run rán sí mi tó ṣàánú mi tó bá lóun ọ̀gbà kí mo fẹ́ ṣe tó bá ìjẹsẹ̀ lẹ́ẹ̀kejì mà lẹ́ẹ̀ báyìí àtẹ̀mí bá mi nù àbí kó lu ẹ lọ pokùnso gbẹ̀rán gan ó ti sú mi o èlò náà ń kú ìmọ̀ yẹn ń tà ya ajá ní kọ́ lọ́ndọ́ mẹ́ẹ̀sì èlò ni mo gbogbo ẹ̀ràn gan náà. Tomison, Tomison, how are you? Nice. sir. Kí ló ṣe lójú? Kò sí kọ̀kọ́ sá. Báwo lójú ẹ̀ ti wá rí báyìí? Kò sí sá. Mo mí pé kí ló ṣe lójú ni mo mí. how are you? Kí ló ṣe ìyàwó ẹ lójú? Kò sí àwọn tó ṣojú ẹ nǹkan ṣe lójú ṣe bójú ẹ̀ lórí yìí. no no no no no bá ṣe <laughs> bá ṣe bí nìyẹn kò sí nǹkan tó fi bí ìyàwó mi. Ah, má ṣe bí mi. Ah, tójú ẹ̀ bá rí báyìí láti ilẹ̀ gbogbo ìgbà tí mò ń rí màá ti mọ̀ bó ṣe rí nìyí. ooo oh, táàmì <laughs> ó máa make up so nǹkan tó fà á tójú ẹ̀ fi máa ń pupa nìyẹn. <laughs> orí yín máa ti dàrú kẹ́ ẹ̀ àti wà àtìyàwó ẹ̀ máa yá wẹ̀rẹ̀ so ẹ pretend fún mi ní nù ìyá mi ò ṣe bẹ́ẹ̀ dájú. lèmi ń sọ pé fine girl lọmọ mi fẹ́ inú mi dùn ni mo ṣàdúrà fún ẹ àbí ẹ ẹ jọ kí ni ìṣòro tẹ ẹ ní jọ tí o bá kún kí ni tó o kún yẹn ṣé mi ò ní accept ẹ tí n bá fẹ́ accept ẹ náà tó wá tàn mí tó lé àtíkè mọ́jú tó pretend gbígbà tó fine tí mo wá rí ẹsẹ̀ pọ̀ fine what next ṣé kí n reject ẹ sìn ni àbí kí n accept ẹ what next. tóbi sí rè é ó fà ìbáyé. gan-an ẹ̀bùn orí bójú ẹ̀ ṣe rí tó dúdú bí ojú náà kì very good kí inú ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀kọ́ wá wọn báyìí ẹ̀lẹ́kìnní mọ́ ẹlòmíì àlámì ọ̀run nu yín ẹ̀lẹ́ mọ́ ẹlòmíì ìfọ́ ti ba gbogbo ayé ojú ẹ̀ jẹ́ ẹ máa wá lẹ́kìnní yẹn mọ́ ẹ jọ̀ tẹ́ ẹ bá lẹ̀ mọ́ tẹ́ ẹ fi jìbìtì ta ọjà yẹn fọkùnrin tílẹ̀ bá mọ́ tẹ́ ẹ bá bọ́jú tó bá rí yín ṣé lè mọ̀ ìwọ àtọkọ ẹ I wish you a happy married life. Hello, Asha Yera. You can give another level happy married life you happy married life oh you are love you are fine tell me happy married life. orí ẹ̀ wá dàbí you ògùn òde kọ́ọ̀lù áfíríkà yìí o kí ni ayé wá dàbà ìdúró ọlọ́run. èmi ò ní gba owó wèrè yẹn o mi ò ní gbà sẹ ọ̀rọ̀ ò gbà irọ́ sẹ láfọkọ mi dọ́nà ọjọ́ kan lára kọ ẹ̀wọ́n ni bẹ́ẹ̀ni àwọn gbogbo wèrè bẹ́ẹ̀ni kí ló fọ́ sí kí ló fà wèrè lànà bá rà dá. àní kí ẹ ṣe sùúrù kí ni ẹ kún mọ̀ pé láàrin ìjà gbígbà yìí nísìn èmi ni àgbà nù yín wọ́n tẹ̀lé àgbàlagbà kì í ṣe láńgbàláńgbà ọ̀rọ̀ ẹ̀ káfíńsì. ọ̀rẹ́ kó ṣì dáadáa ọmọ ọmọ tó ń sọ ọmọ tó ń sọ ọmọ ọmọ tó ń sọ bọ̀dá a máa lù yín a máa lù yín a máa jẹjẹ yín. ẹ wọ́n mi bọ̀dá aláìfi yín o bọ̀dá aláìfi yín o ayọ̀ ká wí ká wí iná áfíríkà ò dá kálọ̀ gbú ẹrù ẹgbẹ́ ẹ̀rí rẹ̀ ẹgbẹ́ yín pé o ẹ wọ́n mi sẹ́yìn ń tẹ̀mí ń tẹ̀mí o ń tẹ̀mí o ẹ̀ mà gbọ́ o sẹ́yìn rí ẹ̀ kálọ̀ pọ̀ sí wa ká pọ̀ ká yìí. lọ́bù. àdé ìjọba wa ilé ẹ̀ ìjọba ni ilé kálọ̀ bá wọn já kálọ̀ bá fọ á dáa fún ọ. òun ló pọ̀ lọ. láti tó ti sọ̀rọ̀ làjẹ́ yìí o sọ̀rọ̀ gbọ́ kọ́tọ̀. kí n tún mọ yẹn kí n tún mọ yẹn. lẹ́àdí mọ́lẹ́dà. onírò ní jẹ́ o. lẹ́àdí àdá. bí mo ṣe ń lọ yìí àfi àdọ́bálẹ̀ rẹ̀ mo lọ. kí ló dé. kójú má gbogbo ara rẹ̀ ògùn ojú ti rí bí báyìí o. Ah, kí ṣẹlẹ̀. àdé ìyá mi ti lóyún o. Ah, kú oríire. <laughs> nǹkan ayọ̀ ni. yanni yanni okó ayọ̀ ọmọ ọgbọ́n oríire o. oríire kọ́ ọdún bá lè mú un lọ. ọdún bá lè mú un lóyún ni kíse. àwọn ìjọba rẹ̀ fúnyàwó mi lóyún. bọ́dà onílòyìn ní jẹ́ màá gé wọn méjì ni o. wò jáde arábìnrin bóun ló jẹ́ gangan. ọkùnrin báyìí sọ́ọ́ ti ṣẹlẹ̀ wọ́n ní ìtẹ̀lé àwọn mo ṣáà ń tẹ̀lé wọn lọ mo ń tẹ̀lé wọn lọ sínú oko mà tó dẹ̀dẹ̀ bẹ̀ ọ wá ní. ọwọ́ ah. fún ẹ lẹ́nu. ẹbí ilẹ̀. alamu alamu alamu ìbéèrè yìí ti pọ̀ jù. irọ́ ọmọ tí mò ṣe eh, eh, mọ́bìnú. Eh, alamu fún ẹ lẹ́nu. ó ní fọ́ lẹ́nu. ó ní àmọ́ ó fún ẹ lẹ́nu. mi ní gbà ó ah, mi ò ní ìjọba ẹ máa lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọba sábà lọ àwùjọ ẹ̀fẹ̀ yìí mọ àwọn ọ̀dọ́ kéékèèké ó wà yìí. ìjọba náà lọ àwọn ọ̀fẹ́ yìí mọ àwọn ọ̀dọ́ kéékèèké ó wà yìí. ìjọba náà lọ àwọn ọ̀fẹ́ yìí mọ àwọn ọ̀dọ́ kéékèèké ó wà yìí. ìjọba ẹ lọ àwa ọ̀fẹ́ yìí mọ àwọn ọ̀dọ́ kéékèèké ó wà yìí. ẹ jẹ́ ẹ jẹ́ ẹ ní sùúrù kí ló ń jẹ̀yìn ọmọ ìbáyìí n bò lẹ kéwé lẹ kó gbogbo ẹ lẹ ń lọ kí ló ń ṣe yín gan. bàbá ẹ ṣe ìjọba ni gbogbo ìwà òṣì ìwà rádaràda rédèrèdè ìwà àgbèrè káwọn ìyàwó wa kọ́ má lè rìn rárá láàrin ìlú kó ní kó gbóyún tí ò sí ìlú wa tẹ́lẹ̀ òun làwọn ìjọba gbé dé. bẹ́ẹ̀ni ah, bàbá bẹ́yìn àgbààgbà lùyìí bẹ́ẹ̀ bá lè kọjá àwọn ọ̀dọ́ ọ̀lú. àtẹ̀sílẹ̀ kọjá apáwọn jàmbá apáwọn dànù. apáwọn kò síbi tí ìjọba ò sí ìjọba òkè ló rán wọn wá bíi láti wá tábà àti àṣe. ẹ ẹ dúró dúró dúró ẹ kí ẹ ṣe bàjẹ́ báyìí àmọ́ ẹ pò máa gogo lẹ́nu ni gbogbo ohun tó yẹ kí wọ́n mọ̀ ṣe ni wọ́n ń ṣe kí ni wọ́n ṣe tó ń bu yín nú. ẹlẹgbọn ẹ sọ ṣe o ẹ sọ ṣe ṣe ẹyà àti ìyàwó yín àjọba bó ṣe ń lọ òrora ọmọ o. bẹ́ẹ̀ni o ọmọ o. o. ìwọ kọ́kọ́ ló kọ́kọ́ sọ ìyàwó tèmi láyé ajá ò gbọ́dọ̀ jóbi kò sí tíjọba lè fi ìyàwó tèmi ṣe béèyàn kan bá gun ìyàwó mi yóò kù tèyíntèyín ni àwọn ẹ̀tọ́ tó yẹ kí àwọn ìyàwó wa máa ṣe fún ìjọba ó ní ìyàwó tèmi ń ṣe àwọn ìjọba ló wá bí wọ́n fi ń nẹ́ wọn. nẹ́ẹ̀bù ta ni ajá mọ́ ẹjọ́ bì kò rí bẹ́ẹ̀. ẹ bọ́ wa ẹ wò ẹ yẹ ká mẹ́nu kó níbi yìí hùn ẹ wò ìyàwó rẹ wa rè eh. wọ́n ti fún un lóyún. wọ́n ìjọba kò jọ ìdí àìlala ni ẹ ìyàwó rẹ yín lọ kẹ ẹ rọ mi àìlala kún un kí á ní ọjọwọ ẹ ní fún lóyún. Ah, kí ló ń ṣe yín náà ẹ tọ rúrú tí náà bá jó létí ojú àpò òru. ǹjọ́lẹ̀ ẹ wọ ẹ̀kọ́ mi. ẹ̀kọ́ mi. ìjọba ẹkúrọ̀lẹ́ ẹkúrọ̀lẹ́ ra. àwa nù sẹ́ wa. àlàáfíà la wà o àlàáfíà la wà. ee eh, ìjọba kí ni nǹkan tẹ́ bá ń ṣe níbà. a ah, sẹ́ẹ̀mọ̀ pé ooru tí ń bẹ́ ń gbòòrò òun ooru wọn ti pọ̀ jù mo wá ń gba tẹ́gùn ní ìní àti pé ìtorí rẹ mo ṣe wá dúró ní <laughs> ìwọ gan ni ìwọ mọ̀ ń sọ. ṣé kúkú lọ dóde yìí. ẹ mọ lọ tiẹ mọ lọ tọdọ rẹ wọn wà bọ ìlọrin dóde ẹ ìlẹpẹlẹ. èmi náà ń bọ̀ ní ìsìn mo gbọ́. dáadáa ni ìjọba. mo fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀mí rẹ mo fẹ́ kọ̀rọ̀ wá wọ̀ mo fẹ́ kọ́ tọ́jú mi kémi náà tọ́jú rẹ dáadáa kí lẹ̀ ń sá fún àwa ìjọba fún ẹ súnmọ́ wa ẹ lẹ̀ mọ́ wa kájọ lọ́pọ̀ mọ́ra wa kájọ wà mọ́ra wa kí ló dé torí rẹ̀ mo ṣe wá dúró nìyí kò ń ṣe pé bóyá èmi náà fẹ́ súnmọ́ ìjọba nígbà tí jẹ́ pé àwọn tí ń gbóúnjẹ wá fún yín àwọn tí ń bá yín bomi sí balùwẹ̀ wọn jẹ́ àárí yín. wọ́n wòye òye òkè lọ́fẹ́ ṣe fún ọ. ẹ jẹ́ ká yọ ọgbà yín ẹ̀yin lẹ́nu ìjọba ìjọba ló ìtorí tiẹ̀ gangan ìlú gangan ni ẹ sì gbé wá sí i ńgbà mo ti dé yìí ojú mi ti wà lára rẹ báyìí bí ti ṣe ni bí ti ṣe ni wà wà wà <laughs> kò sí kò sí nǹkan tó ṣe tí mi ò gbà bọ́jẹ́ jíjẹ ni bọ́jẹ́ jíjẹ àgàkọ́ tí wọ́n á fi gbègìrì sí <laughs> mo wá nífẹ̀ẹ́ rẹ bó ṣe sọ̀rọ̀ yìí gan mo ṣe ojú rẹ gan. Ah, ìjọba. kájọ lẹ̀ mọ́ra wa. ìjọba <laughs> eh, o. ọmọ ọmọ ń mi <laughs> iṣẹ́ alálùbáríkà ni iṣẹ́ tó sàyìn àtọ́ yẹ wá gan ni iṣẹ́ tó lọ́run fi rán mi ni iṣẹ́ àtòdì ọ̀run lélẹ́yìí káká máa yàn káwà máa yàn kádìrọ̀ máa yàn kájà yàn sí já já já. Àdìgún ọ̀gá ọ̀gá. Àdìgún ọ̀gá ọ̀gá. Àdìgún ọ̀gá ọ̀gá. Àdìgún ọ̀gá ọ̀gá. Àdìgún ọ̀gá ọ̀gá. Akọrin ọ̀sẹ̀ lóko látàárọ̀ láti àárọ̀ òṣìṣẹ́ lóko. Ìyá mi ṣùgbọ́n sígbà tí mi roko tí ì ṣiṣẹ́ mo ti gbọ́ kódà wọ́n pẹ́ o. o ṣé mo bá yín dáadáa ẹ ṣe ẹ mo sáré wá wo àǹtí mi ni mi ò ní pẹ́ padà má padà lónìí olónìí ṣùgbọ́n kí n tó padà ẹ̀bùn gbogbo yín ó wà ní ló ṣe àwọn ọmọ ìta ẹ wá gbà mí wọ́n dẹ̀ ń wọ́n yẹn yẹn yẹn wọ́n dẹ̀ yẹn lọ ta ni ó bọ̀lú ìgan tí wò sọ fún gọ́ọ̀mẹ̀ntì pé ẹnìkan sẹ́nìkan tó ju gọ́ọ̀mẹ̀ntì lọ ni. Ah, kí ló ṣe yìí wọ́n já yín jẹ ni. ẹnìkan wọ̀ lórí sí gbogbo yín hẹ́ẹ̀lì ẹ̀ ẹ̀ ń pariwo ẹ̀ ń gé yànyànyànyàn ẹ wá rèmi ẹ sá. ọ̀rọ̀ yín ti yé mi sẹ́ẹ̀lì ti kún gàdúrùmù ti kún gbogbo yín lónìí pátá ìwọ̀n lẹ́kùn sí èmi mo sọ bẹ́ẹ̀. ẹ má sá o ẹ má sá o gbogbo sẹ́ẹ̀lì lẹ́kùn sí lónìí gbogbo yín. ẹ tó ẹ tó tó sáà lẹ́kọ̀ọ́ lé wọn inú gbé bọ́sí tọ́ba sálọ bọ́sí ẹjọ́ ẹjọ́ pẹ̀lú wọn ẹ mọ̀ gbé dáhùn dáhùn dákẹ́ bọ́sí lùkọ́ dákẹ́ bọ́sí akọ̀ fọwọ́ yọ̀ gbọ̀ gbogbo ìmọ̀ àwọn ọ̀gbẹ́ akọ̀ fọwọ́ yọ̀ gbọ̀ ọ̀tún tọ́ba tún ti ta o mo sọ fún àtìmọ́ yìí o ìwọ mọ̀ kó o sí pẹ̀lú wọn ẹ mọ̀ gbé dáhùn nígbà tí n bá so yín nísìnyí bá fún akọ̀fù sọ̀rọ̀ tọ́ba ètú bí mo ṣe ń sà ni àwọn tó kù náà ń sa yín káàkiri wọ́n ń sa ni. ẹ dẹ́kun ẹjọ́ ẹjọ́. nígbà bá kó yín sínú adúmù lónìí tí gbogbo sẹ́ẹ̀lì kún five thousand bẹ́ẹ̀lì ẹnì kọ̀ọ̀kan ẹ̀rì bórí yóò pè ẹ̀ kiri ẹ̀kọ́ tì ẹ̀yin wèrè àìmọ́ ọ̀nà yín ni tábà nà yín orí yóò ti pé ẹ̀ ẹ̀ gbádùn láyé. ẹjọ́ ẹjọ́. ọ̀yà so akọ̀wé ọ̀tẹ̀ náà bọ̀ ẹ̀ ẹni ẹ wòle ọwọ gba ọlọlẹ ọkọ ni ẹ sọ move ẹ sọ move ẹ dọdọ lọ bá a sọ ti yẹ o àwọn sọ ti yẹ o ṣé ẹ sì ní ẹ rírú nú ara yín dáadáa. bẹ́ẹ̀ ni bàbá o. ó dá ọ lójú. ọ̀rẹ́ mi ìdìní tí ò lè fi mí lẹ̀ tí mo lè fi lẹ̀ àjọ wà pọ̀ ni. tẹ bá ń gbọ́ pé ọ̀rẹ́ mọnú hmm. ọ̀rẹ́ mọ̀ wá ìwà tí wàá jọ wá. ó jọ ń jọ rẹ jọ rẹ. <laughs> kódà bẹ́ẹ̀ bá bi mí léèrè nǹkan tó jẹ sùn lálẹ́ àná. bẹ́ẹ̀ ni yọ sọ láìsí ah. ń bẹ́ẹ̀. ǹjẹ́ ó ti wá sọ ohun tí a wá ṣe ní àyìn fún ọ ẹ̀yin bàbá bẹ́ẹ̀ ni wọn ti sọ fún un ìdí ni pé mo fẹ́ kẹ́ ẹ bá ń fẹ́ ni yín wípé fúnra yín ó sì ti gbà bó ti wà yìí ó ti gbà kò sọ hmm. àmọ́ sá hmm. ohunkóhun tó wulẹ̀ wù tí a fẹ́ ṣe ní àyìn bẹ́ẹ̀ ni hmm, mo ti gbà ó sì tẹ́ ń lọ́rùn. níwọ̀n ìgbà tẹ́ ẹ ti ní ẹmọnú ara yín dáadáa omi ẹ wá múlẹ̀ ní àyín ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ Hm, nítorí àwọn oníjọba déhùn ni o àwọn ìjọba tí ò jà gbádùn ìjọba tí ń ṣe wá síkàsíkà ìjọba tí ń ṣe wá rédíò. gbẹ́rù rẹ lọ wá múlẹ̀ hm. bàbá èmi ò múlẹ̀ o. wà á mọ̀ dalẹ̀. lẹ́yìn ẹ̀ mú ògùrọ̀ ògóró àti pitó nǹkan kankan. mọ̀ dalẹ̀. kí ló kọ́ mi. mọ̀ dalẹ̀ mi ti bò kí ló kọ́ mi pẹ̀lú ìjọba gbẹ́rù rẹ lọ ó tọ̀ mi wá mi fẹ́ pa mí dànù. bàbá mo bọ̀ ń wá wá ní ẹ̀yìn. a ní òun mọ Ah, wá wá ṣé ń tọ́ wá ṣe ìwà dáa ọ̀rọ̀ bá ṣe bẹ́ẹ̀ o ah, òkété báyìí ni wà rẹ. ẹ̀yin bàbá. Ah, ṣé ẹ wá dàgbà mi láàmú ni. ẹ má má bínú ẹ orí sẹ rí ẹ mọ tí ó ṣẹlẹ̀ báyìí bàbá ohun tí ṣe tiẹ̀ ó ti dalẹ̀ bí ó ti dalẹ̀ sóyè yín ṣé ẹ rí mi kínní àríkùtakù àríkùtakù àríkùtatata èmi ọkùnrin kúkúrú bí ikú èṣù gbèlèkìtì ń bẹ lọ́nà ọjà èmi wọ́n ń pè bẹ́ẹ̀ rárá mo fẹ́ ṣe kinní òfúra mi ẹ wò gbogbo ọ̀nà tábà tọ̀ tí o fi ṣe é ṣe bàbá ẹ sọ nítọ̀. panimọ́ panimọ́ orí orí ara rẹ tó ń kí n bí mi nú wọ́n sì bí dáadáa òní ẹmọ náà ara yín ẹ̀yin ìwájọ́ wa ẹ̀yin lọ̀rẹ́jọ́ rẹ. dáadáa òun ló dalẹ̀. ẹ ń dàgbà mi láàmú. bàbá ẹjọ́ ṣe é ṣe. ọ̀ṣìtàn ọ̀ọ́dà ṣe fúnra rẹ̀ hmm. kì í ṣe ènìyàn padà wá. Hmm?

orí ọ̀kẹ́rẹ́ orí àparò òṣèré lórí iyán ìrìn lọ́kùnrin èyí dàyé lóko bí àwọn ìjòyè ní. mo mọ̀ wọ́n wà dúró díẹ̀ níbí báyìí sórí nǹkan tí ò yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ jẹ́ kó yé ẹ àti wípé kí gbogbo bí tí n bá ń rìn sí ni wọn náà fẹ́ máa rìn sí kí ni ìṣòro ẹ gan-an ó ṣe rìnrìn tiẹ̀ lọ́tọ̀ torí ọlọ́run. nǹkan tẹ̀ ń sọ yìí ò yé mi. ẹ ẹ kò tí ì yẹ kí ló lọ ṣe lọ́dọ̀ àwọn ìjọba ògbóúnjẹ lọ àbó ògbóúnjẹ lọ àwọn ìjọba tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́nà ètò òwò lóní lọ́dọ̀ ìjọba tó kọ́kọ́ sọ fún mi lọ́kọ́ tó di ipò lọ síbẹ̀ ṣé o rò pé mi ò rí ẹ ni gbogbo ọgbọ́n àrè kéréke tó ń da o rò pé mi ò rí ẹ dúnà ṣé o nojú o nojú tó o nojú tó ń tì báyẹn kò kàn rìn gbèrè gbèrè gbèrè káàkiri lọ́dọ̀ àwọn ìjọba kí ni ìṣòro ẹ pẹ̀lú àwọn ìjọba dá mi lóhùn. n tiẹ̀ mọ̀ pé yẹn tiẹ̀ ló bá wà. ó ní o. oníranù. mi tiẹ̀ mọ̀ pé yẹn ló bá wà jọ̀ọ́ torí Ọlọ́run ṣé ẹ̀tọ́ kan wà tí wọ́n ní síjọba tèmi ní síjọba ni dá mi lóhùn tí o bá gbóúnjẹ fún àwọn ìjọba èmi náà ní ẹ̀tọ́ láti gbóúnjẹ fún ìjọba ṣé o ti gbọ́ gbogbo wa lájọ níjọba. bẹ́ẹ̀ni orí burúkú sọhùn náà gbọrọ burúkú lẹ́nu ẹyẹ ìṣèjì yìí ti jẹba yìí yìí ti jẹba o. àwọn wo ló ń bẹ sọ̀rọ̀ tó fọ́ tó ń dá lóhùn tó tẹ̀ fún lẹ́sẹ̀ ọ̀rọ̀. akọ ajá abirin oṣù lẹ́sẹ̀ òun ní gbèrè gbèrè gbèrè gbèrè káàkiri kí ló ń wá lọ́dọ̀ àwọn ìjọba. orí ẹ ti burú ó ti ya wèrè rí ṣé máa bẹ́ẹ̀ náà tó bí owó sọ̀rọ̀ pé mò ń bẹ́ẹ̀ ṣeré ni ṣé ìwọ mi fẹ́ láti wá bẹ́ẹ̀ ṣeré. ó wá bá mi jà ní. torí ìṣe kankan mo ṣe wá mo fẹ́ fi nǹkan tí ò yẹ mo fẹ́ fi yẹ wípé wọn kì í ṣe bẹ́ẹ̀ ó rò pé mo wá bá ìta karosíìnì bíbá ni. mo lè pọ́n níyà ìbú. mo wá bẹ́ẹ̀ ta karosíìnì mo wá bẹ́ẹ̀ ìta gangan ni. ṣé mo wàhálà tó bá lè ayé ẹ̀ kí ló dé kí nìkan náà èmi èmi tí ẹ wá gbà wá rí nǹkan tí máa ṣe fún ẹ wá rí nǹkan tí máa ṣe fún ẹ. Ah, ah. wọ́n àti ta nínú ó ti dà ó ti dà báyìí ó dà báyìí o ẹ gbọ́ ṣé kò ṣe gbọ́ alájọ níjọba ni gbogbo alájọ níjọba gbogbo wa pátápátá alájọ níjọba ẹnìkan wá dé alóhun nìkan níjọba tọ́ sí kò sí ohun tó jọra rárá wọ́n á máa gbóúnjẹ fáwọn ìjọba á máa bomi fún ìjọba á lọ máa sùn pẹ̀lú àwọn ìjọba èmi àti ẹ̀ àjọ máa mú nǹkan lẹ̀ ní ìlú yìí. ẹ dákun kò sẹ́ni tí ì pa níbi alárùkà kí ni tó fẹ́ sọ gan-an jẹ́wọ́ yé mi. ẹ ṣe o ọ̀nà oko ni mo ti ń bọ̀ o mo ṣe pàdé ìyàwó yín lọ́nà nìyẹn o gbogbo nǹkan tí mo gbọ́ bàlá tó kọ báyìí ó ń gbogbo ẹ̀ ó bàjẹ́ pátápátá ni. mo nítorí kí ni o kí ló dé o kí la gbẹ́ kí la jù ó nítorí ọ̀rọ̀ ìjọba ni nítorí mi gbóúnjẹ fún ìjọba torí mò ń bá ìjọba sọ̀rọ̀. kí ló dé àà ah, àà ah, ah, kí ló dé àti ẹ̀gbá wa tá àti ẹ̀ lọ́kọ́ ńlé èwo tún tàwọn tán lọ́kọ́ ńlé. tí ẹ bá lọ kìlọ̀ fún ìyàwó yín tí ẹ bá kìlọ̀ fún á kọ̀dọ́nù yàn àti pé gbogbo ta sì ti lè fi jọ gbogbo aráàlú ló máa gbọ́. ìyàwó tèmi. bẹ́ẹ̀ ni. a jẹ pé gbogbo ohun tí mò ń gbọ́ àti tí mò ń lérò sọmọbìnrin yìí àtijọba bẹ́ẹ̀ ni. n tó jẹ́ pé gbogbo kan tó yẹ kí ìyàwó gbé fọkàn nílé gbogbo ẹ̀ ló ti gbé fún ìjọba tán ó ń bá ìjọba sùn ó ń bá ìjọba jí ẹ̀ẹ́dìṣẹ́ ẹ̀rọ́kọ ẹ̀ríyàwó. ọkọ bí ẹ mọ. ìyàwó bí a jẹ́ pé nǹkan tí mi gan ti ń rò lẹ́mìí òótọ́ ni kò burú kò tí pani bí alárùkà àwọn ìjọba yóò dá mi mú. olúgbórógàn àjàgbórógàn olúgbórógàn àjàgbórógàn awo ìdíkúdí àjàgbórógàn awo ìdíkúdí. ẹ méjèèjì mo ránṣẹ́ pátòrútòrú ẹ méjèèjì mo ṣe ránṣẹ́ ipá tọ̀sán-tọ̀sán ẹ̀yin méjèèjì mo ránṣẹ́ ipá tàfẹ̀mọ́jú tàfẹ̀mọ́jú ẹ̀wí ayé ti gbọ́ ẹgbà ọ̀run kọ́ ọgbà o Kàràmú. bàbá. èyí tí mo bá wí láì ní ẹ̀wí ayé ti gbọ́ o ẹgbà ọ̀run kọ́ ọgbà. àṣẹ bàbá. iṣẹ́ tó ọ̀ràn mi kọ́ ọ tó dé mo ti ń ṣe ìgbà tó o sì ti dé òun náà mo ti ń ṣe yìí. alamu. baba. ẹ iṣẹ́ kù sọ́ọ̀ rẹ báyìí. Mm-hmm. ẹ omi kòkòkò tó ń wò yìí mm. bí mo bá ti perí àwọn ìjọba bí wọ́n bá ti yọrí báyìí mm. kọ́ dàbò ni iṣẹ́ ṣe nu wọn kò gbọ́dọ̀ máa ń yín o ọgbọ́ kò gbọ́dọ̀ máa ń yín o. ìdìbò baba. bí mo bá ti perí àwọn ìjọba ọmọ wò bọ́ bá ti yọjú ọ̀yìn ńgbà kò gbọ́dọ̀ má dùn o. lọ́bẹ̀ dèdèdèdè bí ẹkùnrin à. Ah. èmi ni wá ṣe mí. bí ọkùnrin ni. wọ́n pè wọ́n tí wọ́n bá ti yọjú kọ́ ọjà mi. ẹ̀yin ìjọba o ọdẹ ni o ẹ̀yin ìjọba o ó di méjì. mọ̀mọ̀mọ̀ wà pa bọ́ bá yọ pípa ni lọ́wọ́ kan. múra dáadáa. pípa ni wọ́n ọ̀ya. ẹ̀yin ìjọba o. ọ̀ya dàbò. yẹ. sálàmù láì yàrá mi sálàmù láì àbí fi hàn. alamu ẹ yẹ kó jẹ wọ ẹ yẹ kó jẹ́ wọ àlàmú ẹ yẹ kó jẹ́ wọ tí o jẹ pé àwọn ọ̀dọ́ a pé kíní yìí o ìjà yìí o káyọ̀ ìjà wa o ọ̀pọ̀ àwọn kò ṣe wọ́n yẹ bọ́rọ́ wọ́n yẹ bọ́rọ́ láàrin pẹ̀lú rẹ a ti sọ pé à kíní yìí o ọdún máa ṣe wa o ènìyàn àbàbàbà àbà àbà kílókọ̀ àbà adébálà àbẹ̀lẹ̀bá pé ó fún àlóògùn o ìjọba o kápá àwọn o kílù bíyà o o wá sùn gbóngun sí báyìí o wá jí pé sálà ni èsèrán ni tójú ayé ni. olóyè. ẹ kò rí bá a jọ ń pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan àlàmú ọ̀kìn jọ ń pé n ò lè bá yín dá sí ọ̀rọ̀ oníjọba déhùn mọ́ ọkàn mi ò sí mọ́ lórí. kíni kíni dé kíni lórí kíni. ara mo lè ṣe báwo ó dà kíde. ó ṣeun fún tó dùn. jọ bẹ́ẹ̀ bí ẹni ìbéèrè kan ṣé n tó burú ń bẹ nínú pé kátẹ́gùn ọ̀fẹ́ sí ni kí n wá wò pé abẹ́ẹ̀gì ń bẹ ní ìta wa ní àyìn kí n nà ẹni sí abẹ́ẹ̀gì wa ń ta ń bí o kí n gbatẹ́gùn kí n sì fi sùn díẹ̀ ṣé n tó burú ń bẹ bẹ́ẹ̀ èso ń bonú yẹn. kò sí tó burú bẹ́ẹ̀ jọ nígbà tí ọ̀wá sí ohun tó burú tí mo wá sùn tí mo bẹ̀rẹ̀ sí láàlà ńlàlà kálà tá a wí ìbá bẹ̀rẹ̀ o. alamu ńlá kálà. wo bí àlà tá a wí ìbá bẹ̀rẹ̀. báwo ṣe la. o ṣe n ò lè mọ ṣàpèjúwe àmọ́ tí mo rí ni pé lójú oorun bóyá ọlọ́run ni o bóyá àwọn gbarún mọlẹ̀ ni o bóyá àmì ni o n ò tiẹ̀ mọ̀ ohun tí mo mọ̀ ni pé aláhùn jẹ́ kí n mọ̀ mọ̀ bí ìjọba ti lágbára tó wípé ìjọba èèṣẹ́ ni téèyàn ń bá forí gbárí ó morúkọ ìjọba ni amúnimọ́ ògùn ni tó bá ń gbọ́ ọ̀la pàpẹ́kù tíyetíye jóná tó rọpọ̀n déédéé ń sọ ni wípé ìjọba bàbá ọba ẹ̀gbọ́n ọba ọ̀gá ọba gbogbo ẹ̀ ọba ìjọba ìjọba ìjọba ní ń jẹ sọ́ọ̀mọ́ ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo jáwọ́ nù pé bóyá à ń bá yín ṣe fìtínà ìjọba o ire o. alamu edi o. ẹyin epo àkàrà hmm. epo àkàrà jẹ́ ọ̀ràn mi jẹ́ ó mú mi bó bá ṣe pé èdì ni wípé kí n sọ pé n ò bá yín bàjọba jà mọ́ jẹ́ ó mú mi o wú náà wọ́n mi ìjọba lóògùn lọ́wọ́ gidi ni. edi o wọ́n á ń di ẹ̀ báyìí kó ràn wá o àmọ́ àwọn àjà ẹ̀ o edi o ó ti yẹ ẹ náà àlàmú èdè rẹ o. wo náà ìjọba ló yẹ ká máa pè lóògùn ìjọba lóògùn lọ́wọ́ gidi ni kì í sí kékeré dúró ná gbogbo àwọn tí ń bẹ níjọba tó rí wọn sọ ọmọ kò lóògùn gbogbo wọn ni Ọbásanjọ́ olóògùn Daniel olóògùn Amosu olóògùn Arẹ́gbẹ́ṣọlá olóògùn gbogbo wọn pátá wọn lóògùn Fáṣọlá lóko olóògùn kò sẹ́ni tí olóògùn nù wọn olóògùn gbogbo wọn ìjọba ni ìjọba gangan lóògùn torí ẹ̀ ló fi jẹ́ pé ìjọba lẹ́gbọ́n ọba bàbá ọba ọ̀gá ọba gbogbo ẹ̀ ọba kí ni sọ ń wò ṣe mọ́. ọ̀rọ̀ ẹ yé mi o kódà ó yé mi gidigidigidi wa o àwọn sókè lẹ́yìn ní wà nílẹ̀ yìí a ti máa ń lọ ni o a máa lọ máa yanjú ẹ wa o a ti máa ń lọ ni o. epo àkàrà wọn lọ èmi tí mo ní wọn lọ tèmi yé mi wọn lọ sẹ ah, gbóná ti pa ni. ẹ wo bí ara bó bá lọ hmm. bó bá lọ àwọn alẹ́ kò lè lọ o. ẹ ó di gbére nù wọn mọ́ lọ. ẹ sàn máa ṣe o láyé rẹ wọn ti o ayé onígbọ́n kó bàjẹ́ o ayé àgàtà ó túbọ̀ ó túnṣe o alàmú lórí rẹ má jẹ́ kó fọ́ o má jẹ́ kó fọ́ o ó dà. ọ̀dẹ̀lẹ̀ láyọ̀ mo kọyìn sí ọ wọ́n wọ́n ẹ̀ mọ kọyìn sí ọ kọyìn sí ọlọ́run ìrọ̀rùn ìnàbá wọn máa ṣòde ayé lọ. alàmú já gòkó alàmú gbàbọ̀dé fún wa o alàmú gbàbọ̀dé fún wa o tàbẹ́fẹ́fẹ́ sọ́sọ́fẹ́fẹ́ tàbọ́dẹ́fẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá láti bí láti láti ẹ̀wọ̀ láti igi tó yọ mọ́ra wọn lókè. báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. o ti títí dé. òun yẹ. títí dé. òun yẹ. ṣé kìí ṣe bí ọ̀gẹ̀dẹ̀ àbọ̀ kọjá bí ọ̀gẹ̀dẹ̀ ọkọjọ́ gẹ̀rẹ̀ ọkọjọ́ gẹ̀rẹ̀. ṣé o tó àwọn sọ. ẹ gbọ́ ẹ ìwọlé wa ń bẹ̀ kí lélẹ́yìí. ṣé òótọ́ náà sọ ẹlò ẹlò ẹlò. tàbí wọn fẹ́ ṣe é tàbí ṣe dẹ́kun gbogbogbò nírú nírú bí. bí mo gbé kó mú bí géètì wọlé ó máa wù mí ó máa mú ọ̀mí mọ́lẹ̀. wọ́n ti bí ibi ibi ọkọ ẹ̀ mọ̀ géètì ilé bo ah. ilé ti bo. géètì ilé bàbá lákù bàbá ẹ̀ yàrá yàrá rẹ̀ kí ni sọ. bàbá lákù. ìjọba ló ń fẹ́ lulẹ̀ o ráwọn ìjọba lórí mi ọ̀tún lẹ́nu àti sọ̀rọ̀. wọ́n pè mí wọ́n ṣàlàyé fún mi pé ẹ wà lórí ilẹ̀ mi ó rú mi lójú mò ń bọ̀. mo débi mo bá yín mo fẹ́ ṣàlàyé ọmọọṣẹ́ yìí rọ mi mọ́gi ó ń wọ̀n mí bẹ́ẹ̀ tá a bá ṣoore fún ọba tiẹ̀ mọ́ ajẹ́pọ̀ ah, ti ya wèrè nìyẹn. láti rí o mọ nǹkan tí ń sè. oore àná tá a ṣe a ṣe èrè ò mọ́ mọ́. ok bẹ́ẹ̀ ni ò má mọ̀ àwa mọ̀ o ilẹ̀ yìí èmi mo ní ilẹ̀ yìí ni mo fi ń gbọ́ bùkátà mo fi ń bọ́ ọmọ àtìyàwó bí mo ṣe máa wá lajú mi ilẹ̀ tẹ́ máa wá gba ilẹ̀ yìí ó dọwọ́ èmi àti imú tí màá bá imú ńlẹ̀ yìí kò ní í dáa. fọlẹ́ ló bá ṣe é wọ́n wọ́n wọ́n filẹ̀ yóò fẹnu kọ yóò fẹnu tẹ́. ìyá Fatima ò ṣẹra mi kalẹ̀ tí wọn bá ìjọba tí wọn ò bẹ̀rù alálẹ̀ wọn ti bẹ̀rù alálẹ̀ ṣe bó yẹ kó bẹ̀rù Ọlọ́run àbí kí ló dé. wọn ò lọ́lọ́run. orí ẹ̀ ló bàjẹ́. èmi àyíde. kọ̀lìntì ló wì wọ́n àìsò. ó ń pè mí ní àìsò. adilọ ah, ó rí kó jọ òwúrọ̀ àìsò. ṣáìsò kọlà àìsò. orí ẹ ti burú. wo bí ilẹ̀ lásánlàsàn ìwọ gan tó jọrọ ẹ lójú tó rò pé bóyá o jẹ èèyàn kódà kó jẹ́ pé ìwọ níjọba fẹ́ lé ìjọba ìwọ níjọba fẹ́ mú ìwọ àtòkèrè mọ̀ndìmọ̀ndì tẹ́jọ gbéra yín sẹ́gbẹ́. ìyàwó lèmi ní rọmọdì. mo lò yaba tí mo ṣe. ọwọ́ kan. wọ́n kà sẹ́ ìyá Fatima òkè. ìyá Fatima. ìjọba ìjọba fẹ́ lo ìyàwó ẹ. wọn bí i re. ọ̀gá ọ́fíìsì tòun eh. ọ́fíìsì tòun á wà nírú bí. sẹ́ńtà ni. ẹ̀jẹ̀ máa máa kí agbègbè ẹ̀bísàlì ẹ̀bí ọ́fíìsì nínú ilẹ̀ tí ò jẹ́ lẹ ni wá fojú mi lẹ. tọ̀dọ̀ tèmi ṣe kì í sọ ẹwẹ nírú that is nonsense. Ah. ọba wa gbìyànjú láti ó máa ń ra wà lókun ó máa ń ra wà lókun láti dé gbìyànjú dọkẹnu dọkẹnu dọkẹnu àìsò àìsò àìsò ọlá kò jágbàlagbà ni màá ti lù ẹ bàjẹ́ eh, eh. màá ti lù ẹ bàjẹ́ yàtá tí mo máa gbọ́ iṣẹ́ iṣẹ́ fọ́sísọ̀ wà ìwọ sọ̀rọ̀ sófin eh. ò ń síjọba. ohun tí màá bá yín wá èpè burúkú ni màá bá yín wá nítorí pé ẹ ò ní nísìmí pẹ̀lú tẹ rawọ́lé yìí ewé ojú omi kì í nísìmí. ewé lójú omi ewé ó sinmi lójú ẹ lójú ẹ ewé tiwa ó sinmi àwọn àjọba là ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. babaláwo gbọ́dọ̀ ṣíwọ́ kó lu eégún ẹni ràn wò ẹni mo sọ bẹ́ẹ̀. ògbóhùn tó bá wùn kẹ ṣe ẹ wojú mi lọ ẹ kọ ọ́fíìsì o ẹ kọ sẹ́ẹ̀lì ẹ kọ gbogbo ẹ àwọn tó máa bá a dá sí máa bá a dá sí yaba tó mọ̀ ṣọlé. mọ lọ mọ lọ ẹ gbà ẹ ríran wò ẹ lòmíyà kú lójijì nínú ìgbà yìí. orí ẹ ti bàjẹ́ ó lágbára lọ ó kù ẹ wọ ó kù ìwọ ni ó kù. ẹ má bọjá ẹ má bọ ìjọba máa ń kú ni wèrè. gbogbo ẹwọ ga ẹwọ bí ẹwọ mo ti máa sọ fún yẹn tètè máa pàṣẹ fún wa tí nǹkan bá ti ṣẹlẹ̀ tẹ́ bá fẹ́ kànà ẹ jẹ́ kànà lẹ́nu wó ẹ ẹ pé tó ń lọ dàbẹ́ ní kó dàbí kó fẹ́ máa pọ̀fọ̀ ah. èmi ẹwọ àwọn ará abúlé wọn lóògùn mi ò mi ò bọ̀rọ̀ tán yín ẹ ẹ má jẹ́ ká pàṣẹ pé ká lù. àṣẹ wo ni ah, àṣẹ wọn láti pàṣẹ fún afọsísì láti máa gba tọ́ba sí. ṣé force lè sà. ṣé afọsísì ni. àṣẹ ah, force you are not a force ah. you are not a force. ibo lọ fẹ́ fi ọ́fíìsì rẹ sí ní ìkámọ̀ eh. nǹkan tá a fẹ́ ṣe. ẹ wo èmi èmi ò nídìí ọ́fíìsì mọ́ ẹ̀yin méjèèjì ní kẹjọ mú ọ́fíìsì ẹ fi ọ́fíìsì tèmi lẹ̀. àwa ni káàjọ múlẹ̀ àwa nìkan ni káàjọ múlẹ̀ ládùúrú ọ́fíìsì gbogbo bí. Eh, eh, ok ṣé corporal ni wọ́n ni àbí sergeant. ẹ wo ọ̀gá mi ò tiẹ̀ rántí oyè mi mọ́. ọ̀rántí ma ìwọ nísìnyí ọmọ lọ sí police station àwa fẹ́ débi kan báyìí yes. láti yanjú gbogbo ọ̀rọ̀ yìí pátápátá mm-hmm. Mm-hmm. torí ìjọba ló nílẹ̀ ìjọba dẹ̀ bá lórí ohun gbogbo ni. mọ lọ tẹsán kò sí wàhálà. mọ bá eh, eh, kátà jẹ́ o ẹ sà nonsense mọ̀ sọ pé àwọn ọmọ ẹ ẹ ẹ máa tẹ̀lé mi sọ̀rọ̀ àgbà ẹ máa yan lẹ̀ gbọ́. Ah, ah. àmọ̀kẹ́ àrídìgbàràn ajá mi kúlà dàbàlì. ẹni orí ń ṣe olóòkọ méjì <laughs> kí ló tún dé kí mo ṣe fún ọ ọ̀rọ̀ rẹ ti wá yé mi báyìí má bínú sí mi mọ́ ẹni tí ó bò bí n ṣe ó ní sùúrù mo ti mọ tó orí tó fi ní a máa tọ́jú ìjọba ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni àyà mi má bínú. baálé mi. Hmm? ee ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ tí mò ń bá yín sọ hmm, hmm, látijọ́ yìí tẹ́ ẹ gbọ́ tèmi yé mi ṣé bí mi tí mò ń gbé oúnjẹ lọ fáwọn ìjọba mi ò kúkú ṣí èrè mi ò dẹ̀ yí lórí ìfún mi ò dẹ̀ dorí kodò ebi ń jọ tí wàhálà bá máa ṣẹlẹ̀ nílùú ọ̀tọ̀ náà yọ tèmi sí. bẹ́ẹ̀ni. torí pé mi ni mò ń tọ́jú wọn mi ni mò ń gbóúnjẹ lọ fún wọn. bẹ́ẹ̀ni. ń gbé tọ́sán lọ ń gbé tààrọ̀ lọ ń gbé talẹ́ lọ ah, mo mọ nǹkan tí mò ń ṣe gbálẹ̀ mi. bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni. gbogbo nǹkan tí mò ń sọ látijọ́ yìí ni tí ò yé yín. ọlọ́run rí i pé inú ẹ mọ́ inú ẹ mọ́ mo ṣẹ̀ṣẹ̀ wàá rí báyìí ní ìsìn pé ìyàwó gidi ni mo fẹ́. kódà èmi náà ní pàpàǹbarì kan tí n ó ṣe eh? tí wọn bá jẹ iyán tó o gbé fún wọn tán mo fẹ́ kí wọ́n mọ ẹmu mọ̀ndé lé lórí ẹ̀ mo ti lọ gbàkúdí ọlọ́tí mo ti ra ẹmu mọ̀ndé lọ ó wá bá mi lọ báyìí mo ti ra ẹmu tó kúnnú jálá yóò gbé ẹmu fún ọ kó gbé bọ̀ àlà méjì ó gbé dàjì fúnjọba àwa náà ó gbé dàjì wọlé tó bá di lálẹ́ àwa náà ó mu. alẹ́ mi ṣé pé àrà tó wà nù yín báyìí ó pọ̀ tó yìí. ọ̀rọ̀ rẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ni hmm. àwọn èèyàn tí wọ́n bá rí i pé ẹ̀yìn wa níjọba wà wọn ò ní mọ̀ pé níbi àtijọ́ jẹ́ ti gbá bẹ́ẹ̀ ni ó yá. ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n gbé oúnjẹ yìí kí n lọ sọ́dọ̀ kúdé ọlọ́tí àti ẹmu ati oúnjẹ kí n kúkú gbé gbogbo ẹ lọ àbí. rárá bí mo ti fẹ́ kọ́hún wèrè obìnrin ní ìjọkọ ẹ̀ yàn bá ń gbé ọ̀ràwọ̀ rẹ̀ gbóúnjẹ lọ́gbọ́ ti oúnjẹ yẹn. tètè lọ tètè lọ. ààrẹ mọ̀ kí àgùntàn rí ìyàwó tèmi àwọn olórí ìbú ọmọ tẹlẹ báṣubáṣubáṣu ẹ ṣùkú ni ọlọ́run o. ìlú èwúwo ìlú ètòbi kápá òrò mọ́ka. béèyàn bá jẹ mí ẹran dandan ni kó ṣubí olúkété bí bá jẹ olúkété nífẹ̀ẹ́ yóò ṣù mí ẹran ọ ah, tèmi bá mi lórí ibu wọn tó dín ọ ọ ọ wìrì apá ọ̀yà tèmi dààmú kí n tó pa olórí ibu ń lọ gbé fúnjọba ogun yan lọ falẹ̀ ó tẹ bàbọ́kọ òfò lẹ́ẹ̀ṣẹ̀ ah. ah yéè yéè olómi àti líle ni o. ọfíìsà ọfíìsà ayé mi ti bàjẹ́ báyìí o. ìgbẹ́ mi kọ́kọ́ ya bá fọ́ fápíkà ńgbà tó yẹ abọ́fọ́ nàìjíríà ó wá tàn lọ bí ejò. ìwọ o sì ní líle díẹ̀ díẹ̀ yà sísan líle olómi ọlọ́ba ni o táyì lu àgùn mọ̀mọ́ dára kí la wá jẹ báyìí. ní mú mi lẹ́gbẹ̀ẹ́ ní mú mi lọ́ọ̀kan nísẹ̀yìn ah, yé yé. Ah, náà ti ṣe gbà báyìí. Ah, yé yé barista ti bẹ̀rẹ̀ eré wọ́n ti bẹ̀rẹ̀ eré sani bẹ̀rẹ̀ sani bẹ̀rẹ̀ kọ́lítì eh, eh, dì mú ó gbà mú. Eh. yà mí lẹ́nu nígbà tẹ wàá sọ fún mi pé oyún tó wà lára mi ó ti ju oṣù mẹ́ta lọ ah, mo dẹ̀ ń ṣe nǹkan oṣù ní gbogbo ìgbà ní oṣooṣù ni mo ń ṣe nǹkan oṣù. Ah, mọ́mì kéèyàn lóyún kó máa tún menstruate ó possible ìyẹn ò ṣe máa ṣẹlẹ̀ dáadáa máa ń rí different cases bẹ́ẹ̀ yẹn so kò sí big deal nínú ẹ̀ so ẹ fọkàn balẹ̀ èèyàn lè lóyún kó dẹ̀ tún máa menstruate. ó yà mí lẹ́nu ni mi lè ṣe má ṣe nǹkan oṣù. ẹ wo mú mi fèyí mi ò láìk sísí nọ́ọ̀sì àǹtí nọ́ọ̀sì tẹ máa ń pè mí yẹn o. o oh, má bínú má bínú ọkọ mi. àìwé mi ti ń lọ. mú mi fèyí kí ló dé tẹ ní kọlẹ̀ bẹ́ẹ̀ ní fẹ́ para yín ni. ṣé nítorí wípé ẹ lóyún ẹ̀dẹ̀ tún menstruate at the same time mo ti sọ fún yín pé kò sí big deal níbẹ̀ ó máa ń ṣẹlẹ̀ dáadáa ẹ mọ̀ pa ara yàtọ̀ sára ẹ fọkàn yín balẹ̀ ṣé rí ń tẹ́ ní ìbá ẹni sinima ni wípé cyst tó wà ní early stage tá a ti discover ẹ kàn máa ní láti wá register fún antinanta lóyún hospital wa màá dẹ̀ lè ṣe follow up fún yín. kí wọ́n register. kẹ wá register fún antinanta. <laughs> tó bá ti register fún yẹn kò sí big day. àmọ́ yẹn tó jù yín lọ tó ń lóyún tó ń bímọ kò sí nǹkan tó fi ń ṣèyàn ẹ fọkànra yín balẹ̀ mà. ẹ tẹ̀kẹ̀ ìwé tó gbọ́ mi. Um, gba ó ní kí wọ́n máa expect yín mà. mo ti gbọ́. ok ẹ ṣáà wà. alright ó bá mi kí mọ́ mi o. wọ́n gbọ́ mà. o ṣé o. yes ma. bọ́lá báwo ni. dáàbì tèmi ẹ ká sà. fine thank you sir. olùwà ṣe ní you ní ọ̀dọ̀ mi. mo wá rí mọ́ mi tèmi ní sà. yóò sì. Ah, mo gbé ayé mi fẹ́ jẹ. àkọsí ah, àwọn ẹ fọwọ́ lómi sà. ọwọ́ ọwọ́ ló bí ṣé kìí ṣe bí àwọn Yorùbá ṣe máa ń sọ nìyẹn. ẹbí ọmọ tó ní ọmọ tó ní ọmọ tó máa ń sọ. mọ́mí ìfèyí ti lóyún wọ́n ti lóyún three months plus. ó ṣe kí ni. dadi ṣe máa ní wọn ẹ mọ̀ pé wọ́n lóyún wọ́n lóyún three months plus. bẹ́ẹ̀ sà ẹ jẹ́ kí mọ́mì tètè wá bẹ̀rẹ̀ àǹtínáńtà wọn ṣe ti gbọ́ kẹ́kẹ́ kọ compostry ẹ̀ fún wọn kó wá tètè bẹ̀rẹ̀. ẹ ṣe ẹ ṣe yes sà ẹ ṣe lọ ẹ ṣe. yìí yàá yìí bọ́sibí. wọn náà lóyún wọn náà ti lóyún oṣù mẹ́ta ta ló lóyún fún ṣé ṣètọ́ ni èwo ni ṣé ṣètọ́ ni ta ló lóyún fún ìwọ lóyún oṣù mẹ́ta ògbé sínú ìjọba àdẹnìjọ ń gbélé pẹ̀lú oṣù mẹ́ta ah ọlọ́run àdìpẹ́ lọ́wọ́ ẹ o ìjọ tí a bá bíi òdìbí ń wọlé lọ wọlé ní ìsìnkú lọ kó rí kúkú ẹrù ẹ kó ònú lé mi. ẹ má ṣe bẹ́ẹ̀ yá kò síbi tí máa gbà. kí má ṣe bẹ́ẹ̀. olówó rí má ṣe bẹ́ẹ̀. wọlé kó lọ kó rí kúkú ẹrù ẹ kó ònú lé mi. kó gbogbo ẹrù ẹ kó lọ kó yára sí fún mi. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹ. ṣó o ya wèrè. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹ bàbá fẹ́. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹ ẹ má ṣe bẹ́ẹ̀ yẹ. ẹ̀sìn ti dé ẹ̀sìn ẹ̀sà ibo ló tún ti wà ẹ ṣàánú mi lórí owó tó wà nílé ẹ lè ṣe lẹ́yà ẹni padà gbà pé bá mi ṣe ẹ bá mi ṣe kúnyún burúkú kò nú ara mi. mọ́mì fèyí mo ti sọ fún yín wípé oyún inú yín yìí kó lè ṣe é ṣe ó ti ní kẹ́ má ṣe kẹ́ gbójú ń bẹ̀. àti nọ́ọ̀sì ó ṣàṣàlàyé bóyún ṣe jẹ́ fún mi èrò pàdé àgbà bá mi ṣe. Ah! ṣé ilé mi ara yín lò ní tẹ́ bá ṣe oyún yìí ẹ máa kú ìgbà mélòó ni nine months fi máa pé kẹ́ ẹ máa bímọ kẹ́ ọmọ ń dàgbà ló ń tiẹ̀ nìyẹn dẹ̀mọ̀ ló pé ẹ ojú ń tì nǹkan táwọn èèyàn máa máa sọ ẹ wo ní tó bá wọlé ẹnu ni kẹ́ ẹ kó fẹnu ẹ̀ sọmọ́ mi fèyí ẹ jẹ́ kó fi sọ tó bá wù wọ́n ẹ̀mí yín ó jà jù. ẹ wo bí a ti lọ sí ẹ jẹ́ kó jẹ́ àṣírí láàrin mi àti yín kò sẹ́ni kankan tó máa gbọ́ ẹ jọ ẹ jẹ́ kí wàá bá yín lékè bá mi yọ dànù. wọ́n mi ìfẹ́ yìí mo lè kí bọ́dìn sínú ara mi ní tí mo mọ̀ pé kò dáa kó máa lẹ́yìn tẹni kí ká fi ṣàṣírí kí máa bá yín ẹ wo èmi ò lè ṣe mọ mi fèyẹ má bínú um, ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe dẹ́rí mi tí mò ń jáde ẹ áàtù mi ti mo wà mo fi yé kí ara yín ṣe gbọ́n mà. Kí ṣé lóòótọ́ ìdákun àmọ̀ pé láti jó ti mọ̀ mí nílùú ìlú wa ọ̀rọ̀ mélòó ní ìsọ̀ tí mo ti kankan parọ́ mẹ́ ojú mi méjèèjì báyìí mi rí wọn tí ọjọ́ ń lọ mọ́ra wọn tí ìyún náà ń dì í mọ́ra tí ń dì í mọ́ra báyìí nínú igbó bẹ́ẹ̀ mo wí fún ọ ẹsẹ̀ ìdúró náà tó bá ṣe èdè páwọn ìjọba ń gbé wa fún àwọn obìnrin wa lábúlé tí ẹ káwọn náà mọ̀ tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn tó jẹ́ pé gbogbo wa pátápátá ilé ọkọ báyìí la wà ó wà ń bà téńtélé lórí obìnrin kọ̀ọ̀kan ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. wo ọ̀rẹ́ mi sórí bó bá ṣe wù àwọn ìjọba kó máa bàlẹ́ wọn téètéèté sórí èmi ń tèmi o wọn ò lè bàlẹ́ mi o ó jẹ́ dẹ́rìn ni ọ̀rẹ́ mi ayé òun mi tí mò ń bọ̀ látòkù ni mo bá pàdé àwọn ìjọba ní wọ́n bá gbọ̀gẹ̀dẹ̀ lórí mi. ah ó lè san létí kó san létí dànù ó rò pé màá bẹ̀bẹ̀ ni hmm. wọ́n ti ẹ̀jẹ̀ bá ń dẹ́wọ́ ẹ̀wò. mi ì tí ọ̀rọ̀ ayé ti wọn. ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ẹ má jẹ àtọ̀ràn wa jẹ àwọn ìjọba yẹn lágbára lórí ìwà ẹ̀ kàn bú àwọn ọmọbìnrin mu ah. ni. dákun kí jágàdà rẹ ti ń jáde lẹ́nu ẹ yìí ẹ gbẹnu burúkú rẹ sàn agbára bùwò náà nílé wa lórí. bá a wí fún un ah. tí wọ́n fi mọ́ ọ̀bàlẹ̀ obìnrin ilé obìnrin sí ń bẹ lọ́ọ̀dì ọkọ tó mọ ọ̀bàlẹ̀ lórí tẹ́lẹ̀ nínú ìlú wa kí ni rádàrá sí ń jáde lẹ́nu rẹ̀ yìí. Ah. ọ̀jẹ̀ wọn ti máa ń bẹ lára rẹ bóyá wọ́n ti bàlẹ̀ wọ náà. ọ̀rọ̀ wo ló ń sọ gan-an wọn ọba wọn ọba lé mi. ẹ kó ẹ kó ẹ kó jẹ jẹ kó jọ ìgbé tá a palè wọ ọ̀tá a palè ta ni. ó ranù ah, ó máa ló jẹrẹ rẹ mi. ara fún mi sọ̀rọ̀ ẹ̀rìn wọ́n ti balẹ̀. wọ́n balẹ̀. Hmm. ilẹ̀ ó yá jalo jalo jalo jalo. Ah, tádùn bá ń wò. kí ló dé. kò sí nǹkan kan. sábà tí èmi kọ́kọ́ yẹ pé èmi ò lè lọ ilẹ̀ yẹn wàhálà wọn ti pọ̀ jù ní wàhálà wọn pọ̀ lọ́wọ́ wàhálà wọn pọ̀. kí ló máa ń ṣe wọ̀nà ó yọ lẹ́jù. Ah, Ah, o tó máa ní. kí ló fẹ́ ṣe yìí. no problem. kọ́tọ́ bá fẹ́ dàbí ma fẹ́ kó sojú wọn. ẹ jẹ́ ètè padà o. kí ni ìṣòro tẹ̀ nínú kí ni tiwa pẹ̀lú ìjọba. ẹ káwọn ọlọ́pàá lọ jàre. Ah, ẹ wo ń lọ. o ah, da èmi lọ tèmi o. ń lọ já lọ tó. Àmúdá Àmúdá ẹ wo tẹ́ ẹ bá lè mi lọ tèmi o àbẹ́ òní gbogbo eléyìí. Whoop dúró bẹ́ẹ̀ pọ́sibí ah. dúró bẹ́ẹ̀ ìjọba ní bọ́ sọ̀rọ̀ àwa ìjọba la dúró là ń bọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tára alẹ́ ara àtà ò lè bọ́ sọ ó làwa ìjọba sọ. ìjọba tọ́lọ̀ ń fọwọ́ sí ni táwọn èèyàn náà dẹ̀ fọwọ́ sí tí mo kí ara bọ̀ tọ́ bá dà wá rú ọlọ́run ó dọ̀ ọ́ rú yá ọ̀yà dúró bẹ́ẹ̀. ń bọ̀ lọ́nà abúlé kejì kí ló fẹ́ lọ síbẹ̀. ẹ wò ń fẹ́ lọ wọ ọ̀rẹ́ mi lábúlé ni. ń bọ̀ yéé orí rẹ̀ burú ni ọ̀n bàjọba sọ̀rọ̀ bá o ò kúnlẹ̀ ọ̀dọ̀balẹ̀ ò wá ga lé wa lórí ọ̀n gàrò lé wa lórí. orí ẹ̀ dá ọlọ́run máa wo àwọn dúró bẹ́ẹ̀ wọ́n pọ̀ tẹ́lẹ̀ dúró àwọn yòókù rí ìjọba lọ́kàn wọ́n sì sá lọ. òun wá fojú ti jọba ọfẹ kọjá lára jọba sọ ọfẹ kó jọba ṣubú. nígbà tí mi ní ọkàn pẹ̀lú jọba. Ah, ah, ah, ọmọ ìyànlá ni mi lábúlé o. ìjẹ́nlá. ó máa sẹ́ sẹ́ ọ̀sán ọ̀sán owó tí yàrá yà rẹ̀ ò lè san tán ẹnà yes. tó tiẹ̀ ní èèyàn ńlá ni ọ́ àwọn èèyàn ńlá ọ̀hún àwọn ni wọ́n gbà ọ́. àwọn ẹ̀mí lè jàre ẹ̀mí lè jàre. yà move to side. yà yà ẹ wo di ẹ wo di ẹ wo di ẹ wo salo ẹ wo salo ilẹ̀. ìyàrá mi jẹ́ mi yọ ìyàrá mi jẹ́ mi yọ ìyàrá mi yọ. ah ah ah ìjọba. move as a move. move move move move move àjàgbé um, mi ò kì í ṣe àjàgbé àyìndé ni orúkọ mi ọmọ òṣè pààrọ̀. ó bàjẹ́ ọ́fíìsà ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó correct. àyìndé kọ sáyìndé barista ni àbáyìndé Wasiu àbíbókò tẹ. gbogbo ohun tẹ bá béèrè ni màá dá yín lóhùn ẹ ṣe ní kọ ọmọ yín ṣiṣẹ́ sùúrù náà. spoken and let me uh, confuse you. èmi ni mo wá di mo gbé kí n wá. kí ni mọ́jèlé tó fẹ́ fún mi jẹ tọ́lọ́ fẹ́ pa mí ọlọ́mọ ni ọ̀pá mi gàrí tí mo rò pọ̀ kan tó ro lẹ́nu. kí ló ṣe tó ń pelére tóní kí sànni wá sí rí fún ọ kí ló ṣe. iṣu náà. ta ni ìyẹn ni mo mẹ sọ ṣe kó sùn wá fún ta ni ọ̀rọ̀ tí mo bọ̀ sọ orin kọ́ tẹ̀lé. mo tí mo ti torí ẹwà torí ọmọ àǹtí mi ni ọ akin akin akínlábí ọmọ ìjẹ́ládé. akin torí kírímìnà kírímìnà tó mọ́ ọ́fíìsà lójú ló ti torí ẹ̀wá bí ọ̀gá ẹ jọ̀ọ́ mo ti máa ń sọ ẹ tètè fún wa láṣẹ ẹni tó wá síbi nítorí àkíyèsí ẹ jẹ́ ká gbà òun náà síbẹ̀. ẹ gbọ́n tó ọmọ yín sọ pé akínṣe ní. olóyin mú. mo rò pé ẹ gba statement ọmọ òun àwọn tó lọ wò ń bi tí ẹ ti mọ́ ohun tó ọmọ rojọ́ fún wọn ni pé òun kọjá lọ òun pàdé ọlọ́pàá nínú àwọn ọlọ́pàá yín ó dẹ̀ pé ń padà pé òun ò kíhun. ẹjọ́ tó ro ẹrù fúnra rẹ̀ ó rí ìjọba kò kí lásán ṣé o gbọ́dọ̀ kí mo kọjá wájú wọn náà wèrè wọ́n ò ní kí mi ó máa dá kéèyàn wá láti ìdílé rẹ o. tó bá jẹ́ ó ṣèṣì ó wúkọ́ ó jakọ́ ní táìmù tí wọ́n fẹ́ pàdé ra wọn àtọ́fíìsà yín kọ́. ó máa kú pátápátá tí ò bá fẹ́ kú àtìtórí à àfẹwúrẹ́ jura. bí ìwọ gan tó o dúró tó o bá rí ọmọ ìsàfin ọ pẹ̀lẹ́ wọn jọbọ lọ. ní police station. yẹ́ẹ̀. ok n tẹ́mi torí ẹ̀ wá ni pé mo fẹ́ gbà á lẹ̀ kí ni kí n ṣe lórí béèlì ẹ̀. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ Richard ní kò san forty. sẹ́yìn ò pọ̀ jù ṣé kò ti pọ̀ jù tí ó san hundred jalè. hundred. mi ò dájú ilé kọ́ san hundred. ṣé hundred thousand. Hmm. hundred thousand. wo tuntun pè bí akálòlò. wọ́n ní kẹsàn-án hundred. hundred thousand. hundred thousand. lórí oyún oyún ẹ̀ bẹ́ẹ̀lì èèyàn tọ́bajẹ́ mọ́ṣúárì ló kú sí sẹ́ọ̀fì hundred thousand gbà ìgbà tí òde wa kú ṣó yẹ kẹ wá gbarú owó bẹ́ẹ̀ ni. ó máa padà kú síbí. ẹ lè pa síbí. ẹ tọ́ bá kú síbí ọmọ ìta gbé lọ́mọ sọ́ọ́rì. ẹ wò ṣe fẹ́ gbọ́ àwọn èmi kẹ́yìn rántí àná bí àṣejọ wa ẹ jẹ́ kí ẹ lọ ẹ jẹ́ kán lọ mú akin fún mi màá má bá wí o ah, ọlọ́run máa ṣàánú mi o wọn ìbá wí bẹ́ẹ̀ rí torí wípé ìbí ilé mi kan ti mọ̀ wípé ọ̀fẹ́ǹsì ni kéèyàn rí ọ́fíìsà kó kọ́fíìsà tún sọ̀rọ̀ kéèyàn tún lórí láyà kó tó ń yín mú sí i. wà á bá wí. bí wèrè. àtọ̀. agbára Ọlọ́run ẹjọ yín Ọlọ́run. òun ṣeré báwọn àtọ̀. òun ṣeré báwọn àtọ̀. ọ̀ àti báwọn àtọ̀. a bù ẹ fọ. kí ni ìsìn ọ̀nà. ọ̀gá àgbàlagbà kò sẹ́ni tó ọ̀gá ọ̀tí bá ṣe dé. débi tí mo wà yìí mi ò ní ju two thousand naira lọ. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gba owó yìí ẹ jẹ́ kí n máa mú akin kẹ́ lọ sílẹ̀ fún mi kí n máa mú lọlé. yàtọ̀ sí pé mo dẹ̀ ti ṣoore fẹ́yìn rí ọ̀gá ọlọ́pàá ẹ̀dẹ̀ yarí ẹlẹ́ òní fi ọmọ yìí lẹ̀ n tí yóò bá sọ ni pé a kì í lé ní ní mọ sàn ká mú kíkan. ọsàn tó pọn ni tí yóò bá pọn ẹ mú kíkan. ẹrù bẹ́ẹ̀ wàláhì ẹ mú kíkan. mo fọlá mọ́ ẹ fẹ́ kìdílé tí wàá mú kíkan. bẹ́ẹ̀ni òun lè ṣe fẹ́ fi ọmọ tí mo ní kẹfẹ. gàrí tó gbé wá bí gan bí ìgbà tó fún mi ní johnson jẹ. àmọ́ tí ẹ bá lóòótọ́ èmi fẹ́ fún yín Johnson jẹ. o tún gbé sùtì tí ń jẹrà lọ. wọ́n kó two thousand lẹ̀ kó máa lọ kó two thousand lẹ̀. kíni sákùsẹ̀ ló pè mí ni àbí Kano street ló rò pọ̀ wá èmi èso ọlọ́pàá kùsẹ̀. ó dáa. mo káfẹ́ bù gan. ok ẹ ṣe tẹ́ ẹ bá fi ọmọ yẹn lẹ̀ ó tó tó aago mẹ́ta rọ̀lẹ́ alẹ́ yùn ẹ̀mí mo sọ. ọ̀gá. Hmm? ọ̀gá ń hmm? sọ ọ̀gá ẹjọ́ five thousand lápò ọ̀gá ń ti pọ̀ jọ ẹjọ́ one five ọ̀gá ẹjọ́ one thousand èmi kò máa kórè burúkú tẹ máa ń ṣe ó máa ń bí mi nú ah, ẹjọ́ kó two thousand náà ẹni kókó máa kó lọ. tó bá kówó gidi lẹ́wọ̀n lọ́sẹ̀ sẹ́gbà yìí. owó gidi wo ló máa kọ́ lẹ̀ ẹ̀wọ̀n mọ̀lẹ̀ sọ fún yémi o èmi bẹ̀rù ogun. ọ wa go ni wa go wọ mi kí la go ti lù sẹ́mìtà tìlú sí lù ah. ọjọ́ ò ti lọ tí aago méjìlá òru àwọn èèyàn sì lè wọ. ọ̀gá ọ̀gá máa lọ bẹ́ẹ̀ o ó ló máa lẹ́yìn mi á lọ bẹ́ẹ̀ o. torí kíni. màá mi màá lọ bẹ́ẹ̀ o màá bọ́ṣọ màá bọ́ṣọ físà lè máa lọ dọ̀ bálẹ̀ máa. kí ni gbogbo rádaràdà tí mò ń gbà kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ kí ló ń ṣe ẹ abáfẹ́yìn. má jẹ́ ká purọ́ fúnra wa o tí gbogbo èèyàn bá lè bẹ̀ẹ̀ sòtọ́ ọ̀rọ̀ èmi ìyá bẹ́ẹ̀ sọ o pàápàá kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ sọ ju èmi yìí náà lọ kí ni dé tó fi ń ẹ jáde wáì kí ló fẹ́ ṣe fún ẹ tó lè fa tó lè nífaradà ní stéèjì tá a dé yìí láì kí n ṣe ọmọ kékeré kí ló dé nígbà tó wàá rojọ́ fún ẹ kí ló sọ pé òun ṣe. òun sọ nǹkan kan òun sọ nǹkan sọ òun sọ ó lò léun jáde and i know it is not right. ó ló ṣe fún. ó dà kí ló ṣe kí ló ṣe sọ tó ṣe. ìyáfi ìlóyún ni. kí obìnrin lóyún fọkọ ẹ obìnrin tó wà nílé ọkọ ẹhẹ ṣó burú ni. kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ pé kí àwọn èèyàn lóyún ṣùgbọ́n tí ìbáṣọ kan lé lò ní kọ́. Ah, kí ló ń o kí ló ń sọ kí mi kí ló ń sọ. ohun tí ò máa fi yé lónìí. mi. ọjọ́ tí èmi àti àfẹ́ ìlọ kí sójà tó tì mí yọ sí sójà ẹ sọ kankan. ẹ ṣe àdúpẹ́ ká. madam. sá. ọkọ ẹ bá bínú o. madam. sá. ìfẹ́ máa ń sọ̀rọ̀ ṣe bí ọkùnrin. ẹ jọ kí ni nǹkan tí mò ń gbọ́ kí ló bá yín débi wípé ẹ wà ní station ẹ fẹ́ béèrè ọkọ yín ẹ wá ní àjọṣepọ̀ pẹ̀lú ọlọ́pàá kò tó wá ń ṣe ọlọ́pàá ẹyọ kan ọlọ́pàá méjì ìkan rún yín mọ̀ bí ọ̀kadà ìkan rún yín mọ̀ ní ọ́fíìsì wáì lọ́jọ́ kan ṣoṣo. ó lè fọkọ mi lẹ̀ ní sà. ṣáà fi sílẹ̀. n ò fi lẹ̀. ṣe rí àwọn aráàlú gangan la máa ń fẹ́ kọ́lọ́pàá gba bribe tó dábàá la fi ń lọ̀ wọ́n tí ẹ bá ní jẹ new case ọlọ́pàá ò ní gba bribe lọ́wọ́ yín ṣùgbọ́n gbà tẹ́ ẹ bá ní jẹ new case tẹ́ ẹ fẹ́ kọ́ ti kọ́nà lẹ́yìn máa sọ pé ìjọ ìlú kí wọ́n á mú wá ń sìn kó fọmọ mi sílẹ̀ pẹ̀lú gbogbo tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣòfò ara ń sìn òun fọkàn yín sílẹ̀ ẹ má ṣe wẹ́ẹ̀ náà mi ìfẹ́ kọ́kọ́ yín gbọ̀bọ̀ èmi o mo ti dáríjọ kọ́ yín ojú òní tí ọlọ́ àdánwò yín sí ẹ pẹ̀lẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ó dàbọ̀ sá o. ó dàbọ̀ o mi tán. ẹ ṣé o ẹ jáde jáde jáde o. kí ni ìgbà sójà ewu. wọ́n ní ká má ṣe bẹ́ẹ̀ mọ́ ni. ká má ṣe báwo àbẹ̀ ò sọ fún ẹ pé àwọn ọlọ́pàá méjì báyìí náà ṣe pọ̀ bọ̀ station ó ti yá wèrè gidi o ah! so bẹ́ẹ̀ bó ṣe gbọ́kọ̀ rè ah, wèrè wà lára ẹ olórí burúkú ayàtọ̀ ah! ọlọ́pàá méjì báyìí ṣàyẹ̀ bójú tó ló fẹ́ gbà mí lẹ̀ ó ti sí wírí. ṣé wọn ní gbàdúrà ẹ àti gbà yẹn mo ti pinnu pé dídọ́dún kan mo fi inú súnmọ́ ìyá fẹ́ àrùn lèbi tẹ̀ ń bẹ̀rù mi ò kò yìí ló máa gbé wọlé ṣo lè gbàrú ẹ̀ ṣé òru irú oyún bẹ́ẹ̀ ló lè gbà. Eh, eh, eh, ah! àmọ́ tiẹ̀ náà ló ń ṣe ìfẹ́ náà ló ń wà lọ́kàn ẹ̀ tó fi ń ṣe. tèmi ló ń ṣe tèmi ló ń ṣe ẹ náà tèmi ló ń ṣe lóòótọ́ ṣùgbọ́n ó ṣe nìrọ́gbìn báwo ni bá sọ pé ó ṣe ó ṣe tèmi wọn lọ tẹ̀lé lẹ̀ fún èèyàn kan lọ́gbọ́n yóò rí burúkú wá sínú lẹ́mi ọmọ àlè tí o sì inú fámìlì wa ó fẹ́ fà wọlé. mo ń gbádùn ìbúra. ṣe bó mi ló yẹ kọ́ ọ̀mù lórí ohun òkèlè tó ọ̀bù kó dẹ̀ fọtí gbélé ńgbà tó ọba jẹun gbogbo tán. bra Jacob ẹ ti ṣe mí lálejò ẹ má kọ́ mi bí ṣe máa ṣe. ọ̀dà mo ń ṣe ayé rẹ. amóde dé abúlé àwọn èèyàn ń sá kí ló dé. ah wọn ò sá o torí wàhálà tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó lọ tán à kì í ṣe wàhálà kékeré o gbogbo àwọn tó tẹ̀lé ọ pátá gbogbo wọn ṣàtìmọ́lé tó jẹ́ pé owó ńláńlá gbogbo wọn fi gbara wọn lẹ́njọ́ kejì. wọ́n ní wọ́n ń da wọ́n ń da láàfin abúlé láàmú tí wọ́n wí fún wa nu. lórí ẹ̀rọ ló mú ọ. ìjọba ni. ìjọba báwo. ìjọba ọmọ pa àti níjọba lábúlé pọlíkẹsàn ti wà lábúlé àti ní tẹsán ni. pọlíkẹsàn lábúlé wa bó o bá rìn tó ọmọ rìn báyìí gbígbé ni bó o bá dúró síbi tí ò yẹ kó dúró sí wọ́n ti ọmọ lé ni òfin ti ń sọ̀rọ̀ lábúlé o láláì lo ọ̀rọ̀ rárá òfin àmà fẹnu sọ̀rọ̀ báyìí ni. ọmọ police station yẹn wà. wọn ah, bọ̀ débẹ̀ sórí ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ bí odò lọ́wọ́ ọ̀tún báyìí. bàbá bàbá bàbá ṣé wàá lóò ti ṣẹlẹ̀ báyìí. kí ló tún dé. a ti rí dìran. àdúpẹ́ sọ́rí ntí ìmọ̀lúwa lòun sí ẹ lọ látòrọ̀. àwọn ìjọba náà mú un ìjọba bò. bẹ́ẹ̀ni. ah kí ló ṣe ọmọ tó dẹgbẹrẹ pé òun lọ ọkọ fún mi. wọn ní orin òru. ah ẹ gbọ́ ṣé irin òru laago mẹ́fà dàgí. ẹ bọ́lá Jacob ẹ̀ ń wá dìran ni. ìdìran dẹgbẹrẹ fún mi pé òun lọ sóko ní ìdájí òní bó sì ti lóko mo sì jẹ́rìí rẹ̀ bó bá lóko òrùn tí kà tàrí báyìí yóò ti mọ̀ bọ̀ lé pé kó wá jẹun dìran òyọjú nígbà tó tún lọ sọ́jọ́ ọ̀rọ̀ báyìí máa ń wá sẹ́dìrán wà lóye. yasure lọ wo dìran fún mi wọn lọ́wọ́ ìjọba ti bá dìran ni àwọn ọlọ́pàá yẹn náà. àwọn ìjọba tá à ń sọ lọ́wọ́ náà lọ tún mú un. tó mú àwọn èèyàn jọ sí. òun náà lọ mú un. tó wọn jó fún mi wọn dà lóru. àtìmọ̀ tán fẹ́ amọ̀ra wa bá ti wà owó wọn fẹ́ gbà wọ́n mọ̀ tó kó bá ti sáfẹ́rẹ́ lọ́wọ́ wọn ń wá ẹ̀sùn tó ṣe wọn yọjú sí wọn. wọ́n máa jẹ máa jẹ yín o ìṣẹ́yìn lọ́wọ́ kàkún. níbo la pe police station yín. ànísàlẹ̀ ń bẹ̀rù lọ́nà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí dò mẹ́rin ni bá a yanjú ẹ̀ láàrin ara wa àní kí wọ́n náà ṣe ìwọ lọ́wọ́ tó wá palẹ̀ mọ́. kọ́lẹ̀ dákun ojú ni tí o lónìí túmọ̀ lórí kọ́lẹ̀ mo fọlá lálẹ́ bẹ́ẹ̀ o dákun tó yọ ẹ kí ni mo fẹ́ ṣe báyìí. Ah, mo fẹ́ kó bá ń dá dìran padà sọ́dọ̀ àwọn ọ̀gá. kí n dá dìran padà sínú sẹ́ẹ̀lì ọ̀gá. àní lọ́dọ̀ àwọn ọ̀gá. ẹjọ ta lọ̀gá yẹn gangan. ọ̀gá àdìgún ni. àdìgún lọ̀gá. ọ̀gá àdìgún ọmọ pé mo bẹ̀ wọ́n ni wọ́n ti yarí fún mi mo jẹ́ wọn mọ̀ mo ní ee sọmọ bẹ́ẹ̀ mo ní tẹ́ ń bá rí kíní gorodomu ní kẹtí mi wájú ọ̀dọ̀ mi wo lọ rà fún baálẹ̀ pé kí baálẹ̀ pé wọ́n náà máa ń ṣe dáadáa sáàrin ìlú pé o tiẹ̀ ti lọ́ọ́ bá mi ṣe omi ẹ̀rọ gan tó bá ń fà wá láti gbòòrò gbogbo ẹ̀ mo ṣàlàyé fún wọn wọ́n sì jẹ́ kí ó yé mi pé à tí ì bá ṣe mi pé tẹ́ bá lè sọ fún ìjọba òkè pé wàhálà ni ó jẹ́ o mo sì ti bẹ̀ wọ́n pé lágbára ọlọ́run èè kọ̀rọ̀ sí mi lẹ́nu pé tó bá ṣe kọ́lẹ̀ ni n bá ti sọ fún kọ́lẹ̀ ẹ̀ka náà ni ó gbọ́. ẹ jọ kí lèmi. kọ́lẹ̀ ni ọ. <laughs> balẹ̀ ẹ má dá sí i tí àdìgún bá rí i pé nǹkan tí mo ṣe rọ́ǹgì ẹni kó arrest mi kó tì mí mọ́lé. dákun mọ̀jì wọn wá bàlúù jẹ wọn ti ní pé tí àwọn bá pẹ́ wọn náà fún wa ní wákàtí mẹ́ta náà bẹ́ẹ̀ rí dìran wípé àwọn wà jẹ wárùn lù ní báwọn lọ sọ fúnjọba òkè. tí àdìgún bá jẹ́ ọ̀gá lọ́dọ̀ yín ọ̀gá àdìgún ni mí èyí tó túmọ̀ sí wípé èmi ni ọ̀gá ọ̀gá. ọ̀gá ọ̀gá kọ́lẹ̀ kó kò yé mi ẹ má dá sí i wọn náà fẹ́ jẹ̀lú irun àbí ẹ jẹ́ kí wọ́n jẹrun ẹ gbọ́ ìyàwó yín kan ọmọ ńkọ́ balẹ̀ ẹ̀yin ni mo bi léèrè. kọ́lẹ̀ ń tẹ́ à ń sọ kọ́lọ̀ ń sọ yìí ó dín kọ́rọ̀ ológun bọ̀ mọ́ ń lọ ó dín kọ́rọ̀ ológun bọ̀ mọ́ ń lọ láti gbọ́. ṣé bọ́lá fẹ́ jẹ̀lú irun ni ẹnì kan wá jẹun. kọ́lẹ̀ kọ́lẹ̀ kọ́lẹ̀ láì ah. sí pé òun ṣẹgbẹ́ òun ìṣe àfihàn sí gbà kankan lórí balẹ̀ tábà fi gbà tá a mọ sí yá ló dé kí n bọ́ ọmọ mi sọ̀rọ̀ kó tó má gbọ́ abẹ́rẹ́ tí wọ́n máa ń fún ẹ̀ náà ni ó dà pé abẹ́rẹ́ ọ̀hún bí agídí ni máa ń mú abẹ́rẹ́ agídí níjọba fún àwọn lòní sójà dé kọ́lẹ̀ tẹ́ pé bí wọ́n bá bomi sílẹ̀ tẹ́lẹ̀ ibẹ̀ lọ́ọ̀bà tí mo lọ́mọ mi náà ti di kọ́lẹ̀ ọmọ mi ti di kọ́lẹ̀ o nínú mi ń dùn tó ní wàá bá lòdì fún mi ní ìsìn. ọ̀gá kan ni mo béèrè ẹjọ́ pè ní Mr. Gebu. Ah, <laughs> Mr. Gebu anífowóṣe àwọn ò sí ń gbà ẹ̀ mọ́. gbọ́dọ̀ pé wọn lọ ah, kì í ṣe pé wọ́n gbé wọn lọ síbi kankan o wọn ò sínú iṣẹ́ ọlọ́pàá ah! wọn ni. wọ́n lé wọn pátápátá. madam ṣé kò sí ma. kò sí nǹkan ẹ jọ jẹ́gẹ́dẹ́ ńkọ́ ọ̀gá jẹ́gẹ́dẹ́. jẹ́gẹ́dẹ́ adeleke àwọn náà ò sí iṣẹ́ ọlọ́pàá mọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti dismiss àwọn méjèèjì ah! ẹ̀hẹ́n àwọn méjèèjì ṣe àṣemáṣe ni ìdí nìyẹn tíjọba fi lé wọn dànù kúrò nídìí iṣẹ́ ẹ madam ẹ jẹ má bínú ma kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngàn ẹ ṣàlàyé fẹ́mi. kò sí nǹkan ọ̀gá ẹ jọ ìrànlọ́wọ́ kan mo fẹ́ kẹ́ ṣe fún mi ẹ kàn bá mi júwe ilé ọ̀dọ̀ wọn tí bá ti délé kan náà méjèèjì ó ti tàn ẹ ṣàánú mi ọ̀gá. ẹ ẹ madam ẹ ọ understand nǹkan tí mò ń sọ ah. kò easy náà láti kàn ní kí n júwe léèyàn fún yín just like that yẹ o possible na. ọ̀gá tí bá ti ń bá yín sọ̀rọ̀ ẹ gbọ́ kẹ̀kọ́ júwe lé wọn fún mi báyìí ẹyẹ fàlàyé yẹn sílẹ̀ ẹ júwe lé ọ̀dọ̀ wọn fún mi tí bá ti rí kan náà méjèèjì ìtòkù ah, ah, parí ẹ ní fojú sunkún ọmọ ẹ ṣàánú ẹ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó la ẹ̀mí lọ ẹ ṣá ẹ bẹ́ẹ̀ ni ó la èmi lọ ẹ má jẹ́ kí n ẹ má jẹ́ kí n kú dànù ẹ ṣàánú mi ẹjọ́ kẹkọọ mú mi ẹ bá ti júwe ilé ìkọ́nà méjèèjì fún mi báyìí ìtókù parí ẹjọ́ ẹjọ́ ọ̀gá ẹjọ́. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ mọ́ ọ̀nà ilé wọn lèmi ń lọ báyìí bóyá kí n gbé yín dání. ó dà ìyẹn dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ mi dé bẹ́ẹ̀. ẹ wá wọlé. mo dúpẹ́ jẹ́gẹ́dẹ́. dàrú owó lé dá mi. antant ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. kàfíńsà jẹ́gẹ́dẹ́ ni mo bẹ̀rẹ̀. kàfíńsà jẹ́gẹ́dẹ́. ẹ wọ́n ṣe ọlọ́pàá. ọlọ́pàá. ó ti pẹ́ tó kúrò níbà yìí ó ti pẹ́ gan-an. ẹjọ ń bọ̀ ló kó lọ. Ah, mi mọ̀ mi mọ̀. ẹ mọ̀ ibi tó kó lọ. àmọ́ mi ṣe kò sí kò sí nǹkan. ṣé kò sí pé wọ́n ra ọjà òrí lọ́wọ́ yín torí wọ́n ṣe máa ń ṣe nìyẹn o àwọn ọmọ wọn ládùúgbò. mo bí ọmọ mi èyí tó ti ra ju ọjà lọ ó ju ọjà lọ. dédédé dédédé ó tún kó kú òbí báyìí ah, ah, ayé mi ò pé o mo mà dáràn báyìí o. ẹ káàsán o ẹ káàsán bí o ẹ káàsán o ẹ wo bí ó ti ẹ̀dá tí mo bá yín lé báyìí ẹ wo ẹ bá mi pe ọkọ yín jáde ọkọ yín fún mi lóyún kò gbóyún lọ́wọ́ mi ọkọ mi dẹ̀ ti lé mi jáde ẹ bá pe Mr. Gébú jáde ẹ jọ torí Ọlọ́run ẹ ní rí wàhálà o ẹ bá mi pè jáde o. Ah, ọkọ ti yín Mr. Gébú tó ń gbé ìbá ọlọ́pàá ó fún mi lóyún kò dẹ̀ gbóyún lọ́wọ́ mi ọkọ mi dẹ̀ ti lé mi jáde ó ti ní kí lọ́ọ́ bẹ́ẹ̀ tó fún mi lóyún o. madam eye ọkọ mi ló àwa ò ṣẹ̀ṣẹ̀ kó débi yẹn so yóò mọ ẹnìbọ̀dà. ọkọ mi ọ̀káfọ̀ ló ń pe. ọ̀káfọ̀ madam ẹ ṣe dàgbà tó òun fún yín lóyún ẹ dẹ̀ mọ́ yín tó fún yín lóyún. wo bí tó bá sọ ju báyìí lọ sí mi ò lẹ́bi ọ̀ká fún ló ń gbé mi débù kọ́ débù action ẹ dúró action balẹ̀ action balẹ̀. ẹ wo action ọ̀gá action ọ̀gá ọ̀gá ọ̀gá tó bá kú ẹjọ́ òní lójú ẹ jọ̀ọ́ kí mo ṣe. ẹ dìde. ọ̀gá ò sọ pé nìyí. ọ̀gá wo ni ò sọ bẹ́ẹ̀. ǹdẹ́ ṣé torí pé à ń wò yín gẹ́gẹ́ bí ọmọlúàbí nítorí pé àmọ́ wọ́wọ́ ẹ̀tẹ́fẹ́ bàbà jẹun ẹ̀rẹ̀bẹ̀rẹ̀ sí ní wùwọ̀ òṣì ta ló fi ń jẹ balẹ̀ ṣé ní sátífíkẹ̀tì balẹ̀ tẹ jẹ ìmọ̀ tí ìṣe ìmọ̀ tẹ̀ ń sọ wọ́n panu pọ̀ fi mí jẹ olórí ni oyè ilé bàbá mi ni àdìrandìran mi ni jẹ. ẹ gbowó lọ́wọ́ ẹ̀ ń tọ́ talẹ̀ àbẹ́ ẹ gbowó lọ́wọ́ rẹ̀. wọ́n fún mi yọ sí ni. what is your say? yọ sí ni pé tínú yín bá dùn ní ìsinmi bí mo ti máa fún yín nìkan inú mi dùn sí ni pé gẹ́gẹ́ bí wọ́n ti fún baálẹ̀ nìkan pé inú àwọn dùn sí baálẹ̀ ṣe ìjọba ti fún mi náà ọ̀gá mo wá rí yín lọ́fíìsì. baálẹ̀ inú ilé ẹ̀ ń ta ilẹ̀ ìjọba wọ́n fún ẹ lówó òde. kí sí òtò nǹka wọ kò mọ. Ah. ọ̀gá ìjọsọ ọlọ́run má jẹ́ ká nà baálẹ̀ wọ́n máa ń balẹ̀ ẹgbẹ́nu dúró balẹ̀ ẹgbẹ́nu dúró ẹgbẹ́nu dúró sí balẹ̀ ẹgbẹ́nu dúró ẹgbẹ́nu dúró gbogbo òlúrè gbogbo òlúrè gbogbo òlúrè ah, ah. ọ̀gá wọ́n ti kúrú ju ọwọ́ mi kàn forí wọn ọ̀gá ẹjọ́ ẹ bá mi ṣe sample ẹ̀jọ́ ẹ̀jọ́ ẹgbàgbàlagbà lẹ́yìn méjì jẹ́ gbá ìjọba ẹjọ́ mẹ ẹgbà ọgá ọgá. yọ fọ kàn máa lórí. ara wọ mi ní ti bẹ́ẹ̀ wọ mi gbọ́ èrè ẹ̀dá kò jọba ẹ̀dá kò jọba. ẹ jẹ́ kó jẹ́ bí ẹ̀ṣẹ́ balẹ̀ káwọ́lẹ̀ káwọ́lẹ̀ jẹ́ kó gà ń ṣe sàǹpù bí ẹ̀ṣẹ́ lẹ́nu. ẹ̀dá kò jọba ẹ̀dá kò jọba. èkìtẹ́ ẹ káwọ́lẹ̀ balẹ̀ jọ ń gbà yín lẹ́nu. sọ̀rì balẹ̀ mo fẹ́ kìlọ̀ fún yín báyìí ìtọ́rí ìlú yà á jẹrun pátápátá tí wọ́n kò mọ̀ síngọ̀m tí wọ́n kò wá sí bíbáyìí tí wọ́n sì jẹ bíbáyìí rán. àtẹlẹwọn àtẹntọ́ da gbogbo ẹ̀wọ̀n wa tó dàrú yọ padà èyí lẹ́ẹ̀fì mọ̀ pé à ń by force ni wa ẹ mọ̀ pé à ń by force òun ni wa. Hmm? Hmm. ara ń fomi sí hmm? ara ń fomi sí ọ. Ah, ah, ah, ọlọ́mọdé arí láàrin transfer kẹ ẹ bá gbé transfer kẹ kéèyàn fà ya ni. Saji. Yes sir. Sergeant. Yes sir. Pinne sir. Kì í ṣe ìyàwó balẹ̀ nìbọn. Ah, ọbẹ̀ jọ ni o. Ìṣẹ́kù ìṣẹ́kù à. Ọbẹ̀ jọ ni o. Ọbẹ̀ jọ. Ọbẹ̀ jọ ni sà. Ah, Àìjọba o. Eh? Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Wani wani wani kése wọnú ọ ló ta fún. kí n ta fún. ọ̀ ń bẹ nínú agbolé yìí. bẹ́ẹ̀ni. sergeant sergeant sergeant kasankari kasankari. ọ̀gá kí ni mo ṣe. ẹ dákun ẹ dákun ẹ ṣàánú wa ẹ dákun ẹ ṣàánú wa ẹ dákun ẹ ṣàánú wa. ọ̀ya kasankari. Come back. Come back. Come back. Come Back. Come back. back. Go for that. Go for that. If you fall, we go for. If you fall, we go for. Stand up. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Ẹjọ́. Kí ni mo ṣe? Ọ̀gá. Ọ̀gá. Ọ̀gá ẹjọ́ kí ni mo ṣe? This is everybody. Ọ̀gá ẹjọ́ kí ni mo ṣe? This is the logic. Ah, madam. Baálé gbèsè o. Baálé gbèsè o. Ìjẹ́bí kò sí náà. Oh, oh oh officer Ṣọlá ọfíìsà Ṣọlá jọ̀ọ́ láti jọ́ tó ti mọ̀ mí hmm. nínú ọ̀rọ̀ méjì péré tí n bá sọkọ sọ èyí tó jẹ́rọ́ ń bẹ̀. <coughs> Ah. ngbọ̀ wà ní constable gan ọ̀parọ́ kó tó wá di sergeant. Ah! tó o bá rí ìyàwó tí mò ń sọ yìí hmm. ìyàwó tí mò ń sọ tí wọ́n fẹ́ ṣèyàwó ẹ̀ ní ọ̀túnla tó o bá rí ọmú ẹ̀ tó orí àyà ẹ̀ ọmú ẹ̀ àjàjà ó ju tébù yìí lọ. kó fàyà kún ni. wọ́n fi àyà síkè fún ọ ni. tó o bá wá wo ẹ̀yìn ẹ̀ tó orí rù díànà ẹ̀ tó orí rù díànà ẹ̀ àbí bíi fáádìmọ̀ ẹ lè kú rẹ. torí àyà lẹ ti gbá dé. ẹ lẹ́wọ̀ ìjọba. ẹ ra o ẹ pẹ̀lẹ́ o ẹ kúṣẹ́. ó jà yín. baálẹ̀ ọkọ òlu fàǹtàṣì. wọ́n ní kí n sọ fún yín pé kíyàwó àwọn kó mọ bá wa bọ̀ báyìí báyìí. wá ṣé ṣé ṣé nǹkan ò ṣe yín ṣé ẹ lálàáfíà. àwọn ọgbàdàn wọn ọgbàdàn. ẹ jẹ jẹbi iṣẹ rap ni. ẹ wá kí ló dé tẹ ẹ sá kúrò. níbo. wọ́n fún yín lábẹ́rẹ́ ẹdẹ sá kúrò mi tó ti fún yín lábẹ́rẹ́ ẹ rí pẹ ti ya wèrè tẹ ẹ bá ya wèrè ẹ ń rap ni. mo ń gbọ́ ẹ ń rap. ẹ ẹ ẹ ẹ dúró ná ṣé ẹ̀yin lẹ ń sun ara fún baálé ni. ara akígbe balẹ̀ ní ara ẹ sì á da gbogbo ẹ̀rọ fún bí mọ́tò tí ò níwèé kí ló dé. ó yá ọ̀rọ̀ tẹ sọ ẹ sọ properly say it again. mo ní pé baálẹ̀ ọkọ olúwa níyìn ó ní kíyàwó àwọn kó mọ bá a bọ̀ báyìí báyìí. kí a lè sọ yìí. ayé ti ń ṣe yín tó o bá láǹfààní àti béèrè lọ́wọ́ ìyá ikú aṣọ́kọ̀ ti ṣe é rígbà tó kéré tó máa ń yọkùn gbindini tó máa ń ṣọwọ́ tínrín téèyàn ò ní lè sọ̀rọ̀ dáadáa lẹ́nu ó déwájú wa ò rap mm. baálé ọkọ̀ ìlú ta ló ń jọkọ̀ ìlú ó ah, ah. wọ police station ó wọ ilé ìjọba ó wá ń fi ọwọ́ sọ̀yà oníbàálẹ̀ kan ní pé ìyàwó kan wà bí kí wọ́n fi sílẹ̀ ìyàwó wo ah. tí ò bá jẹ́ pé mò ń wú ẹ mò ń wojú ẹ bí ojú àbíkú màá súnmọ́ ẹ màá fún ẹ ní kóńdó lórí. ọ̀dà ẹ wo ẹ wo

ọkọ bá lórí olóyè ẹ dákun ẹjọ ẹ dákun ẹ dákun olóyè máa lọ ìwọ náà. ẹ má gbé ẹ má gbé ẹ má gbé. ọ̀sẹ̀ dúró ọ̀sẹ̀ dúró kókó. ojú kò jọsẹ̀ mú ẹ. bẹ́ẹ̀ jọsẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ nù. ó ti wọ yẹ̀rì àárín kankan tá a lè wò lára ẹ̀ ó ti fi yẹ̀rì bó gbogbo rẹ. ẹ ọgá kọ̀wé má bo owó yẹ̀rì ẹ̀yin ni wọ́n ní. ẹ wo tọ́ba bíi ìjọba èèyàn máa ń sọ rẹ̀ bí ni tó ti yé yín ó kéré jù ó kéré jù wọ́n gbé bíi màálùú mẹ́rin wá síwájú tó ti kú wọ́n fi yín lẹ̀ ẹ̀yin lẹ̀ débẹ̀ lẹ̀ níbà. ẹ jọ lẹkẹ ẹ jọ lẹkẹ. nílò olóye kí ni olóye balẹ̀. olóye balẹ̀ ni. Ah, jẹgẹdẹ wo àti gébú àfìgbà tẹ fi mí ṣẹ̀sìn po. Hmm. <laughs> ẹ ti ẹ̀gbọ́n náà etí wo ló ń bá ní gbò pé èmi mo lóyún fún ọlọ́pàá méjì màṣẹ lẹ́yìn àgbo. Ah! lẹ ṣe fi mí ṣe ẹlẹ́dà ọlọ́run á fi ń ṣe ẹ̀sìn káàkiri gbogbo àgbáláyé ẹ̀ wá ní nísìmí ṣòwò tí a ṣiṣẹ́ ni bẹ́ẹ̀mọ̀ ah. hmm. hmm. bẹ́ẹ̀mọ̀ mo gbẹ́. Ah! ah. ah ready. This is it. Hmm? Ah. How are sir. Good, I died báwo lára bàbá yìí. kò sí changes kankan sá. kí ló tún dé. hospital náà mo ti ń bọ̀ sá ara wọn kò sí improvement kankan rárá bẹ́ẹ̀ni so nítorí ẹ̀ náà a try láti gbìyànjú ọ̀hún kankan a rí máa kan nítòsí ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn wọ́n ní tàbá gbé dáàdì wá wá pé ohun tóun bá ṣe pé a bá wọn lára mu ṣùgbọ́n wọ́n ní pé ká gẹ́tò owó yẹn gangan ní yíyù. níbo ni hospital man tó lóun fẹ́ẹ́ help yín yẹn ń bo ló wà. láti wọn ní hospital àwọn tìbílẹ̀ yẹn ni sà. ẹ wo gbọ́ mi dáadáa o kò dẹ̀ sọ fáwọn tó kù ẹ̀. mi ní oògùn ìbílẹ̀ ò dáa o kì í dẹ̀ ṣe pé ṣe ni mo ń fi ẹnu kọ̀ǹdẹ́ẹ̀mù nǹkan tipántiwa mi ni wọn ò mọṣẹ́ o. ṣùgbọ́n ẹ bá jẹ́ kí àwọn doctors ṣiṣẹ́ tiwọn náà kán diagnose bàbá yín kán sọ ohun tó ń ṣe bàbá yín tó ń bá wá gbìyànjú tí wọ́n tẹ́ ẹ̀ bá wá wà satisfied ńgbà yẹn ẹ lè gbé bàbá yín lọ síbi tó bá wù yín ǹjẹ́ o gbọ́n tí mo sọ. ọlọ́run ló lálàáfíà lọ́wọ́ a fún bàbá yín lálàáfíà o. ẹ ṣe gbèsè kíláàsì kíláàsì. dádì ṣé kì í sọmọ dádì kì í lọ lọ. òun kúkú ni. kí ló ṣe dádì wọn. Ah, ó ti rẹ bàbá wọn fún bíi ijọ́ mẹ́ta kan ó ti ẹ̀ pọ̀ díẹ̀ ó pọ̀ dáadáa pọ̀ n tá à ń tá a bá léèyàn ẹni tá a bá bá a sọ̀rọ̀ tàbá gbà nímọ̀ràn tó bá gbọ́ fáǹfààní ara ẹ̀ àti fáǹfààní àwa pàápàá ni torí Yorùbá gbọ́ wọn ní bára ẹlẹ́rìn bá ń jèkútélé onídodo tàbá ń wí fún tí Yorùbá gbọ́ òun rẹ̀ òun jẹ́ káwa gan sùn òun rè nísìn ó délẹ̀ báyìí nísìn wàhálà òde mo sọ fún mo sọ tí ngbà yẹn tó ká gidi borí ọmọ obìnrin yẹn tó jẹ́ ìyàwó yẹn kó má lè lọ kó má lè lọ kó má lè lọ òrìrì náà kò sí ní tójú òrìrì náà mo sọ fún kó má lé ọmọbìnrin yẹn lọ lílé tó lé ọmọbìnrin yẹn lọ ló frustrate obìnrin yẹn tó fi lọ parẹ́ nípa ara tọmọ obìnrin yẹn parẹ́ ẹ̀ báyìí nísìn ìrònú yẹn ló fẹ́ pa òun náà nísìn tí òun náà lè gbélé ayé báyìí nísìn kò gbélé ayé kò jára ọ̀run wà láyé bí ẹni tí ò sí òun rè nísìn gbogbo ẹ̀ wá délẹ̀ òun fún pàkàpàkà àwọn ọmọ òun nísìn ni wọ́n ṣe ń tà ń sọ nìyẹn bẹ́ẹ̀ nìkan bá rò pé ìṣòro tá a yẹ òun tàbí ohun tó dé bá òun yìí òun ló burú jù láyé ó ń purọ́ fúnra ẹ̀ ni òun ẹni tí òdo kó bàbá ẹ lòmíì ló máa sọ pé bàbá òun ló tóbi jù tó bá tẹ̀tẹ̀ lòmíì á mọ̀ pé bàbá òun ò lóko rárá kí ni ìṣòro tó dé bá a dẹ̀ sọ sọ sọ sọ sọ ee eh, nkálukú ń fọwọ́ bo tiẹ̀ ni èmi tèmi ń sọ̀rọ̀ yìí náà tèmi tó òun sóun gan mọ gbogbo nǹkan tán nípa èmi tèmi gan bá sọ tèmi fún ó máa lanu alanu kò ní lè panu dé n tá à ń sọ nìyẹn gbà tí ò dẹ̀ gbọ́ láwọn afúnná o afúnná o ibi tí mo dẹ̀ rán wọn kọ́. ẹ eh, bó ti lọ sà wọn ní kí n eh, padà wá bíi aago mẹ́rin sà. aago mẹ́rin náà ní kó padà wá kí laago wí sí. Mm, a ti máa wà bíi aago méjì. mo mọ̀ ẹ́ o tó tí aago mẹ́rin yẹn bá fi lé ìṣẹ́jú kan. àpò <laughs> lè kọjá bá ti fẹ́rẹ́fẹ́ ni màá fi gbéra. ládùúrú gbogbo nǹkan tí mo ti ṣe sẹ́yìn èèyàn yìí ẹ kọ̀ ẹ jáwọ́ <laughs> ọ̀rọ̀ yìí ò gbójú bọ̀rọ̀ mọ́ torí wípé ìṣẹ́ nípa ọmọ gúnugún òṣì àti pọ́njú báyìí ní pọ́ máa parò àwọ̀ ògbélé ní pọ́ máa tí òru ṣiṣẹ́ ṣiṣẹ́ ló bá ewúrẹ́ tí fi ń báyà ẹ̀ lò papọ̀ látòní lọ ẹ̀yin tẹ́ ẹ pera yín ní aṣojú ìjọba yìí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ẹ ṣe ọmọdé ẹ ṣe àgbàlagbà ẹ ṣàrà ayé ẹ ṣàrà ọ̀run títí tẹ́ fi bọ́ ká bí ó nù. torí àwọn ipò yẹn mo mọ̀ pé wọn kì í sọlọ́pàá gidi because wọn àlejò ọlọ́pàá gidi kan máa ṣe rárá lábọ́n ṣe ń ṣe yẹn. mo tiẹ̀ ti fẹ́ béèrè gan tipẹ́tipẹ́ àwọn ọlọ́pàá tíjọba máa ń dismiss yẹn àwọn tó máa ń lọ ránṣọ ọlọ́pàá tó máa ń fi ṣiṣẹ́ burúkú yẹn kí ni ìjọba ń rí sọ̀rọ̀ wọn gan. o <laughs> ṣe gan ọ̀rẹ́ fún ìbéèrè tó béèrè yìí sórí má jẹ́ kí n tàn ẹ́ jẹ sórí àwọn ìjọba ń gbìyànjú gan wọ́n ń try gbogbo àwọn tó dẹ̀ ń hùwà kíwà yìí kò sí ìgbésẹ̀ tíjọba ò kì í gbé lórí wọn àwọn ni wọ́n kàn máa ń hùwà tó wù wọ́n àwọn ló máa ń hùwà tó kù díẹ̀ káàtó now jẹ́ kí n sọ kọ̀ọ̀kan fún ẹ sórí ẹnikẹ́ni tí ìjọba bá ti dismiss nínú àwọn tó ń ṣiṣẹ́ ọlọ́pàá gbogbo nǹkan tó jẹ́ properties ìjọba pátá ó ní wọ́n máa ń sọ wípé kí wọ́n submit fine aṣọ ọlọ́pàá ni o belt ni o id card ni o fìlàní o gbogbo ohun tó jẹ́ property tìjọba pátá ni wọ́n máa withdraw kó lọ́wọ́ wọn. bọ̀ sórí àwọn ìkà àwọn kọ̀ǹda nínú rẹ̀ sí nínú àwọn ọlọ́pàá yẹn wọ́n máa ń ní bí aṣọ bíi mẹ́rin àbí márùn àwọn tó bá ní márùn nínú wọn wọ́n lè submit mẹ́ta fún ìjọba ṣọwárí méjì tó kù yẹn á bẹ̀rẹ̀ sí ní fi ṣiṣẹ́ kíṣẹ́ wọ́n máa wọ́ lọ ìwà tó kù díẹ̀ káàtó wọ́n máa lọ fi ṣe jàǹdùkú káàkiri gbòòrò ohun tó máa ń ṣẹlẹ̀ nìyẹn ṣọwárí àwọn tí wọ́n máa ń bìlífù wípé àwọn máa ń rán aṣọ ọlọ́pàá láti fi ṣiṣẹ́ kíṣẹ́ yẹn náà èmi mọ̀ wípé ọjọ́ kan àjọ kan tí ọlọ́run olódùmarè máa bá wa mú wọn pẹ̀lú ìwà pálapàla tí wọ́n kù yẹn. a ah, jẹ́ pé iṣẹ́ pọ̀ fúnjọba láti ṣe nìyẹn o. olódùmarè iṣẹ́ pọ̀ lóòótọ́ fúnjọba láti ṣe ṣùgbọ́n ìjọba náà ń gbìyànjú tiwọn àwọn tí wọ́n ń hùwà kíwà yẹn náà tún pọ̀ káàkiri tí wọ́n ń hùwà tó kù díẹ̀ káàtó àmọ́ i am very sure wípé ọjọ́ kan àjọ kan tọ́lọ́run máa mú wọn gbogbo àwọn tí wọ́n ń hùwà tó kù díẹ̀ káàtó àwọn tí wọ́n ń ba iṣẹ́ ọlọ́pàá jẹ́ lágbára ọlọ́run ọba ọwọ́ pálábá wọn a máa ségi ní kọ̀ọ̀kan. àmì o kò sí wàhálà láti wọn tí ló kó wa o. lágbára ọlọ́wọ́ ọba nuisance náírà sí gbòòrò. ah no kò dáa tó kò dáa tó ẹ wẹ ẹ jẹ ká èmi mọ̀ pé nǹkan tó fẹ́ bá mi sọ nìyẹn. ẹ mi fẹ́ sọ nìyẹn. yàrá <laughs> ti sọ yẹn. Ah! ọmọ bàbá alágbára kí ló dé wọ́n yà kí wọ́n mú gbóni yẹn o mo yọ ọgbọ́n fẹ́ǹsì òfò fẹ́ǹsì wọ́n ká ti jẹ́jì làbúlé yẹn o kú iṣẹ́ fò fẹ́ǹsì. kí ni problem ti dé sábúlé o ìwọ rí mi òfò fẹ́ǹsì àwọn eléyìí rí mi ọkọ lùgbọ́ wáyé ah good ẹ ẹ wo ẹ kí ni. ló dé báyìí ah! ìyá ah! mo dára there's a problem o mo dé bẹ̀yẹ̀ yẹn fún fẹ́ǹsì àwọn ilé kan ló gbé wọn tó ti ìyá tá ìbá kọ́dọ̀ tá ìbá ìyá tá ẹ kí ló dé. ẹ ẹ kọ̀ mi ẹ kọ̀ mi ẹ kọ̀ lẹ́nu lọ bí ẹ wàhálà wa o. ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ ṣé gbogbo ẹ̀gbọ́n dirọ́ máa dùn abúlé yìí ni. mo ń bọ̀ bí wọ́n ẹ dirọ́ wa wa wa wa wá wá wa mi wá wá mi wá mi dirọ́ àbí. ara níran. níran ẹ mo sábà pé kinní kan ràn níran wá wá wá wá wá wá bí níran wá kí ló ẹ jọ jọ jọ jọ kí tó ṣẹlẹ̀ náà bí mo ṣe ń bọ̀. ìkànnì àwọn boys tó wà ní ilé bàbá alágbá yẹn ṣe ló fò fẹ́ǹsì àwọn kan tó ń lọ oko wọn tó sá lọ ìyá táìbá òun tó tilẹ̀kùn kíkí máa lọ tó kí ló ń ṣẹlẹ̀ ṣé everybody ti máa dì lábúlé. ríran ẹ wo ẹ jẹ́ kí n máa lọ. ẹ jọ kí ló ṣẹlẹ̀ gangan. ẹ kí n má parọ́ fún yín wọn ò lè kí yín lẹ́yìn ìgbà tí ẹ wá sábúlé ẹ wo wọ́n ń kó wọn kiri ni ọjọ́ méjì ni mi bá sábúlé mo sá lọ. ẹ ẹ okay that's good o ṣe mi clearly báyìí ọmọ tó wá ṣe fún mi wàá mú mi dé police station yẹn sìn. sá ẹ jẹ́ ká lọ jẹ́ ká wonderful bí abúlé wa iná ṣe. ọ̀gá àṣọjà ìyá yìí pọ̀ jù ah, ẹjọ́. Ah ẹjọ ìṣàánú mi ẹjọ máa kí n kú sí ibà. Ah. tó bá gbé ẹnu ẹ dákẹ́ tó bá gbé ẹnu ẹ dákẹ́ ibi tó kù sí lọ wà ń. ọ wà nílé fàájì ọ̀hún rojú. ẹ atẹ́gùn ọ̀fẹ́ sí ọbẹ̀ ni àbọ̀ ọ̀fẹ́ tọ́lẹ̀tì ọ̀rá ìtọ́lẹ̀tì. Ah, ẹ o ẹjọ tó rọ ọlẹ́ máa kí n kú. ìwọ nìkan láì sẹ́nìkan ìwọ nìkan. self contained. o tiẹ̀ lójú ti ìwọ nìkan. ah tọ́jú pé gbogbo tọ́jú adékun fẹ́ sí ọ gbẹ fẹ́ sí ọ ọ wá pariwo sí. wọ́n gbádùn o. tó tẹ́lá pé seventeen bẹ́ẹ̀ kí ló bẹ́ẹ̀ ṣe ná. wọ́n gbádùn gan-an. tábà kó bí seventy two síbẹ̀ kí population yín ná ẹ̀yin wèrè ẹ̀rànkò ní SARS. Ah! <laughs> ìjọba jọba. ìjọba obe. ìjọba obe. <laughs> ìjọba obe. ọ̀gá ilẹ̀. ẹ̀rọ ẹ̀kúṣẹ́. ọmọ dáadáa nù. síbí kan ló mú wa ni ǹjẹ́ àwọn àpamọ́ náà wà níbí. wọ́n fọwọ́ wọn lò bẹ́ẹ̀ èmi ò lọ́wọ́ wọ́n lọ́wọ́ eléyìí kékeré ni o talẹ́hùn ni gidi gangan gidi gangan sóyè ọ ní alẹ́ tí ó débẹ̀ débẹ̀. ẹ jẹ́ kí n wá lọ bomi wá. ẹ lọ rè gbé wa ìyẹn gan ni nǹkan. Ah, jọ́bọ̀ bẹ́ẹ̀. má pa o ara mi tó ti kú wa sọ. Ah, ah, ayé rẹ̀ ń bẹ lọ́rùn ò lè jẹ́ tán ó tún jẹ́ lálẹ́. Ah, ó sọ bẹ́ẹ̀ nà pa ni ó nà pa yàyí pọ̀ ìjọba ẹ̀ṣọ́ àánú mi kí n kú. bẹ́ẹ̀ sọ̀hún. wọ́n yẹ kú jọba. jọba bẹ́ẹ̀ kúkú. alo awo ẹ̀ bọ̀. alo. Ah, ah. well eh, ọmọlú ilé mi. yes inú mi dẹ̀ dùn pé at least a ní government presence ń bí. yes with civilization ìjọba dìmọ̀ fit láti gbé. police station. i mean police post. police station. mo appreciate. ẹ jọ kí nìkan ni òwà yé mi ẹ jọ kí ni reason tí mo fi dénú ìlú yìí tí àwọn èèyàn wa pọ́n mi létí wọn yẹ mi sí gẹ́gẹ́ bí illustrious son tí mo wá lọ tó tẹ bẹ̀rẹ̀ sí arrest àwọn èèyàn tẹ ara sí wọn tẹ mọ lẹ́sí wọn tẹ ń wọn mọ́lé irú béèrè wo nù. ọmọ gọ ọgọ gan. ìwà gbà mí kí ni mọ sẹyìn sẹyìn ẹyin wọléwọlé rádàrá yìí náà. a wọléwọlé. sábà wà tiẹ̀ wọ̀ nǹkan yẹ́kẹ́ gbẹ́gbẹ́ ẹ fẹ́ yọjú sí gọ́ọ̀mẹ̀ntì. sọlọpàá yes àwọn àjọba mílítírì ló dúró yìí. ẹ bọ̀ tí mo ti pọ́n yín nígbà tí mo débi pé inú mi dùn pé ìjọba ara yín wá síbí báyìí. yes. ẹ jọ ọmọ kan wá wọ̀ọ̀nù yín. pé kí ni. ẹ má ẹ fà ṣerú ẹ̀ mọ̀ láyé. orí rẹ̀ ò pé. ayé òkè. orí rẹ̀ dàrú. yes. ah ìjọ mọ̀ mi sá. níbo. ta ni ọ ṣé ṣé o mọ̀ mi sá. ee ọ̀gá wọlé wọlé ni ẹ. ẹ bẹ kó garu. ẹ ibi lórí mi bàjẹ́. àṣẹ ah, wàá bàjẹ́ ni. ma ẹ pọ́ṣọ eyes yóò kojú kan. yes. ah. sọ̀rọ̀ ẹ ẹ kí ni wọ́n ṣe mí ọmọ bàbá alágbẹ̀dẹ kọ́ lélẹ́yìí. ah mọ̀ nǹkan tí mo ṣe fún ọ. ọ wà lẹ́wọ̀n. ọ̀yà tàdé níbo ẹwọ ìjọba fẹ́ pẹ jẹ má pa mí. jáde. bó bẹ. ìjọba tí ìjọba bá láṣẹ mi lè jáde. ìjọba ni o dúró. ma Ah. ẹ ẹ wúlewúle ọbẹ. ibi jẹ́ oníjàre kò ọbẹ̀ ti sọ rẹ̀ wọléwọlé. lo yẹ wọléwọlé bá yẹ bá fọ ojú ẹ bá fi kiri fọ ojú ẹ ẹ yóò tó tó ti sọ ẹ mẹ mẹ mẹ ẹ sọ pé ẹ ẹ ẹ ẹ ọ̀pọ̀ta ọ̀pọ̀ta ọ̀pọ̀ta ọ̀pọ̀ta. ìlú iná lábẹ́ ọ̀run iná káwọn yẹn dẹ̀ máa wà bí ẹranko báyìí ṣé ṣé ṣé ṣé ṣọ́fíìsì àwọn eléyìí náà ṣàbáyìí àwọn èèyàn mi wá pàdé mi wọ́n pọ́n mi lé ẹ̀dẹ̀ tí wọ́n mọ́lé wípé wọ́n ń dà lóru wáyé wáyé wáyé wáyé wáyé wáyé tó tú gbogbo aṣọ lẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ bí ọmọ gáràjì. Aba ṣe o látàgbà tí mo wà service ni ẹ ti jẹ yanyin iṣu báyìí ní ṣégbé o because once a soldier is ever a soldier màá jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ṣe bọ́ọ̀gà lẹ́yìn pera yín màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mi lọ̀gá yín èmi ọ̀gá ọ̀gá rẹ̀ ẹ lọ fi ẹ lọ fi kíní ẹ fi ṣe ẹ fi ṣe sẹ́ẹ̀lì ẹ ń yọ ẹ ń yọ ẹ̀ṣẹ́ sí mi pẹ̀lú uniform ayé ti change gan o. ọmọ àràkìnràn ọmọ jàtìjàtì ọmọ tí kìnìkan òbí ọ wá wọnú ìlú ìwà ẹni tá a ti mọ́lé ọ wá sí sílẹ̀. bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ náà mò ń gbọ́. sórí mo fún ọ ní ìjọ́ mẹ́ta péré tí o bá fi dá ọmọ náà padà ìwọ gan fúnra rẹ ó fi ìlú yìí ó fi pa ìtàn. yes. wọn ó du ọ báyìí bí ìgbà tí wọn ń du ẹran ní ń du ọ. finish sọ wárí láti ilé sílé làwọn ministry of education ni wọ́n wà àwọn agricultural resources ni wọ́n wà táwọn ministry education tí wọ́n débi tí wọ́n sì jẹ́ bíbá ẹrun ó fi mí ó fi mí pa ìtàn nílùú yìí. Ah, ọgá ẹ má ṣe bẹ́ẹ̀ dákun ẹ wàá jọ́sẹ̀ wa ẹ dákun wọ́n fọ́ọ̀rùn lẹ̀kẹ̀bẹ̀ yín. ilẹ̀kẹ̀bọ̀ àgbélẹ̀rọ tó gbé sọ́rùn yìí wọ́n tó gbé ọ̀rùn yìí kò tó ministry of education tí ń bẹ nígbà yà mí mo gbà. tí àwọn environmental resources tí wọ́n bá dé bí wọ́n jẹ bí irun ni ṣé ẹ̀ lásán ló pè mí ni. ẹ má jẹ wọn wá ẹ dákun ẹ má sọ fún wọn. àwọn Nigeria resources àwọn ni ẹran mi wá sílùú àwọn minister of education àwọn ni ẹran mi wá sílùú àwọn tí ẹ nílùú gangan àwọn ni ẹran mi wá. tí n bá rí ọ̀daràn yìí láàrin wákàtí mẹ́ta ọ̀ọ́fì ìlú ìpàtà wọn pa ọ́ sórí ìlú ìwọ̀n jẹun tí ò ní kú ẹnìkankan ìwọ́rí ìjọba fín. ẹ ẹ ẹ dákun ẹ dákun ẹ dákun orí ìjọba fín. ẹ dákun ẹ dákun lórí ẹ. òbí fúlàkàn kan. ó parí ni. àmútọ̀nù wa ni. ẹ mọ̀dáràn kiri kiri jẹ́ olórí báyìí. express re. fìlà tí mo máa dé fìlà mo máa dé ni. fìlà ló ń dé. mo dé bẹ̀rù apárí o. tọ́nà ẹ̀ ni. mi ti ń jẹ́ bẹ́ẹ̀. abẹ́ tọ́nà ẹ̀ ní lọ́dọ̀. oh my god. owó yìí tẹ́ owó yìí tẹ́ mi ti ti ọ̀nà ìbàdàn. ọ gbọ́dọ̀ ṣàṣìyàn ní ìsàsí yẹn. ọ tí ẹ gbọ́dọ̀ ṣàṣà wà náà. orí orí bí ọmọ lọ yìí ẹ fi ṣe ẹ̀wọ̀n sẹgbọ. ẹ dákun inú wa inú wa kan yọ ẹ dákun ọgá. wọ́sà wọ́sà wọ́sà. ẹ dákun ọgá. fẹsẹsàn fẹdi fẹsẹsàn bọ. mo ti gbọ́ ẹ má jẹ́ fẹsẹsàn wá síbi àbí kí ládìgbò kó mi kọlẹ̀ kọlẹ̀ kọlẹ̀ nítorí dálẹ̀ ìṣe nísìn nígbà máa ń ná mi nísìn kọlẹ̀ ẹ̀rálẹ̀lẹ̀ bá ti kọ́lẹ̀ wá kó wá bá mi o àbí nísìnyí ọ̀gá pátápátá ni ti bínú nísìnyí àbí ọlọ́mọdé ní ọ̀rọ̀ ẹ̀wọ̀n sí ni bí bẹ́ẹ̀ bí mọ́kàdé tó bá ti pè yìnyín ọ̀lọ́ ni tó bá ti gbọ́ pé kọ́lẹ̀ lọ gbọ́dọ̀ jẹ́ kí n lẹ̀wọ̀n báyìí ẹlẹ́dàá mi mà ṣàánú mi o. Ah. ọ̀gá àṣọjà dé ọ̀gá àṣọjà dé ọ̀gá àṣọjà dé ọ̀gá àṣọjà dé ọ̀gá ọ̀gá mà lóde ọ̀gá ọ̀gá mà lóde ọ̀gá ọ̀gá mà lóde. They ran away. They ran away. They ran away. They ran away. Hamakuda. They ran away. Shebi tó balẹ̀ gbera yín. No, we are servant. We are servant. Èmi ọ̀gá yìí ti di. Ayo sir. Ọ̀gá ọ̀gá yìí lóde yìí. Abẹ́kọ̀ kiri mi. Yóò yọ ẹ̀mẹ́ sọ kọ́mọ̀ntì sọ. Yóò kọ́mọ̀ntì sọ. Wọ́n ní. it! Move it! Move it! Move it! Move it! eré ni bojúbojú. eré ni bojúbojú. ọ̀gá àti wọ̀lúùdé o. náà ẹ̀yin méjèèjì ibikíbi tí àwọn ọlọ́pàá yẹn bá wà àtòkú àtàyè wọn mo fẹ́ rí wọn bí báyìí sins. all right sir. yes sir. ẹ wá wọn lọ ẹni wí àná abúlé yìí move it. yes sir. kíkún ló lóko pípàkùté ni òní lábàmọ́. it's okay. bòdìbòdì mọ̀bọ̀mọ̀bọ̀ bàbá sójà eh. ó sì káwọn gòdògòdò wọnú ìlú wa yìí àwọn àmì pé wọn mọ wáwọn ọlọ́pàá sí ń bẹ nílùú wa yìí kan lọ kàn bóde kan lọ wáwọn jáde ọ̀rán ti wọ̀lú ọ̀rán ti wọ̀lú ọ̀nà bí wọ́n gbà ní ọ̀nà bí wọ́n gbà ní ah. ọ̀nà bí wọ́n gbà ní àmọ́ kó gbogbo ara lógún rẹ̀. tilẹ̀kùn tilẹ̀kùn ọjọ́ gbogbo tó lè. ọjọ́ kan tó lóhùn. ọjọ́ gbogbo tó lè. ọjọ́ kan tó lóhùn kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kúrò. kí ló tó ń mi bá. bàbá ni ó bàbá bàbá sójà bàbá sójà wọ́n ti kọ́ àwọn ọmọ ogun wọ̀lú wọ́n náà wọ̀n ìjọba àwọn ọlọ́pàá kó máa wá wọn lẹ́ẹ̀kan wọ́n máa mú wọn lẹ́ẹ̀kan kan ń sì kẹrin ìfẹ́ wàhálà tó mú eferege tó bá wọn ẹ̀kọ́ dúró. ẹ wọ àwọn akàwé má ríṣẹ́ tí mo nọ́mbà ọkọ̀ wọ́n fẹ́ wàá mú wa ni wọ́n fẹ́ má wàá jọba ọlọ́run ò ní jẹ́ àwa awe. àwẹ ẹ ẹ mọ bá mi mọ lọ. tí a bá mú yín àgọ́dẹ́ di ẹnu ọlọ́run mú yín nù. ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó lóhùn ọjọ́ gbogbo ń tolè. ọjọ́ kan tó lóhùn. ọjọ́ gbogbo ń tolè. ọjọ́ kan tó lóhùn. ọjọ́ gbogbo ń tolè. Ah, wọ́n ti ẹ̀dá báyìí ọ̀nà gbòòrò ni wọ́n bá aṣọ falaṣọ ìjọba ọgbàjọba rẹ̀ èmi ò gbéjọba tèmi wọ́n ò gbé lọ gbòòrò etí mo ṣébi náà tó ó dàbẹ́. ẹ má tọ́ ẹ má tọ́ olùtọ́ òṣìwò lẹ́ mi ẹ lẹ́ bí tí ẹ rìnrìn àrè lọ ọ pẹ́ sójà tó fi ṣe ẹ̀yẹ wọ́n fi ṣe ẹ̀yẹ pátápátá lójú àwọn ọmọ tí ò kúrò wọ́n fẹ́ kí wọ́n fi ṣẹlẹ́yà wọ́n sì fi ṣẹlẹ́yà wọ́n ò ní tèmi ṣẹlẹ́yà irin òsì lẹ́rìn ìyá ń jẹ́ yìí. ah yéé ah ah ah yéé yéé yéé ọwọ́ ti bá wọn ní jẹ́ ọwọ́ ti bá wọn ní jẹ́ ọwọ́ ti bá wọn ní jẹ́ ọwọ́ ti bá wọn o ọwọ́ ti bá wọn ní jẹ́ ọwọ́ ti bá wọn ní jẹ́. ó tán bí ó tán o ọwọ́ bá alágbára wọn. tó tán àbí kò tán o ọwọ́ bá alágbára wọn. wọ́n tán àbí kò tán o. òbí ẹ̀jẹ̀ ṣe bí ń tó kò yẹ kò lè tán ọwọ́ bá alágbára ẹ ṣe èèyàn mi ojú ò ní tì í mo lé ayé ẹ tánu sẹ́mi jọ ibi tó ń wà yìí ṣé ìjọba ló rán ẹ wá síbí. kọ́lẹ́tẹ̀ báyìí ṣe ṣe ṣèjọba ló rán ẹ wá sábúlẹ̀. irọ́ àtìgà tí mo wá ní. ṣó yẹ kí owó àtòrí àtijẹ àti mo wá síbí kó wá tún máa fìyà jẹ àwọn èèyàn mi àti ẹ̀mọ́ mọ̀. ìjọba dismiss yẹ nígbà tí wọ́n dismiss yẹ iṣẹ́ èkó dẹ̀ lọ́wọ́ ṣẹ́ mi kò máa ṣe ó dẹ̀ tún lọ kó aṣọ ìjọba yẹn náà ó tún wọ̀ sọ́rùn ó wá wá síbí òun fìyà jẹ àwọn èèyàn mi ṣò yẹ kó rí bẹ́ẹ̀. kódà kódà. àwọn yòókù ẹ̀dà wọ́n ti sá lọ wọ́n ti sá lọ níbikíbi tẹ́ bá ti máa rí wọn ẹ ní láti wá wọn kàn àtọ̀hún àtàwọn yòókù ẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ máa kú sí. ọ̀rẹ́ sọ ni kí ni àwọn ará abúlé kí ni wọ́n ń pè ẹ́ sọ́gàdé ọ̀gá bẹ́ẹ̀ yẹ sà ọ̀gá ni wọ́n. ọ̀gá. ẹjọ nígbà tí wọ́n bá pẹ́ ẹ lọ́gà jọ kí lèmi. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá. sori la yẹ sori bó ṣe wà yìí láti èmi lọ àtọjọ́ yòókù tó máa lò ní ayé ẹ̀wọ̀n ló ti máa lò. Adesim. Yes sir. Yeah. Amen.